ود كثير من أهل الكتاب لو يردونكم من بعد إيمانكم كفارا حسدا من عند أنفسهم من عند أنفسهم من بعد ما تبين لهم الحق فاعفوا واصفحوا حتى يأتي الله بأمره إن الله على كل شيء قدير لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء والله على كل شيء قدير آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته ملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير الحمد لله الذي وضع لخلقه نظاما به صلاحهم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الملك الحق المبين وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد السلام عليكم ورحمة الله وبركاته dájúdájú nínú ìgbésí ayé wa àwọn ọmọ èèyàn ntí ó wu oníkálukú wa òun náà ní kí èèyàn ọjọ́ lówó kò sẹ́ni tó wù nínú wa láti jẹ́ oníṣẹ́ sábà bí ọ lè rí pé sẹ́sà láàrin kọ́ ọjọ́ lówó àti kọ́ ọjọ́ oníṣẹ́ ohun tó dájú ni pé oníkálukú tí ó mú ní pọ̀ fẹ́ jó lówó. azidi ibi tí yẹn bá jẹ́ ni tí ń kẹ́kọ̀ọ́ ní ìgbà tó bá kẹ́kọ̀ọ́ débi ọ̀dàbọ̀ ohun tó dájú náà ni pé ohun tó ṣẹ́kù ni pé yọ́n máa gbé ìwé ẹ̀rí rẹ̀ ká láti fi wá iṣẹ́. tó bá wá ń jókòó kalẹ̀ títí jókòó pẹ́ rẹ̀ láàrin àwọn ará ilé tó bá ti pọ̀ wọ́n máa bẹnu àtẹ́lù. wípé kí wọn láǹfààní ilé ẹ̀kọ́ tó lọ kí láǹfààní skul tó lọ lọ ati rí àti ẹ̀gbọ́n táwọn gàdá lọ léwe àmọ́ntàǹsẹ̀ tọba wa rí tó di ikpe lójoojúmọ́ látàkó mẹ́rin àtúbà iná ló ti jíwẹ̀ gbàtàkó mẹ́rin àbọ̀bà fi lò ó ti jáde kúrò nílé ó ti jáde kúrò nílé àsọdá àsọdá títí tó fi débi tó nígbà tó o bá wá wó sùsù tó o bá jókòó lẹ́yìn ọdún gbọ́ọ́rọ́ tó ń ti ṣiṣẹ́ yìí o lè mí kalẹ̀ lọ́jọ́ kankan sọ pé ah iṣẹ́ ìṣù mi jàmá wàhálà ìpọ̀ àwọn ẹni tó bá wá mọ̀tà àgbà tó ń wáṣẹ́ tó wá mọ̀gbà tó ń di fáìlì kátìtì tó ń di kàkà di kúkú pé ǹjẹ́ àyè iṣẹ́ wà ń bí jẹ́ mọ́ alẹ́ rí sẹ́kàṣẹ́ ń bí táwọn bá ń rán ọ létí ìtàn rẹ wọn náà máa fẹ́ à olówó ló wù mí oníṣẹ́ òwù mí ṣùgbọ́n kò sí bá a ṣe lè ṣe tá ṣiṣẹ́ owó gbogbo èèyàn láti jẹ́ ẹni tí ó dolówó ó sì wo oníkàlùkù tó fẹ́ olówó yẹn láti lówó ní rọrùn owó láti ní owó wàhálà gbogbo ọ̀nà tí pákáleke bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ owó láti lówó kálukú ni pé kákó ó jí ó sì bówó rẹ̀ kálukú eléyìí ló ṣe sábàbí tó wọ́n ń sẹ́nà wọ́ ọ̀nà táwọn ó fi rí owó ní rọrùn eléyìí tó ṣe pé kò ní wàhálà nínú o lè mú ni máa làágùn o sì lè mú kí ikun mú ọ̀tún kọ́ bọ́ sí tòsí eléyìí ló fà á ẹni oríṣiríṣi àwọn ọ̀nà ayédèrú èló fi yọjú sí àwọn èèyàn eléyìí tó ṣe pé àwọn èèyàn ń lò láti fi jẹ́ ọlọ́rọ̀ eléyìí tó ṣe pé àwọn èèyàn ń tọ̀ láti fi jẹ́ ẹni tó ṣe pé yọ ọ́ láàmì làákà nípa níní nǹkan ilé ayé yìí báyìí òun náà ẹni nǹkan tó ti ṣe sábàbí alimẹ́sẹ̀r tẹ́tẹ́ títa láti ìbẹ̀rẹ̀ ọmọ ènìyàn. àwọn èèyàn fẹ́ ṣe wàhálà púpọ̀ wọ́n sì fẹ́ lówó tọ́pọ̀. ọ̀nà wo láwọn àgbà táàfin ní owó tọ́pọ̀ láì ṣe wàhálà tọ́pọ̀. òsánà kankan ju ká wọ́nà láti fi máa pe dúdú ní funfun fáwọn èèyàn ká wọ́nà kan tó ti pàfi máa ráwọn èèyàn tẹ̀jẹ́ nítorí pé àwọn èèyàn téèyàn bá ti rí wọn tẹ̀jẹ́ báyìí àti sọ̀tàpọ̀ wọn lè òní sòrò eléyìí ló bi ti ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹni tó fi tẹ́tẹ́ tí wọ́n fi ń ṣiṣẹ́ ṣe táwọn fi mọ́nà rẹ̀ pọ̀n láti ọjọ́ tó ti pẹ́ dájúdájú ìbàjẹ́ tó ń tara tẹ́tẹ́ títa ṣẹlẹ̀ ọ̀pọ̀ púpọ̀ gan tẹ́tẹ́ títa ó sì ti di tọrọ fọ́nkálẹ̀ ní gbogbo àwùjọ ọmọ ènìyàn kò síbi téèyàn rìn sí láyé téèyàn ò ti rí pé wọ́n ń ta tẹ́tẹ́ bó ṣe láfíríkà bó ṣe nílùú òyìnbó kódà bó ṣe lẹ̀ lárúbáwá bó ṣe lọ́dọ̀ àwọn China tó fi àwọn Japan kódà tó di Australia wọn á bá kí àwọn èèyàn ta tẹ́tẹ́ tẹ́tẹ́ títa ó ti kúrò ní nǹkan bójúbójú lọ́pọ̀lọpọ̀ àwùjọ pàápàá àwùjọ àwọn ẹni tí wọ́n wò fáwọn lajú àwọn sì fáwọn èèyàn lómìnira tó pé lérò tiwọn òmìnira tó ṣe é pé kò ní àbùlà nínú ẹni tó bá wù kálukú kó ṣe wọ́n ní kálukú ọmọ ẹsẹ̀ tó bá wù kọ́ máa yan bọ́bá ti ṣe wù kọ́ yẹ̀yẹ̀ jẹ́ bọ́bá ti ṣe fẹ́ àwọn àwùjọ ọrú rẹ̀ wọ́n dá àwọn institution ńláńláńláńláńlá lẹ̀ níbi tó ṣe pé àwọn oníṣẹ́ méjì tí wọ́n ṣe ju tẹ́tẹ́ títa lọ gẹ́gẹ́ bó ti ṣe wà ní Las Vegas ní America. ibẹ̀ yẹn ọgbà jùmọ̀ ní gbogbo ilé ayé yìí pẹ̀lú wípé tẹ́tẹ́ títa ibẹ̀ ló ti jọba. wáyé o tẹ́tẹ́ títa òun náà ni ọlọ́wọ́n bá wọn ńlọ́sọ nípa rẹ̀ lọ́sọ nípa rẹ̀ pẹ̀lú ọtí láyè kan náà ọlọ́wọ́n bẹ̀rẹ̀ lẹ́dàá wọn yá ayé náà amánu ìnáma alhamru wàlmẹ́sẹ̀rù ìnáma alhamru wàlmẹ́sẹ̀rù wàlànsọ́ọ̀bù wàlàzìlámù rìkìsùn min amẹ́lì ṣẹ̀tọ́n tó làálẹ́kùn tuflẹ̀hún. ọlọ́ni akọ ẹ̀yin olùgbàgbọ́ òdodo ìdí ni kó olùgbàgbọ́ òdodo òun náà ni wọ́n pè tí fi ọ oníwó pé ṣe tí ó ṣe oníwó pé pàtì tí ó pàtì ọlọ́ọ̀ni ọtí tẹ rí yẹn awọn tẹ rí yẹn àwọn èrè tẹ rí yẹn tí wọ́n ń gbẹ̀wọ̀n bákan náà àwọn ọfà tí wọ́n máa dá láti fi makílọ́ pamọ́ eléyìí tẹ́nìkan kan ọmọ yàtọ̀ sọ́lọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí wọn nǹkan kan o ṣe o wọ́n sì ń bẹ nínú sí fẹ́ẹ́ jẹ́ sẹ́ni alẹ́kùn tó fi hùn. ọlọ́ni ẹ̀ jìnnà sí o torí pé pẹ̀lú jíjìnnà sí ọ̀dájú pẹ̀ sóríire ẹnì kò ní jìnnà sí ọtí mímu àfi kó sóríire ẹnì kò ní jìnnà sí tẹ́tẹ́ títà àfi kó sóríire ẹnì kò ní jìnnà sí àwọn òòṣà ní gbígbẹ́ àbí ní títà àbí ní bíbọ àfi kó sóríire ẹnì kò ní jìnnà sí à ń dáfá à ń dọ́pẹ̀lẹ̀ à ń tẹ̀yẹ̀rẹ̀ à ń ṣe nǹkan kan nínú nǹkan tí wọ́n iṣẹ́ àṣetán yìí ẹnì kí n sì ṣiṣẹ́ àṣetán kó sórí rẹ ọlọ́nkọ́ mọ̀sẹ̀mí pẹ̀lú rẹ lólórí ibú. wàyí láwùjọ wa lónìí kí ló dé tóbi jẹ́ pé àwọn èèyàn púpọ̀ làwọn ò ní gbàṣẹ́ eléyìí tí wọ́n yàn láàyò yàtọ̀ sí tẹ́tẹ́ títa tó ń ti pé ọlọ́wọ́n bá wa ó pè ní ẹ̀gbin ó nínú sí àṣetán lọ́wọ́ ó sì ní tá a bá fẹ́ sórí rẹ àfi dínà sí kí ló dé tí àwọn èèyàn fi ń tó sí wọn láǹfààní sílẹ̀ ẹni tí ó wúlò fún ọláyé àtàlùkìyàmà kọ́kọ́ pàkọ́ sí ṣùgbọ́n nǹkan tó ṣe é kíkọ́ láǹfààní kan yàtọ̀ sí pé èèyàn fi àsìkò rẹ̀ ṣòfò lọ èèyàn fi àsìkò rẹ̀ ráre lọ àkókò tó ń wá tó ṣe pé gbogbo mímítà mi abẹ́ ìṣirò lọ́wọ́ ẹnìkan ò ní mí tayọ ntọ́lọ́wọ́ bá ti kádàrà pé yóò mí lọ tọ́wọ́ ayẹ káyíkọ́ àwọn àkókò yìí àwọn ò lò wọn fún àtìtẹ̀lé tọ́lọ́ ṣùgbọ́n ń là ń lo àwọn àkókò wa láti fi takò tọ́lọ́ ń ṣe là ń lo àkókò wa láti fi ta tẹ́tẹ́ eléyìí tọ́lọ́ wọn bá tó ní inú iṣẹ́ àṣetọ́ni lọ́wọ́ tó sì ní ẹ̀gbin ni tẹ náà lọ yẹ kéèyàn máa lo àkókò rẹ̀ sí kí ló dé tó fi jẹ́ pé àwọn kan ta tẹ́tẹ́ lérògbà pé tẹ́tẹ́ ọ̀nà rẹ̀ làwọn gbà táwọn fi rí ìdùnnú àti pé ìbànújẹ́ ó máa ń bu àwọn táwọn bá ti wọnú ilé àwọn àwọn yẹn nífọ̀kànbalẹ̀ táwọn bá ti wọnú ilé àwọn táwọn bá bẹ̀rẹ̀ sí ní ta tẹ́tẹ́ yóò rọ àwọn lọ́rùn láti tara tẹ́tẹ́ títa rí ìdùnnú tó táwọn bá ti dúkù pẹ̀lú irú àwọn pẹ̀lú irú àwọn nínú àwọn táwọn jọ dé ọ̀tá tẹ́tẹ́ inú àwọn máa dùn

eléyìí tí máa jẹ́ káwọn èèyàn fàkókò fòfò ó sì ń bẹ nínú àwọn sábàbí tí máa jẹ́ káwọn èèyàn fi sọ̀lá dùrá rẹ̀ kọ́dà ń bẹ nínú sábàbí tí máa mú kéèyàn ti ẹ̀pá sọ̀lá ti ti pátápátá tí ó máa yan sọ̀lá ti lódì nítorí pé ó kù díẹ̀ tí máa pọ̀ láyò ó kù díẹ̀ tí máa pọ̀ láyò jákè ṣe sùúrù díẹ̀ sí jákè tàkà sí jákè tàkà sí títí bẹ́ẹ̀ lọ lórí ibú yọ pa sọ̀lá tètè bẹ́ẹ̀ lọ lórí ibú yọ pa zakat tètè torí pé owó tí ọba fi yọ zakat náà ni gbogbo lórí ibú fi ta tẹ́tẹ́ tán olórí fún ọ̀pá sọ yáàmù sí torí pé kíni àrùn gbọ́dọ̀ mokun dáadáa níbi táwọn bá ti ń ta tẹ́tẹ́ ẹ mọ̀ pé ńgbà mí tí nǹkan bá dàrú ní aago bí táwọn ti ń ta tẹ́tẹ́ àwọn máa yí ẹ̀sẹ̀ síra wọn ni. ok báwo ló ti wá fẹ́ ṣe tí wọ́n á máa gba àwẹ̀ ní ìgbà tí wọ́n ń ta tẹ́tẹ́ kò ní rọrùn fún olórí bó ní rówó lọ sí hajj nítorí pé ó tọ́ ẹ kó mú lọ sí hajj iná ni ó ti fi ta tẹ́tẹ́ sẹ́yìn bó ti sí bó ti ṣe ta tètè dẹ̀ ma tó o ní ma búra wọn wọ́n ma ṣépè fúnra wọn wọ́n ma yẹsẹ̀ síra wọn yọ ba kìíní ka bàbá rẹ yọ ba kìíní ka ìyá rẹ kóró wípé irú mi ẹni irú rẹ lè paláyò ni kò ní já fáwọn ìyálà ìyá rẹ bẹ́ẹ̀ wọ́n máa búra wọn lóríṣiríṣi nítorí wípé tẹ́tẹ́ títa ọ̀nbẹ nínú sábàbí tí máa jẹ́ ká wíwèkówè tí máa jẹ́ ká sọ̀sọ̀kúsọ yàtọ̀ sí ìyà tí ó jẹ tẹni tí ń ta tẹ́tẹ́ láyé ń bi nípa kó lè ṣòfò rẹ̀ pátápátá ìyà tí ó tún jẹ lọ́dọ̀ ọlọ́run ọba wa tó bá di lọ́la gbẹ̀ndà lọ́kẹ́yàmọ́. ọ̀nbẹ nínú àwọn èèyàn àwọn ẹni tó sọ pé táwọn ọba máa ta tẹ́tẹ́ àwọn kan máa jókòó máa sọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ́yìn ni tẹ́tẹ́ títa ni èdè káwọn sọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ́yìn torí pé lẹ́yìn ó máa ń kún gbogbo àkókò àwọn ó sì máa ń kún gbogbo ojú àwọn bẹ́ẹ̀ ló máa ń kún gbogbo etí àwọn èdè káwọn lásìkò fún àti máa sọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ́yìn ṣé tẹ́tẹ́ títa ó wá dàbí kẹ́ ẹ máa lo àkókò yín láti fi wá mà bí tẹ́tẹ́tẹ́ títa ó dàbí kẹ́ ẹ lo àkókò tẹ́ ẹ ló lé lọ́wọ́ yín ó dàbí kẹ́ ẹ máa lò láti fi ha alukurani tẹ́tẹ́tẹ́ títa ó dàbí kẹ́ ẹ máa fi ṣèrántí tẹ́ ti ha nínú alukurani síwájú bí tẹ́tẹ́tẹ́ títa ó dàbí kẹ́ ẹ máa ṣèrántí ọlọ́run ọba níbí báwo lẹ ṣe lo àkókò yín láti fi máa tẹ̀lé tọ́lọ́ láti fi máa ṣe ó mú kẹ́ jèrè lọ́jọ́ ńlá ọjọ́ gbẹ̀ndà kí ló dé tẹ̀ lo àkókò yín fún nǹkan tí ó mú yín sáǹfààní na ń ndi àti lọ́la alùkìyàmù tíra àbí o wo sí pé tẹ́tẹ́ títa oná lọ́nà tó yẹ ká gbà láti fi lárísìkì kò sí alukurani sí kò sí sísúnà sí subhanallah irọ́ gidi ẹni táwọn onítẹ́tẹ́ ń ta báwọn tara rẹ̀ àwọn fẹ́ fi rí fọkànbalẹ̀ kò sí fọkànbalẹ̀ fẹ́ni tó fomi tara rẹ̀ àwọn fi lówó nítorí pé gbogbo owó tá a bá ní tí ò jẹ́ ọ̀nà tọ́tọ́ ńlá gbà ní kíni jẹ́ tẹ́tẹ́ tẹ́tẹ́ orúkọ rẹ̀ lédè lárúbá ń jẹ́ alimẹyisir alimẹyisir yẹn tẹ́ ẹ bá wò lédè lárúbá wa ẹ rí kó sunwọ̀n rẹ̀ ó ṣe déédéé alimẹsijid alimẹyisir ó ṣe déédéé alimẹsijid yẹn ni pé alimẹsàáyì mẹsàáyì mẹyisir mẹsijid. tó wọ́n zùnú wọn ṣe déédéé ara wọn nínú tírà al-misbah al-munir wọ́n ní nǹkan tí wọ́n ń pè ní al-maysir onáni qimaru al-arab qimaru al-arab onáni àwọn alárúbáwá tí wọ́n máa ń ta bil azlam pẹ̀lú àwọn ọ̀fà wọ́n máa ń da tẹ́tẹ́ sí wọ́n máa ń da àwọn ọ̀fà sílẹ̀ tí wọ́n da àwọn ọ̀fà yẹn sílẹ̀ ó ti ní tí wọ́n kọ sára ọ̀fà kọ̀ọ̀kan ètò wa rí tọkọdúsókè nínú tí wọ́n kọ sára ọ̀fà eléyìí ní tẹ́tẹ́ النهاية في غريب الحديث، fi الميسر هو القمار wọ́n ní al ما huwa al-qimaru bil-qidah òun náà ní tẹ́tẹ́ tí wọ́n máa fi àwọn ọ̀fà ta gbogbo tó bá sì ti ní tẹ́tẹ́ nínú mayisiru ni wọ́n ń pè kọ́dà tó fi dórí táwọn ọmọ fi ń ṣeré nkiri àwọn ọmọ tó bá yẹ pé wọ́n fi ń ṣeré lọ́nà tó túmọ̀ sí tẹ́tẹ́ tẹ́tẹ́ lò nínú òfin ṣẹ̀ríyà. al-Imam al rahimahullah nínú tafsiri rẹ̀ wọ́n gba ọ̀rọ̀ wá láti ọ̀dọ̀ àwọn ètò pọ̀ nínú àwọn olùmọ̀ nínú àwọn aṣíwájú wa rere nínú wọn ni ali ibn abi talib atọ́rí nínú abdullahi ibn abbas àwọn wọ̀nyí wọ́n sọ pé gbogbo ntí tẹ́tẹ́ bá ti ń bẹ nínú rẹ̀ gbogbo ntí tẹ́tẹ́ bá ti ń bẹ nínú rẹ̀ gẹ́gẹ́ bí kíní dáìs tí wọ́n máa ń lò fún lúdò àti aṣàtúrọ̀njẹ gẹ́gẹ́ bí ayò eléyìí tí wọ́n máa ta tọ́wọ́l mayisir gbogbo eléyìí tẹ́tẹ́ ni wọ́n ń pè nínú òfin ṣẹ̀ríya kọ́nà lórí lórí agbọ́n táwọn máa fi ń ṣeré òun náà tẹ́tẹ́ ni wọ́n ń pè àyàfi ohun tí ṣẹ̀ríya tó faramọ́ pa lè ṣe ohun tí ṣẹ̀ríya faramọ́ pa lè ṣe gẹ́gẹ́ bí ká gbowó kalẹ̀ ipe ẹsẹ̀ ìdíje pẹ̀lú ẹ̀sìn ẹ ṣe ìdíje pẹ̀lú ràkúnmí ẹ ṣe ìdíje ọfà títa ìbọn yínyìn ẹnikẹ́ni tó bá gbégbá orókè yọ gbẹ̀bùn báyìí ṣẹ̀ríya afaramẹ́lẹ̀ yìí nítorí pé anabi Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí ó ti ṣe wá ọlọ́tọ́ ká ṣe ìdíje ká sì gbẹ̀bùn lórí ẹ̀ lórí àwọn nǹkan mẹ́ta kan o. alákọ̀ọ́kọ́ òun náà sáré díje ẹlẹ́ẹ̀kejì káfí ràkúnmí sáré díje ẹlẹ́ẹ̀kẹta òun náà ni kakọ́ bí wọ́n ti fẹ́ lo nǹkan àjà kásẹ̀ díje nípa rẹ̀ ìtútù sẹ́ríyà tó fi faramọ́ mẹ́ta yìí òun náà ni wípé àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n ń bẹ nínú àwọn nǹkan tá à ń bùkátà láti fi aljihad fi sabilillah nítorí pé tó bá fẹ́ jagun sójú ọ̀nà ọlọ́run láyé tẹ́lẹ̀ ẹ̀sìn náà ni wọ́n máa ń lò láti fi rọ́ọ̀lù àwọn ọ̀tá ràkúnmí ni wọ́n máa ń lò láti fi rìn lọ síbi tó gun ó ti wáyé nǹkan àjà náà láti lò ní ìgbà tí a bá dojú kọra wa pẹ̀lú àwọn ọ̀tá wa nítorí káwọn èèyàn ó lè bá wa jẹ́ pé wọ́n mọ̀ nípa ogun jíjà anabi sallallahu alayhi wa sallam ó ní kò gbóró ká gbé ẹ̀bùn lélẹ̀ ká gbé ẹ̀bùn sílẹ̀ fáwọn èèyàn jẹ lórí ìdíje pẹ̀lú ẹ̀sìn àbí ìdíje pẹ̀lú ràkúnmí àbí ìdíje lórí ọfà títa àbí ìgbà yínyìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí a bá wà wò tí a bá wà wò alimami Qurtubi ó ní alimami Malik ó ń fi yé wa yìí pé gbogbo nǹkan eléyìí tó ṣe pé wọ́n máa ń lò nílò tẹ́tẹ́ mẹ́yìísìr iná ní jẹ́ nínú òfin ṣẹ̀ríà lọ́dọ̀ ìmáàmù Malik àti àwọn míì tí èsè Malik nínú àwọn olùmọ̀ ẹ̀sìn Islam tá a bá wò nínú sẹríà kí ni wọ́n ń pè ní tẹ́tẹ́ gan ohun tí wọ́n ń pè ní tẹ́tẹ́ nínú sẹríà náà kò yàtọ̀ sí nǹkan tí wọ́n pè ní tẹ́tẹ́ lédè lárúbáwá kò yàtọ̀ sí nǹkan tí wọ́n pè ní tẹ́tẹ́ lédè torí ẹ̀ ìjọ ń pè ní òun náà ni nǹkan tó lè mú ni jèrè àbí tó lè mú ni ṣòfò ntó lè mú ni jèrè àbí tó lè mú ni ṣòfò eléyìí ni wọ́n ń pè àbí ká sọ pé ní tí ó jẹ arówó gbà àbí ní tí ó jẹ afúnyàn lówó ní tí ó jẹ arówó gbà àbí tí ó jẹ afúnyàn lówó eléyìí ni wọn ń pè ní tẹ́tẹ́ Al-Fakhru Razi nínú at kabir ó ní Imam Shafi'i sọ pé tí ayò táwọn èèyàn ń ta ayò ọlọ́pàá yẹn tí ò bá ti ní pé wọ́n fowó lélẹ̀ ń bẹ̀ ó ní kò sí ní tó burú ń bẹ̀ o eléyìí ò ní jẹ́ haram lọ́dọ̀ ìmáàmù Ṣáfi'í ni a ní pè ní tẹ́tẹ́ nítorí pé nítorí pé ní tẹ́tẹ́ oní tó mú ni yọwó àbí tó mú ni gbowó ní tó mú ni yọwó àbí tó mú ni gbowó tó bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ọ̀rọ̀ ń bọ̀ lórí eléyìí lẹ́yìn tá a ti mọ̀ yín pé tẹ́tẹ́ òun náà ni gbogbo nǹkan tó ṣe é pé wọ́n ń tara rẹ̀ fi wúwo. ó sì lè ta èèyàn lè tara rẹ èèyàn lè ta ara rẹ̀ yọ owó fún yàn. ǹjẹ́ ọ̀nà mélòó ẹni tẹ́tẹ́ pín sí nítorí pé wọ́n bẹ nínú tẹ́tẹ́ eléyìí tó ṣe pé wọ́n ń ta láti fi rówó ó sì ń bẹ nínú tẹ́tẹ́ eléyìí tó ta nítorí àti fi rówó ìdí nìyí táwọn ẹni tó pọ̀ nínú àwọn olùmọ̀ tí wọ́n fi sọ pé ọ̀nà méjì ni tẹ́tẹ́ pín sí àwọn nínú àwọn alákọ̀ọ́kọ́ wọn ń pè ní mayisiru lahwin mayisiru lahwin tẹ́tẹ́ eré lásán tẹ́tẹ́ eré lásán báwo la ṣe dáàmà wa huwa ma laysa fihi malun òun náà ní tẹ́tẹ́ tí ò lówó nínú wọn ń pè mayisiru lahwin tẹ́tẹ́ eré lásán òun lè tó ṣe wípé kò lówó nínú gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí ayò ayò tí wọ́n ń ta ayò ọlọ́pọ́n eléyìí tí wọ́n ń ta tí wọ́n fowó sí gẹ́gẹ́ bí káàdì eléyìí tí wọ́n ń ta tí wọ́n fi olówó nínú gẹ́gẹ́ bí lúdò eléyìí tí wọ́n ń gbá tí olówó nínú gẹ́gẹ́ bí bọ́ọ̀lù eléyìí tí wọ́n ti ṣe àwọn agbábọ́ọ̀lù tí wọ́n ya àwòrán wọn tí wọ́n ya àwòrán wọn léèrè. tí wọ́n wá so wọ́n máa ra pọ̀pá kan àwọn pọ̀pọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ọ̀tọ̀ bíi mẹ́rin wọ́n so wọ́n máa ra àwọn ọ̀tọ̀ọ̀tọ̀ọ̀tọ̀ tí bọ́ọ̀lù wa ń bẹ láàrin pákó yìí méjì ọmọ gbá èèyàn méjì ó di pọ̀pá méjì mú èèyàn méjì ló di pọ̀pá méjì náà oníkálukú wọn ọmọ gbá wọn ò ní jẹ́ kó rí bọ́ọ̀lù tẹ̀tẹ̀ eré nìyẹn bákan náà fídíò géèmù eléyìí táwọn èèyàn ń gbá tó ṣe di rọ́bà kan mú bí stẹ́rìn mọ́tò eléyìí náà ó di rọ́bà kan mú bí stẹ́rìn mọ́tò míì ẹ máa wá tẹ̀rọ lára rọ́bà yẹn yọ máa screen. bí wọn ṣe ń tẹ pé mọ́tò tiẹ̀ ti ń sáré ju tẹ́lẹ̀ yìí lọ eléyìí náà tẹ tiẹ̀ pé tẹ́lẹ̀ náà ti ń sáré ju tẹ́lẹ̀ yìí lọ àwọn ẹni tó gba kírísítà kókó àwọn tó ṣe kí ni àwọn yóò máa ṣe wèrè ń di apàtì báyẹn tẹ́tẹ́ náà tún lè léyìn náà. àmọ́ kí ni wọ́n ń pè mayiseru lehwen tẹ́tẹ́ eré lásán tó gbogbo àwọn wọ̀nyí wọ́n wọnú tí wọ́n ń pè ní tẹ́tẹ́ eré lásán tẹ́tẹ́ eré lásán báwo la ṣe dáàmà òun náà ni gbogbo tẹ́tẹ́ tí ni tí ò bá ti lówó nínú wọ́n ń pè ní mayisiru qimarin tẹ́tẹ́ àṣejèrè àbí àṣesòfò mayisiru qimarin tẹ́tẹ́ àṣejèrè àbí àṣesòfò eléyìí bá ti dá ma wọ́n hu wa máa fi hì máa òun náà ni gbogbo tẹ́tẹ́ tó bá lówó nu gbogbo tẹ́tẹ́ tó bá lówó nu wọ́n pè ní kíni mayisiru qimarin tẹ́tẹ́. àṣejèrè jere àṣesòfò eléyìí òun náà ni ọ̀nà méjì tí wọ́n pín tẹ́tẹ́ sí eléyìí tó ṣe wípé tí wọ́n bá léèrè lẹ́yìn mẹ́wàá pẹ̀lú ògùn ọlọ́run Allah wàá lè dáhùn pín tẹ́tẹ́ pín sọ́nà mélòó ó pín méjì lẹ́hùwẹ́ẹ̀nì tẹ́tẹ́ lásán bóun ló lásán kò lówó nínú ni kejì wọ́n pè tẹ́tẹ́ àṣegèrè tàbí àṣesòfò eléyìí báwo láti máa dùn mà oníkóníkíni oní owó nínú. ìmáàmù wa Malik rahimahullah òun náà ló gbajúmọ̀ jù ipò pín tẹ́tẹ́ sọ́nà méjì yìí òun ló gbajúmọ̀ jù ipò pín tẹ́tẹ́ sí ọ̀nà méjì yìí báyìí gẹ́gẹ́ bí ìmáàmù Qurtubi rahimahullah ti sàlàyé léyìí fún wa nínú tafsiri rẹ̀ ó ní qala ó ní ìmáàmù Malik sọ wípé al-maysiru maysaran tẹ́tẹ́tẹ́ rí yẹn oríṣi méjì ni o maysiru lahwi tẹ́tẹ́ rí lásán wa maysiru qimar àti tẹ́tẹ́ àṣejèrè àṣesòfò famin maysiri lahwi torí náà nínú àwọn tẹ́tẹ́ tó jẹ́ ti rí lásán láti rí anard anard dice eléyìí tẹ́ ń lò pẹ̀lú ludo ara tẹ́tẹ́ eré lásán nù wọ́n ṣàtọ̀rọ̀ ìjẹ inú rẹ̀ náà la tún ti rí ayọ̀ ọlọ́pọ́n nínú tẹ́tẹ́ eré lásán nù wal malahi kulluha bákan náà gbogbo nǹkan eré pátá gẹ́gẹ́ bí ìta àti mákòjú yẹn wọ́n wá yẹn lópin ìgbà tí o bá ti ṣe kínní tí o bá ti lówó nínú wọ́n ń pè ní tẹ́tẹ́ eré lásán tẹ́tẹ́ oríṣi kejì tá pè ní tẹ́tẹ́ àtàjèrè àbí àtàkòfò òun náà lè tó bá léwu nínú èyí tó léwu nínú ewu pé bí mo ti ṣe bó ti ṣe ṣeéṣe kí n rówó gbà bẹ́ẹ̀ náà ló ṣeéṣe kí n kí n ṣòfò owó mi bó ti ṣe ṣeéṣe kí n jẹ owó ló ti ṣe ló ti ṣe rọrùn kó jẹ owó mi eléyìí fi hí mo kọ́ ọ ewu wà ní òun tiẹ̀ tọ́ eléyìí tí ìmáàmù Málíkì ṣe yìí òun náà ní Ibn Taymiyyah ìlọsẹ̀ta wọn náà sọ pólísì méjì ní tẹ́tẹ́ tẹ́tẹ́ pín sọ́nà méjì bẹ́ẹ̀ bí imaamu malik ṣe sọ bẹ́ẹ̀ náà ni alimami ibn al-qayyim nínú tírà rẹ̀ al-furufiyya òun náà sọ pé bẹ́ẹ̀ ni oríṣi méjì ní tẹ́tẹ́ tẹ́tẹ́ tí wọ́n eléyìí tó yẹ pé kò lówó nínú tẹ́tẹ́ tí ò lówó nínú à ń pè ní tẹ́tẹ́ eré lásán tẹ́tẹ́ tó lówó nínú òun náà là ń pè ní mayisiru al-qimar tẹ́tẹ́ àbí àtàkùfò. eléyìí jẹ́ oríṣi ọ̀nà méjì tó pín sí. tọ́ báwo láti ṣe wá dá tẹ́tẹ́ àtàjèrè àbí àtàsòfò báwo láti ṣe máa dà olùmọ̀wá olùmọ̀wá ibn Uthaymin rahimahullah ó ní ẹgbà kọ́rìdà yìí òfin yìí báyìí ẹ̀ máa tara rẹ̀ dá tẹ́tẹ́ eléyìí tó jẹ́ ti àtàsòfò àbí àtàjèrè tí wọ́n wà ẹ̀ fi بين المغنم والمغرم فهو ميسر كل معاملة بوبو ترانزاكشن بوبو ترانزاكشن تدور بين المغنم والمغرم تيلان مجري أبي مصفه فهو ميسر كيف تكون مجزاو مقفول أن يو ha owó ilé jẹ́ njèrè owó ilé jẹ́ nsòfò kí tẹ́tẹ́ lásán ni tẹ̀lé ìjọba kí ni ìdájọ́ tẹ́tẹ́ tẹ̀rí tẹ́tẹ́ rí gbẹ́bí lúdò eléyìí tá à ń fi dáìsì gbá tẹ́tẹ́ rí gẹ́gẹ́ bí ayò ọlọ́pàá eléyìí tí àwọn àgbàlagbà ń jókòó tì lọ́kùnrin àti lóbìnrin táwọn ọ̀dọ́ náà sì gbẹ̀yìn gẹ́gẹ́ bí píẹ̀s eléyìí táwọn èèyàn lọ gbá gẹ́gẹ́ bí bọ́ọ̀lù eléyìí tó ṣe pé wọ́n ń fi àwọn èrè agbábọ́ọ̀lù gbá eléyìí tó ṣe wọ́n ti ṣe mápòtí tí wọ́n jọ máa ti síra wọn. gẹ́gẹ́ bí bọ́ọ̀lù rogodo eléyìí tó sọ sínú àpótí tí ọ̀kọ̀ọ̀kan nínú àwọn ẹni tí ó ṣeré yẹn tó mú pọ̀pá lọ́wọ́ gẹ́gẹ́ bí pọ̀pá àwọn ẹni tó ń dáná tóníkàlùkù fẹ́ fi ti ẹ̀dọ́ fẹ́ fi ti bọ́ọ̀lù tó wọ́n wọnú kòtò àbí òní bọ́ sínú yìí gbogbo àwọn eléyìí báyìí àti fídíò géèmù eléyìí tá a tó kó tá à ń gbá pé màá pa ọ́ láyò màá pa ọ́ láyò oníkálukú ó tó kó pé mẹ́wàá rí o tó bẹ́ẹ̀ èmi ni màá pa ọ́ láyò kí ni ìdájọ́ gbogbo eléyìí báyìí àtàwọn nǹkan míì tọ́jọ́ gẹ́gẹ́ bí àwọn fídíò géèmù tó tún wà nínú àwọn ànsẹ̀ tiwa náà lọ́lọ́kan ọ̀jọ̀ kan eléyìí tó oníkálukú ń gbá ẹlòmíràn máa bá sọ̀rọ̀ ló ti dàbí ìgbà tó ti kú yọọ mọ gba kínní kan ká ah, ah, bàbá alágbájá yìí là ń bá dákun má má má takosi rẹ sí má takosi ẹwù fún jọ ọfẹ dín pẹ sínú rẹ sí fún mi ni ìrẹsì wo ló gbé lọ́wọ́ epo wo ni wọn fẹ ta sí ọ lásán irọ́ lásán yóò sì gba làákà àgbàlagbà àgbàlagbà ọ àdọmọ kékeré ta mọ ń gbá géèmù yìí ni géèmù kíni kíni dájọ́ gbogbo eléyìí eléyìí tí ò lówó nínú àwọn olùmọ̀ wọn ní títẹ́tẹ́ eré tó bá já sí tẹ́tẹ́ eré tí kò lówó nínú tí ò sí nínú wípé tó o bá pa mí láyò wàá gba nǹkan báyìí tẹ́mi mo bá ti pa ọ́ láyò wàá san nǹkan báyìí eléyìí tí o bá ti ní nínú kò ní eléyìí nínú alákọ̀ọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì kò sábà bí káfí sọ láti ráre kò sábà bí káfí sọ láti ráre wọ́n ṣe hayya àánú sọ́dẹ́. nǹkan jẹ́ àmọ́ gbàǹsódà wọn ò tí ì ṣe kọ́dọ̀ kọ́ ọmọ tó sọlẹ̀ wọ́n ti ṣe kọ́dọ̀ kọ́ ọmọ tó sọlẹ̀ olùwà ti ṣe Allahu akbar ni wọ́n ti Allahu akbar òní àkọ́ kùtì tí assalamu alaikum ẹ̀jẹ̀ àwọn ọba lọ díẹ̀ díẹ̀ ayé oyin tí ọba ti ní eléyìí nínú ọmọ yín ti sọ láti ráre ọmọ yín lọ lára òsì bí kẹ parọ́ torí pé náà ṣe ń gbá ayò yẹn ó máa ń bírọ̀ o ó máa pọ̀ náà ni ó pa báwo. ó ní àkéésí pé máa pa ni mo gbà lérò mo mú mi pé máa borí rẹ̀ ó kàn án ẹ̀ ń parọ́ nù. ìfọ̀ ọmọ pẹ́ mẹ́ta mo pọ́ lánàá pàmí báwo mo sì tún bẹ láyé yẹn pé mo pọ́ láyò yàtọ̀ pé tí ayò yí ọ̀gá ti lérò yẹn ní nítorí gbogbo eléyẹn ọ̀n bẹ lábẹ́ ìṣirò nù sẹ́ríà kí pàǹkan sọ̀rọ̀ lásán. tọ́ tí ọ̀gá ti lérò nínú bákan náà tí o bá ní ìnira nínú kò sí ìnira ẹni lára ìnira ẹni lára kò ní nínú bí ká pé ní ìgbà tẹ́ ń gbá lọ eléyìí ti rí pé o ti jẹun fún ti bá ti pàdé bá ìlú ọ̀bọ̀ kò sí pé ọ̀jú mẹ́rin níbẹ̀ àbí wàá tó kpaláyò lẹ́ẹ̀mejì ọkàn lẹ́sẹ̀ pé má sí ọgbà sí tẹ́lẹ̀ yìí ọ lù ẹ dákun <laughs> tí o bá ti ní nínú. bákan náà kò pé kọkùnrin olùkọ́ ọmọbìnrin sílẹ̀ iná ọmọ bẹ́ẹ̀ ṣe máa ń máa ń ta lúdò wọ́n fi pe àwọn obìnrin jáde nì àwọn náà àwọn òpònú fọwọ́ inú ọlọ́gbọ́n rire lórí wọ́n wá rẹkẹ ọmọ wọn rẹ lé àwọn ọkùnrin léjìká yá gbogbo eléyìí nínú àbí nǹkan míì nínú tọ́lọ́ ń ṣe léwọ̀ síbẹ̀síbẹ̀ àwọn olùmọ̀ṣẹ̀rí àṣọ ìpè tó bá jẹ́ dáìs haram ni ó ní àwọn nǹkan wọ̀nyí nínú àbí òní nínú haram ni eléyìí ni pé àwọn hanafiya alimalikiya asafiya léyìí tó dọ́gba jù lọ́dọ̀ safiya òun sì lọ́rọ̀ àwọn hanabila wọn ní gbogbo ayò kọ̀ọ̀bá àmọ́ ní kọ́bọ̀ nínú. bàbá àmọ́ ní ọ̀kan nínú àwọn àbàjẹ́ wọ̀nyí nínú tó bá ti jẹ́ pé ti kí ni ìdájọ́ rẹ̀ haram haram ni ìdájọ́ rẹ̀ sáwọn àti àmọ̀ pé nǹkan kan jẹ́ haram kí láti náà jama ká mọ̀nà dábì bọ́mọ lọ́wọ́ ni o ètò onílé lónìí báyìí ọgbọ́dọ̀ gbé jáde o kọ́ ọmọ bó ti lọ kálukó o ókè ọjọ́ haram fẹ́ mi lè ta fáwọn tí ọjọ́ haram fún ẹ ti ṣe jẹ́ haram fún ọ nǹkan bá ti jẹ́ haram èèyàn gbọ́dọ̀ ta níbo la ti rí léyìí náà rí wọn ní ká nàbí ma dá ìsì ànábì ma sallallahu alaihi wasallam nítorí pé nǹkan yẹn ti wà láyé tó tó bí ànábì Muhammad sallallahu alaihi wasallam táyé ìsìn wọn kàn modernize ẹ̀ ni. nínú hadith eléyìí Burayda ibn al-Husayb tó gbà wá عن النبي صلى الله عليه وآله وسلم النبي محمد صلى الله عليه وسلم من لعب بالنردشير فكأنما صبغ يده في لحم خنزير ودمه أخرجه مسلم النبي محمد صلى الله عليه وآله وسلم قلنا نكني تبا في داعيس تبا في سري ìsè lọ́rọ̀ rẹ̀ dàbí ẹni tó rí wọ́bọnú ẹran ẹlẹ́dẹ̀ àti ẹ̀jẹ̀ ẹlẹ́dẹ̀ Al-Imam nígbà tó yẹ pé èèyàn rí wọ́n mọ́bẹ̀ ní kejì pé èèyàn jẹ́ wọ́n dájú pé kò gbádùn ànábì sallallahu alaihi wasallam tó lọ́n fi rán títí ká mọ̀ pé jíjẹ lẹ́dẹ̀ ìwọ ni ànábì yìí ní ń sàlàyé fún wa wípé fífi dá ìsì ṣeré fífi tayò ọ̀rọ̀ ẹni tó bá ṣe bẹ́ẹ̀ dàbí ẹni tó rí wọ́ bọ́nú ẹran ẹlẹ́dẹ̀ tàbí ẹ̀jẹ̀ ẹlẹ́dẹ̀ tontori ẹ ibẹ̀ làwọn olùmọtí mú haram iná ní ká máa fi dáì ká máa fi ṣeré eléyìí jẹ́ ti dáì ṣùgbọ́n ayò ayò ọlọ́pàá eléyìí tó ṣe é pé ẹni tó bí òun náà ni lọ́dọ̀ àwọn ẹni tí kìí ṣe lárúbá ló ti kọ́kọ́ wá síwájú kó tó bí ànábì sallallahu alaihi wasallam ẹni tó bí ni wípé wọ́n láwọn fẹ́ tara rẹ̀ kọ́gbọ́n bí wọ́n fẹ́ jagun nítorí pé wọ́n pín àwọn wọ́n pín àwọn kìnnì tó ń fi gbáyò yẹn oríṣi méjì ni èèyàn méjì náà gbà iye ọmọ ayò tí wọ́n fún bìsẹ̀rẹ̀ wọ́n jẹ́ mẹ́rìnlélọ́gọ́ta iye iye ọmọ ayò tí wọ́n bìsẹ̀rẹ̀ tó jẹ́ mẹ́rìnlélọ́gọ́ta tá a bá pín sí méjì ó di kí méjìlélọ́gbọ̀n méjìlélọ́gbọ̀n ọwọ́ adé olórí wípé ọ̀kan nínú àwọn ọmọ ayò méjìlélọ́gbọ̀n ọba ni ọba kan bẹ́ńbí ọba kan bẹ́ńbẹ̀. ẹnì kejì ó jẹ́ mínísítà fọba yìí nígbà tọba yìí náà ní mínísítà kan kápẹ́ ní minister of defence. tábà ti mú méjì méjì nílé kọ̀ọ̀kan tó ní èèyàn méjìlélọ́gbọ̀n ọmọ ogun mélòó mélòó ló kù fún wa ọmọ ogun ọgbọ̀n tó wọ́n wá máa gba ayò yẹn lọ́nà yìí pé àwa láàfogun láàfi jẹ yín ẹ̀yin ò lè rógun fi jẹ wá wọ́n máa ta wọ́n máa ta wọ́n máa ta ó lè ta débi kan kékeré márùn ló ń kú lẹ́ẹ̀kan náà ẹ̀sìn wọn pa ìyá àti bàbá àtọmọ rẹ̀ mẹ́ta ni orí rẹ̀ fò ìpè á márùn lẹ́ẹ̀kan náà kéènì irọ́ lásán tó bó ti ṣe bẹ̀rẹ̀ ni wọ́n ń pè ní aṣàtúrọ̀ǹjẹ̀ ayò ọlọ́pàá àwọn olùmọ̀ wa nínú ṣẹ̀ríyà wọ́n ti pín sọ́nà méjì nípa àdájọ́ ilé sọ́nà mẹ́ta nípa àdájọ́ ayọ̀ ọlọ́pàá ìkólówó lò kò sì ní jẹ́ ká bà kókò sọ láti jẹ́ o ọkùnrin ò ní lùpọ̀ ọmọbìnrin bẹ́ẹ̀ o kò sì sí òkú nu rẹ o àti ní parọ́ nu rẹ o orí rẹ̀ là ń sọ̀rọ̀ yìí torí pé tó bá ti ní ká bà kókò sọ láti jẹ́ ó ti di haram tó bá ti ní owó nínú ó di haram bẹ́ẹ̀ ni tó bá ti ní kọ́kùnrin olùpọ̀ ọmọbìnrin nínú ó ti di haram ṣùgbọ́n ìta ń sọ̀rọ̀ nípa rẹ̀ ní ìfẹ́ ìfò ní gbogbo nǹkan yẹn nínú àwọn olùmọ̀pín sọ̀nà mẹ́ta ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ wọn máa ní pé haramu ni síbẹ̀síbẹ̀ haramu ni eléyìí ní táwọn malikiya sọ àti àwọn hanabila àwọn malikiya tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn imaamu malik ibn anas àwọn hanabila tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn tani imaamu ẹ̀ àwọn nìkan ní imaamu hanbali imaamu wọn ni náà rí ahmed ọmọ tani òní bàbá hanbal ayiwa àwọn tó ń tẹ̀lé imaamu ahmed ibn hanbal àtàwọn tó ń tẹ̀lé imaamu malik ibn anas àwọn sọ pé kí ni ìdájọ́ rẹ̀ kò bá àmà lówó kò bá àmà ní gbogbo bàjẹ́ yẹn nínú ayọ̀ ọlọ́pàá wọn ni kí ni ìdájọ́ ẹ̀ haram. òun náà sì ní apá kan nínú àwọn olùmọ̀ṣọ̀fẹ̀ríyà làwọn náà sàlẹ̀ sà kí ló dé dáhùn sí ní haram wọ́n ní ọ̀rọ̀ kan ni eléyìí sí imaamu al-bayhaqi ó gbé jáde nínú síra rẹ̀ As-Sunan Kubra ọ̀rọ̀ yìí wá láti ọ̀dọ̀ Ali ibn Abi Talib radiyallahu anhu tó bẹ́ẹ̀ mọ̀ sí ayò ọlọ́pọ́n àwọn ọmọ ayò tí wọ́n máa ń lò fún oríṣiríṣi ọ̀n bẹ nínú àwọn ọmọ ayò rẹ̀ àwọn kìnnì pẹlẹbẹ pẹlẹbẹ tí wọ́n máa ń lò láfíríkà níbi tó ṣíwá yẹn mo rò pé ẹ̀ máa yẹn so àwọn ọmọ ayò rẹ̀ kẹ́sì tó wà tó yẹ pé àwọn nǹkan kan wọ́n ṣe ní bí àwọn ọmọ ogun bí ọmọ ogun bí ọmọ ogun bí ọmọ ogun bí ọmọ ogun tí wọ́n gbẹ́ lọ pẹ̀lú olówó iyebíye ìlà àwọn olówó àwọn nàkúnà yẹn làwọn máa lò علي بن أبي طالب رضي الله عنه مر بقوم يلعبون بالشطرنج أقجى براوين يكا تجت وانبا يولقنا فقال علي ما هذه التماثيل التي أنتم لها عاقفون òun ni àwọn òòṣà tí gbogbo yín dúró tì báyìí mo gẹ́gẹ́ bí mo ti ṣe ṣàlàyé yẹn àwọn ẹgbẹ́ jọlọ́lá tó jọlọ́wọ́ àwọn ìgbà wọn èlò kíní pẹlẹbẹ yẹn fún so kíní tí wọ́n gbẹ́ pẹ̀lú àwọn plastic olówó iyebíye àbí tí wọ́n gbẹ́ pẹ̀lú àwọn ceramic olówó iyebíye so ni wọ́n máa fi ta wọ́n wàá gbẹ́ wọn bí ọmọ ogun bí ọmọ ogun pé àwọn akínlẹ̀ àwọn òòsàtẹ́ pé sídi wọn yìí báyìí tẹ̀lé yìí àléyìn ni la an yamassal insanu jamran hatta yusbih khayrun min an yamassaha kéèyàn ó di ògùn náà mú títí tí ògùn náà yìí tí ó fi pòórá dé irú ó lóore ju kéèyàn máa fọwọ́ kan àwọn ọmọ ayò yìí lọ. ẹ̀rí àwọn olùmọ̀ọ́yìnì tí wọ́n fi sọ páyọ̀ ọlọ́pàá náà kọ́ haram. alimami Bayhaqi olùgbèjáde ní paríparí tírà rẹ̀ ní al-mujallad page two hundred and twelve nínú as-Sunan al-Kubra bákan náà imaamu malik nínú àwọn balagad nínú àwọn balagad eléyìí tí imaamu malik gbé jáde nínú al-Muwatta pẹ̀lú àwọn balagad tí malik wọn sọ pé balagani balagani yàní pé wọn tún sọ fún mi pé wọn tún sọ fún mi pé ọdọdọ mi pé mo rí gbọ́ pé orí gbọ́ látọ̀dọ̀ ta ni ó ní balagani anna abbas mo gbọ́ pé ibn abbas tí malik rí ibn abbas láyé kò rí ọdọ àti pé ẹnìkan ló sọ fún malik ẹnìkan ló tún sọ fún lẹ́yìn ẹnìkan ló sọ fẹ́ni tó sọ fún Malik àtẹnitọ́ sọ fẹ́ni tó sọ fún Malik àárí àtẹnitọ́ sọ fún Malik àárí wọn. gbọ́dọ̀ pé wa eléyìí wọ́n ń pè ní kíni balagat a sì ti rí imam ibn abdulbar rahimahullah nínú tírà rẹ̀ at-Tamhid ó ti ti gbogbo àwọn balagat yìí àfi mẹ́rin nìkan ni orí ti ṣùgbọ́n alhamdulillah àwọn míì tún dé lẹ́yìn rẹ̀ wọ́n ti mẹ́rin balaga yìí eléyìí tó wá bá imaamu malik ó ní mo gbọ́ ikú ibn abbas radiyallahu Ọ ga tí ń mójútó ọmọ òrukàn kankan nígbà tí bàbá rẹ kú fọwọ́jẹ́dà hafi nígbà tí wọ́n yẹ dúkìá tó dogun yẹn ó dogun lọ́dọ̀ bàbá rẹ̀ tí bá ti sọ kọ́mọ lọ́la kọ́mọ pé sọnù nínú ẹrù ọmọ bá ti yẹwò finifini lọ́kọ̀ọ̀kan lọ́ba bá yọ ọlọ́pọ́n nínú tí bàbá fi ilẹ̀ fa ti bá dáná sun. kí ló mú dáná sun owó mà ní ńgbà tó pé haram ni àbí òye wa ńgbà tó pé haram ni ẹ sì haram kọ̀tọ́ kí mùsùlùmí ọmọ kọ́ lọ tà fẹ́ lómi pé ńgbà tí o ti sáwa ó sáwọn ẹ̀dá fún wa bákan náà tún ní haram síwájú. kódà tó burú ju nítorí pé wọ́n ní dá ìsìtẹ́rì yẹn òun kìí dìyàn lọ́nà láti ṣèrántí ọlọ́run kìí léyàn jìnnà láti ṣe sọ́láàtì gẹ́gẹ́ bí ayọ̀ ọlọ́pàá ti ṣe máa dìyàn lọ́nà láti ṣèrántí ọlọ́run gẹ́gẹ́ ṣe máa léyàn jìnnà láti ṣe sọ́láàtì. wọ́n sì lé ayọ̀ ọlọ́pàá olóṣèlú díjà alẹ́ láàrin àwọn èèyàn. báyìí ni kò bá sọ pé ọ̀pá mi láyò tí wọ́n sọ pé kí ni kí ló mìn kí ló jámá jáfẹ̀fẹ̀ ṣe káfẹ̀fẹ̀ yanjú ẹ̀ yóò mú kó máa bínú ara wọn wọn ní wọn ní torí pé ń bùkátà ọpọlọ tí ń bùkátà dáìsì bùkátà rẹ̀ bẹ́ẹ̀ ni àbí ẹni tí ń gba ayọ̀ ọlọ́pàá yóò máa rò pé bí báyìí ni kí n gbé tèmi gbà ni àbí báyìí ni kí n gbé gbà òṣùgbọ́n lè yọ ọmọ rò yọ ọmọ rò sẹ́bi títí rò ní òdìdè lọ sọ̀sọ̀ láì. òpin eléyìí gbọ́dọ̀ pẹ́tọ̀ o ò ní tí ìlú tó ń kókókó ẹja sọ̀sọ̀ láti dènà kókó dùkú náà sọ̀ tó ń lẹ̀. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ pẹ̀lú àtúnpẹ̀ ní haram ìyẹn dáì. ṣé ayọ̀ ọlọ́pàá tó wá burú jùlọ ní òní jẹ́ haram? bẹ́ẹ̀ làwọn olùmọ̀ọ́yì sọ. bákan ẹlẹ́kẹ̀rin wọn ni ẹni tí bá ń gbá ayọ̀ ọlọ́pàá yọ kò ní ṣe láǹfààní kankan ìranù ìrégbè lásán ẹ̀rí wọn àwọn bàbá bẹ́ẹ̀ tó ṣe pé ibi tí ó wà nù láti gbà tí o ti ewu lórí yóò fi di pé o ewu lórí pàápàá jùlọ àwọn tó ń ṣiṣẹ́ sẹ́yìn tì àwọn òṣìṣẹ́ sẹ́yìn tì ọ̀pọ̀lọpọ̀ ọrú wọn táwọn máa gbà nù bẹ́ẹ̀ náà ni àwọn ará oko ẹ̀rí tó gbé ayọ̀ ọlọ́pàá sí abẹ́ẹ̀gì láwọn abúlé kọ̀ọ̀kan fún àwọn àgbà yẹn máa ń wo àwọn ènìyàn pé baba alágbájá baba amúfú wọn ti dáná tá ti pẹ́ pèrè ẹ̀ dákun lè jẹ àwọn ẹgbẹ́ bá fẹ́ gbé wá bẹ́ẹ̀ bá ti gbé wá àwọn ọ̀jẹ́ máa jẹ nǹkan yín ẹ̀wọ̀n tí tó fi ṣe ra rẹ̀ lórí pé òun ò ní jẹ́ kẹ́nìkan pọ̀ láyò eléyìí jẹ́ ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ kí ni wọ́n sọ wọ́n sọ pé ayọ̀ ọlọ́pàá ńkọ́ haram kódà kó ṣe pé kò lówó nù kódà kó ṣe pé kò dini lọ́nà láti ṣe tọ́lọ̀ kò sì ní ọkùnrin dàpọ̀ mọ́bìnrin nínú ọ̀rọ̀ oríṣi kejì wọ́n ní makruh níta kórìíra ni òun náà ní tí àwọn hanafiya sọ àti àwọn shafi'iya àwọn sọ pé makro ni eléyìí sì jẹ́ ọ̀rọ̀ kan táwọn malikiya náà wí wọ́n pe eré lásán ni torí jẹ́ àràmù makro ni eré lásán ni wọ́n ló wá nínú hadith Jabir ibn Umayr radiyallahu anhu wọ́n lọ́nà bí Muhammad sallallahu alayhi wa sallam ọ̀sán ike kullu shay'in laysa min dhikri Allahi azza wa jalla. fahuwa lahwan aw sahu gbogbo nǹkan mi gbogbo nǹkan yòówù láyé tí ò bá ti jẹ́ pé ìrántí ọlọ́ọ̀ni tí ò bá ti jẹ́ ìrántí ọlọ́ọ̀ ọba ọba tó ga tó gbangba ajẹ́ pé eré lásán ni àbí gbàgbé àyàfi nǹkan mẹ́rin ìlà ànípele eré lásán kìí sì rántí ọlọ́run àmọ́ ànípele eré lásán a sì nípe nígbàgbé lásán alákọ̀ọ́kọ́ mọ́ṣú rọ́jòlè bẹ́yìn alùpàrọ̀ báyìí ọkùnrin ọmọ alọ́kọ́ máa bọ̀ láàrin àmì méjì kéèyàn máa lọ kó máa bọ̀ láàrin àmì méjì eléyìí tó túmọ̀ sí kẹ́sẹ̀ kí ni ẹsẹ̀ exercise àní pé léèyàn léré lásán àti ní ìpè ní ìgbàgbé. tó bákan náà wọ́tẹ ẹ̀dínbò hó farasahu bákan náà ìgbàwí tí máa ń ṣe fẹ́sẹ̀ rẹ̀ ìgbàwí tí yẹn máa ń ṣe fẹ́sẹ̀ rẹ̀ àní pé lásán àti ní ní ìgbàgbé. ẹlẹ́kẹta mọ̀lẹ́ àbẹ̀tọ̀ wọn ò ní pè léré lásán wọn à sì ní pè ní ìgbàgbé bákan náà ta'allumu sibaha ká máa kọ́ bá sì lúwẹ̀ nínú omi wọn à ní pè léré lásán wọn à sì ní pè ní ìgbàgbé yẹn pé gbogbo eléyẹn ó súnmọ́ kéèyàn gbalada lórí wọn ó súnmọ́ kéèyàn lórí wọn tó a jẹ́ pé tó bá jẹ́ pé ayò ọlọ́pàá ni níbo ló ń wá bọ́ sí tọ́ngbà tó jẹ́rú lásán wọn pè ní haram òpin nǹkan tá a lè sọ nípa rẹ̀ ni pé makro nítorí pé eré kò ní múni ṣe tọ́lọ́n ó lè múni ṣe tọ́lọ́n ráre ìdí nu táwọn fi pè ní makro alimami Tabarani olóògbéjáde sí Mu'jamul Kabir. ṣùgbọ́n àwọn Shafi'iyya táwọn sọ pé makro ni wọ́n ní ṣe ọjọ́ makro tó bá ti pẹ́ ni téèyàn ń bá gbá ẹni tí èèyàn jọ ń gbà òun náà ń wòye pé ọtọ kìí ṣe haram àmọ́ tó bá yẹ pé ẹni tó wò pé haram ni ọtọ kẹjọ gbà bóòlù ṣe máa ní haram tí wọn náà tún gbá yòó pẹ̀lú ẹ̀. ọ̀rọ̀ oríṣi kẹta òun náà ní pé ntọ́tọ́ ni Abu Yusuf ló sọ bẹ́ẹ̀ bákan náà alimaliki àti àwọn shafi'iya nínú ọ̀rọ̀ míì tọ́wá lọ́dọ̀ wọn àwọn sọpọ́tọ́ kìí ṣe haram kìí ṣe ṣe ń ta kórira wọ́n nítorí pé máa a sì máa jẹ́ kéèyàn ọmọdé tó ti sùn gbàgbéra yóò jẹ́ kéèyàn ọmọ ọ̀nà kéèyàn ó fi máa sẹ́bùrú ọ̀tà kò ní jẹ́ kéèyàn ó di ẹni tó tó rí mú ní rọrùn wọ́n ní lẹ́yìn náà ẹ̀yìn tí òfin ṣẹ̀rí àtọ́ka sí ni pé ẹ̀tọ́ ni ó dìgbà tá a bá tó rẹ́ẹ̀rí kan tó sọ pé haram ni bóòlù ẹ̀sọ́ alẹ́ pé ní haram lẹ́yìn náà ọ̀rọ̀ Ali ibn Abi Talib sọ́ àtúmọ̀ sí pé haram ni ó ní kí lóye kí ni àwọn òòṣà nínú àwọn òòṣà tẹ́ péjọ sí di wọ̀nyí àwa sì mọ̀ pé wọ́n wọn làwọn ọmọ pé kìí sóòtà torí rẹ̀ tọ́ ni tọ́ wọn ní tí o bá ti sẹ́ẹ̀rì kan lọ́dọ̀ lọ abilátọ̀dọ̀ anabi sallallahu alaihi wa sallam ajẹ́ ike ẹ̀tọ́ ni jàre ẹ̀rí kan sọ pé haramu ibò lè sọ afẹ́ jẹ́ haramu jama àwọn malikiya nínú àwọn ẹni tó sọ pé tọ́ ni àwọn ni ẹni tí ó sọ dẹ̀ tọ́ ni kọjá pé àwọn àwọn dada ń dọ̀dọ̀ àwọn tí ọ̀gá mọ̀ kankan àwọn òpònú kọjá pé àwọn lẹ́ńjọ́ ń ta <laughs> wọ́n ní ní ọ̀sọ́ dẹ̀ tọ́ ó sì jẹ́ pé fi tẹ́ǹtì ń ta ní kọ̀ọ̀rọ̀ ni o ẹ mọ̀ tàbí táwọn èèyàn ti rí yín o wọ́n ní tẹ́ bá ti débẹ̀ ìgbà náà ni ó jẹ́ tọ̀ àwọn màlìkíyà nù. èwo lè tọ́ sẹ́wọ̀n jù nínú ọ̀rọ̀ oríṣi mẹ́ta yìí pé ayọ̀ ọlọ́pàá ó ní kò lówó nínú kò ní àǹfà àkókò sọ láti ṣòfò nínú kò sì ní ọkùnrin lùpọ̀ mọ́bìnrin nínú gbogbo àwọn aburú eléyìí ti ṣeré nítorí kíni ọ̀rọ̀ tí Ali bin Abi Talib radiyallahu anhu sọ òdodo ni lóòótọ́ nítorí pé ibi tí èrò ayò ọlọ́pàá ti bẹ̀rẹ̀ òun náà ni pé àwọn ọmọ ogun ló dojú kọra wọn àwọn ọmọ ogun tó dojú kọra wọn yìí báyìí wọ́n bára wọn jagun ni lérò wípé àwùjọ ni ẹni tí ó borí ẹnì kejì tó bá jẹ́ pé àwọn èrè ni wọ́n ọmọ ogun yẹn nínú ọlọ́pàá dáadáa tó ṣùgbọ́n àwọn pákó pẹlẹbẹ pẹlẹbẹ ni òun náà reflect nǹkan tí wọ́n gbà lérò pẹ̀lú ayọ̀ ọlọ́pàá ni torí ẹ̀ kò tọ́ rárá kò tọ́ rárá kó jẹ́ pé náà lábà á máa bá mùsùlùmí nídìí ẹ̀. bákan náà tá a bá wò ó ara rí pé ohun tó burú ó ti dá ìsìn lọ àwọn ètò sì pọ̀jù nínú àwọn olùmọ̀ṣẹ́rí ha wọ́n sọ pé dá ìsìn kọ́ haramu ni. tó àti wá sọ ike ayọ̀ ọlọ́pàá náà haramu ni ọ̀rọ̀ ọ̀rùn ju ti dáìsì lọ torí di eléyìí ẹ̀rí táwọn sì mú wa láti pè ní mọ̀kúrò ẹ̀rí tí ọ̀tọ́ kà sí nǹkan fẹ́ ni torí gbà tẹ́yìn pè ní mọ̀kúrò ẹ̀rí wo lọ́wọ́ sọ yìí pé aṣàtọ̀rọ̀njù mọ̀kúrò kò sí kò sẹ́ẹ̀rí tó sọ páyọ̀ ọlọ́pàá tá a kórìíra ni ẹ̀yin náà lẹ́ gbọ́ yé ni ẹ̀rí tẹ̀sí gbọ́ yé nínú rẹ̀ kò túmọ̀ sí tẹ̀ gbọ́ yé kátó wá pẹ́yìn tẹ̀ tẹ̀ pé lẹ́tọ̀ kí á lẹ́ rí mú á lẹ́ rí nìsín agbárí lásán agbárí òsì àwọn náà sì fagbárí pé kíni kọ̀tọ̀ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́. wáyé o tẹ́tẹ́ àtàjèrè àbí àtàsòfò àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríya ẹnu wọn kò lórí tó gbogbo tẹ́tẹ́ tó máa ń ta láyé yìí tó bá ní owó nínú tó wà nífòsó mo lè jẹ́wó àbí mo lè pàdánù owó ẹnu gbogbo wọn kò lórí pé haram ni. gbogbo tẹ́tẹ́ tààtà tá a fẹ́ fi owó àbẹ́yìn tààtà kí wọ́n lè fi gbowó lọ́wọ́ wa kò sí ìyapa ẹnu bí ti wulè ó kéré ma lọ́dọ̀ àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríà ìsìláàmù kékeré ní ìdájọ́ rẹ̀ haram pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́wọ́ bá wa tó ní yá ayé ayyuhal ladhina amanu innamal khamru wal maysiru wal ní wal azlamu rijsun min amali shaytan fajtanibuhu la'allakum tuflihun. ọlọ́run bá pe tẹ́tẹ́ títa àti ọtí mímu èrè gbígbẹ́ èrè bíbọ èrè títà èrè rírà bẹ́ẹ̀ àti gbogbo àwọn nǹkan tí wọ́n máa ń lò láti fi pa abẹ́ máa ń tọpamọ́ bí ọfà bí ọ̀pẹ̀lẹ̀ bí ifá bí ọpọ́n ilé iṣẹ́ iná dáyàrí sí bí tẹ̀sùbá bí omi ló ń lò gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́run bá pè ní kíni rẹ́tọ́n ìjọsìn ẹgbẹ́ni mìíràn àmàlẹ̀ ṣẹ̀tàn nínú tí a ṣẹ̀tàn ló ti wà. àwọn tí wọ́n ní làákà ẹ̀ láàyè tí wọ́n bá gbọ́ pọ́lọ́ wọn bá pè nǹkan kan lẹ́gbẹ̀ẹ́ wàlá ìwọ̀n tún dé di rẹ̀ mọ́. ọlọ́run tí wọ́n á da dúró bá ó tún ní mìíràn àmàlẹ̀ ṣẹ̀tàn nínú tí a ṣẹ̀tàn lọ́wọ́ tí wọ́n bá ti sá fún lóde wọn hundred kilometres per hour ìgbà tí wọ́n pé mìíràn àmàlẹ̀ ṣẹ̀tàn wọ́n sá fún nísìn ní òdiwọ̀n one thousand kilometres per hour nítorí pé inna shaytana lakum adu fattakhidhuhu aduwwa ọ̀tá yín ni àṣetán ní ìsè ẹ̀mú lọ́tà. ọlọ́run kò wá tó mẹ́ ó tún ní fati sẹ́ni wú ẹ̀ jìnà sí ẹ̀ dákun ló tún kù ẹ̀ jìnà sí wọ́n bàbá ọlọ́tí lọ́gbọ́n yẹn o ọgbọ́n tí náà wí o ó ti gbà láàárọ̀ yìí kó tó di kó tó di ló ti gbà lóru ó tún tí ó tún fò gbogbooro yọnu ó ní bó wọn bá fi ògógóró tẹnu àfa gbogbo ní ẹ máa sọ òní wo tí o ọ̀daràn. bàbá gbèrègbèrè náà lọ ń gbọ́ yẹn o wọ́n ní sí àṣepọ́n ni o bàbá ọlọ́pẹ̀lẹ̀ bàbá onífá lọ ń gbọ́ yẹn o lọ ń gbọ́ yẹn o iṣẹ́ àṣepọ́n ni o. káàtì sẹ́ni bú ẹ̀ jìnà sí la'allakum tuflihun. a ah, èyí tó wá ga. الجنس لعلكم تفلحون أي ما لم تجتنبوه لن تعرفوا إلى الفلاح سبيلا تبقون لا تجنس أي نمونا لو تجوري للاي قبل الله القيام فهذا ليش أبون تتا تجوجي ما لورا ويروي تري تتا لا نعم، لوكا كلا باتي ẹnì kan àsùbá làwọn máa sáré lọ mọ́sálásí bílẹ̀ bá ti mọ́ àwọn kan láwọn àlù kan wọ́n sáré lọ sáwọn ṣọ́ọ̀pù kótópókótópó kan níbòmí kì í ṣe é sáwọn ṣọ́ọ̀pù kótópókótópó wọ́n gbé àwọn wàhálà kalẹ̀ fẹ̀rẹ̀gẹ̀dẹ̀fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ báyìí. wọ́n wá kọ́ kankan lọ sí àwọn wọn apẹjọ sí di rẹ ẹsẹ bí gbàtí àwọn ọmọ iléèwé ń wo result exam ni kálukọ́ máa wò wò wọ́n máa wò wò nọ́mbà wò lọ́yọ́ o nọ́mbà wò lọ́jáde o èwo náà tó rí mọ́ o èwo náà rí rí o. àhàwùlà wàlà kú wọ́tẹ́ ilé abìlẹ̀. wọ́n á rí tí wọ́n ń bẹ́ẹ̀ nílùú kan láàárọ̀ kùtùkùtù wọ́n á ń wọ́n ní wọ́n ti ta ń dá wíìnì kí ni tẹ́ wí wọ́n ní tẹ́tẹ́ wọn ni àwọn òbí lè ní ṣe bọ́ ọ̀nà rẹ̀. láàárọ̀ kùtùkùtù báyìí wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ ti ń fa ọ̀rọ̀ ta ni wọ́n fọ̀ fẹ́ ta bẹ́ẹ̀ ni wọ́n tún fòrú ta. la hawla wala quwwata illa billah lọ́gbọ́n yẹn haram ẹni tí yà ń jẹ tuntun ta tẹ́tẹ́ àti àlékún yà ní gbọ́lá kọ́ọ́lẹ̀ fún wẹ́rì nítorí pé àwọn ẹni tẹ̀jọ́ ń ta tẹ́tẹ́ àwọn ọ̀làánù àwọn ẹni tó ń ta tẹ́tẹ́ lọ́dọ̀ àwọn ọ̀làánù àwọn ọ̀làánù owó tiẹ̀ làwọn jẹ táwọn fi dé èèyàn ìyá tiwọn ni wọ́n jẹ fún tiẹ̀ tó fi gbà pẹ́ẹ́rẹ́pẹ́ẹ́rẹ́ pẹ́ẹ́ tó jọ pinnu <laughs> owó tiẹ̀ làwọn jẹ fún tiwọn táwọn fi máa dé èèyàn àwọn ọmọ ogun bẹ́ẹ̀ àyẹ̀wò ẹ̀kọ́ ni wọ́n máa gun gbogbo mọ́tò lóríṣiríṣi. wọ́n a máa wọ bàtà ajáláwọ̀ ọ̀tà bàtà ó tún ti jẹ títí títí ẹsẹ̀ rẹ ló fi máa gbé agbọ́n bòmí àbí òye bàbá ẹ̀ níta tó ní ni ah, ẹ mà lè mútà lọ́la yóò tuntun lọ ah, ó tọ́ lọ fọ́ ọmọ mi kí n tún lọ yáwó kò ní yáwó jẹun kò ní yáwó rasọsọmọ lọ́rùn àmọ́ fi ta tẹ́tẹ́ bí ẹ jókòó bẹ́ẹ̀ nítorí yọ gbogbo ń tó bí wọ́n ṣe máa ronú wáyé o ẹnu àwọn olùmọ̀ ẹ̀sìn Islam kò lórí pé haram ni kí ló wá dé tíṣẹ̀rí àfikún tẹ́tẹ́ tí wọ́n fowó ta tẹ́tẹ́ mọ́jèrè mọ́sọ̀fò kí ló dé tíṣẹ̀rí àfisọ́ pé kọ̀dá kí ló dé tíṣẹ̀rí àfisọ́ pé haram ni ẹja tẹ́tí gbọ́ díẹ̀ nínú àwọn hikima tíṣẹ̀rí àfitorí rẹ̀ sọ wípé tẹ́tẹ́ kìí ń tọ́ o. àkọ́kọ́ anna fihi isman kabira ni pé ẹ̀ṣẹ̀ ńlá ń bẹ́nu tẹ́tẹ́ títa kí ládàá ńlá lọ́yẹ ká máa dùn ní àbí ẹ̀ṣẹ̀ ńlá ẹ̀ dá mi lóhùn ládàá ńlá lọ́yẹ ká máa dùn ńgbà tí ẹ pé èèyàn sáìn fún yà tí èèyàn sì sọ pé wọ́n lọ ayé tí mo ń bọ̀ wáyé o iṣẹ́ iná ni ojú ẹ̀ ń ṣe o orí ibu ni ojú ẹ̀ ń ṣe o tí pé èèyàn nọ́mbà burúkú múnu èèyàn wálé ayé èèyàn sì ràn kan kọ́lọ́ fún yẹn dáadáa kọ́lọ́ Muhammad صلى الله عليه وآله وسلم كي يلبى سرير لا القيامة قل يسوى ما سنى بوه ثم دسلا قل وما باواسون سورة البقرة قل يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما قلنا وما في آية آية, آية وقال مجي أتمكن دلوقن وما في النبي محمد صلى الله عليه وسلم ليلي nípa ọtí àti tẹ́tẹ́ títa kí ni ìdájọ́ wọn gan. pẹ̀lú díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ lọ́lọ́wọ́n bá lọ́sàlàyé fún wa títí tó fi wá sí ilé wọ̀. sọ fún wa pé ẹ̀ṣẹ̀ ńlá ń bẹ nínú ọtí mímu o ẹ̀ṣẹ̀ ńlá sì ń bẹ nínú tẹ́tẹ́ títa eléyìí tí wọ́n ń ṣèbéèrè nípa àdájọ́ wọn lọ́dọ̀ rẹ̀. àwọn àǹfààní ti wà ń bẹ fáwọn èèyàn ṣùgbọ́n wà ìfúnmùhùn máa akbaru min naf'ihima ẹ̀ṣẹ̀ méjèèjì tóbi ju àǹfààní méjèèjì lọ a ti mà nínú òfin ṣẹ̀ríà wípé òsín kankan bóyá lè já mi rọ òsín kankan tẹ́ ẹ lè sọ wípé aburú ni látòpin rẹ̀ délẹ̀ kọ́ láǹfààní kan sẹ́wà gbogbo nítorí burú yóò láǹfààní bìkan gbogbo ojú sì dá oná òbúrú ń bìkan nínú sọ pé kò sí maslahatun mahdha kò sì sí mafsadatun mahdha kò sí kankan tó jẹ́ pé àǹfààní ni gbogbo ẹ̀ hundred percent kò ní ìnira kan tí ó sì fún yà ṣùgbọ́n jẹ́ ní ìsinyìí báyìí kò gbóná kò sì tutù rẹ́ gidi ajẹ́ nígbà tá a sì jẹ́ onáàlà ajẹ́ débi kan lọ́ba pa á lórí a òsì pọ́ńbẹ̀ bá lọ́ba pa á lórí. ẹ máa ń pẹ́ ah, oúnjẹ wọn láta pọ̀ wọ́n ní ṣe gbogbo náà. àbẹ́ ẹ̀kọ́ ni kò á sì fún ipa pa wá lórí. kò tí ẹ̀ pa wá lórí bàbá tún jẹ tán kọ́mọ́tì gbẹ̀. lẹ́yìn pé tí ó da abala àgbẹ̀nu rẹ̀ náà yóò ti gbẹ tiẹ̀ náà. èyí tí ó ti sónù ló ti sótú ọ̀nà oṣù tó tún fẹ́ tilẹ̀ níbo la wá sá lọ́wọ́ ọṣù ara ẹni lọ fún. olúmọ̀ tó ara pé kò jẹ́ àǹfààní tí hundred percent àwọn nǹkan kan wà ń bẹ̀ náà òfin ṣe rí àwọn aṣọ yìí pé èyí tí àǹfààní rẹ̀ bá pọ̀ jù ẹ̀tọ́ ni ojú bá pọ̀ jù ni wọn náà bá wa sọ fún wa pé wọn min naf'ihima ẹ̀ṣẹ̀ tí ń bẹ nù ọtí mímu tí ń nù tẹ́tẹ́ ó tóbi lọ́dọ̀ onílàáka ẹni sìn kí ni ọgbọ̀ yìí ajẹ́ pé haramu ni ọtí mímu haramu ni tẹ́tẹ́ títa ẹ̀ṣẹ̀ ńlá ń bẹ nínú tẹ́tẹ́ títa nínú tí ń tọ́ka sí ẹ̀ṣẹ̀ tí ń tọ́ka sí ẹ̀ṣẹ̀ ńlá tí ń bẹ nínú tẹ́tẹ́ títa ètí ń tọ́ka sí ọ̀ràn ńlá tí ń bẹ nínú tẹ́tẹ́ títa onáà ní tó wá nínú hadith Abu Hurairah radiyallahu anhu anna nabiyya sallallahu alayhi wa sallam qaala. من حلف فقال في حلفه واللات والعزى فليقل لا إله إلا الله ولا نبي محمد صلى الله عليه وآله وسلم قل يعني كان تبع في البورا تبع تقول في اللات بورا mo fi àlọ́ ọ̀zá búra bí kéèyàn sọ fún mo fò sakoko búra bí kéèyàn sọ fún mo fò sọ̀gìyàn mo fi búra bí kéèyàn sọ fún mo fò kẹgbàdàn búra bí kéèyàn sọ fún mo fò sọ̀nsọ̀gbọ̀ búra gẹ́gẹ́ bí àwọn aláìgbàgbọ́ bí a ti ṣe máa ṣe bí kéèyàn sọ fún ògún gbọ́ ọ̀yá ń gbọ́ anabi ni gbogbo ẹni tó bá fi nǹkan kan bẹ́ẹ̀ tó bá fi búra sẹ́mi kó ti sẹ́lọ̀ sẹ́mi kó lábẹ́ òfin ṣẹ̀ríà faqad kafara aw ashrak anabi sallallahu alaihi wasallam ni gbogbo ẹni tó bá búra pẹ̀lú nǹkan mi tó yàtọ̀ sọ́lọ̀ ó ti ṣe kèfèrí sọ́lọ̀ àbó ti ṣe ẹ̀bọ sọ́lọ̀ síbẹ̀síbẹ̀ kí ni ó pẹ̀sẹ̀ rẹ̀ rẹ̀ anabi ni kó sọ pé la ilaha illallah la ilaha illallah ṣẹ̀ṣẹ̀ kékeré ni kéwọn fi nǹkan mi kan àtọ̀tọ̀ náà bóra kì í ṣẹ̀ṣẹ̀ kékeré ṣùgbọ́n ẹ wo dáná bí sọ̀rọ̀ lọ́wọ́ àti sọ́nà sọ pé ó fi pẹ̀sẹ̀ rẹ ẹja tẹ̀síwájú wọ́n máa ń kọ́ ẹni fún àfibẹ̀ ṣùgbọ́n ẹni tó bá sọ fọ́ọ̀rẹ́ rẹ̀ ẹni tó bá sọ fọ́ọ̀rẹ́ rẹ̀ pé sàhálà ọkọ mìíràn wá kí n bọ̀ òkè sóbì òun fi búra òkè ìbàdàn òun fi búra ọ̀ṣun òṣogbo òun fi búra òun bá àwọn àyè òun òṣèlú mọ̀lìkà òun fi búra ó burú àbí òburú ẹ̀ dáhùn kí ló ṣe yẹn kó fúró àwọn ṣé ó ṣe tètè rí sọ́lọ̀ àbọ̀tẹ̀bọ̀ sọ́lọ̀ ẹ wo bó ṣe burú tó anabi ni tí o fi parẹ́ ni kíni kó sọ pé kíni la ilaha illallah àmọ́ wá gbàgbọ́ pé kò sí ọba mi tuntun láti fòdò dojọ́ sí máa fi Allah ṣùgbọ́n ẹni tó bá sọ fún ọ̀rẹ́ rẹ pé ta'ala uqamiru wá kí n bọ̀ ta tẹ́tẹ́ wá kájọ ta tẹ́tẹ́ jájọ ta yó. anabi sọ yìí pé fàlẹ́yẹtọ̀ fàjà ọ̀rọ̀ tó sọ lásán ìpẹ̀tẹ̀rẹ̀ rẹ ni kò ṣe sàrà. la ilaha illallah kéde fẹ́ ti tábà wákàjọ lọ takẹ́tẹ́ wákàtà kẹ́tẹ́ o ti dáràn àwọn ọ̀rọ̀ ọ̀daràn ọ̀ràn rẹ̀ kí sọ̀rọ̀ ẹ lọ lásán ló fi tán yíká sọ̀rọ̀ lọ agbọ́dọ̀ ti sàrà wàá ti sàrà ló fi pẹ̀sẹ̀ yẹn rẹ́ alimami Bukhari àti Muslim àwọn ni wọ́n gbé àdéhùn ìjáde alimami Ibn Hajar al-Haythami. nínú tírà rẹ̀ az-Zawajir wọ́n ní tó bá ṣe é kí ọ̀wọ́ já lọ ta tẹ́tẹ́ ilé ń bùkátà ìtàn pẹ̀lú ṣíṣe sàrà sàrà àti wọn ní ká ṣe yìí nítorí péjá jọ lọ ta tẹ́tẹ́ ó fi hàn bí aburú ọ̀rọ̀ yẹn ti ṣe tó báwo wá ní ká bá ta tẹ́tẹ́ náà gan mo pẹ́ rí bẹ́ẹ̀ a jẹ́ pé ẹsẹ̀ ńlá gidigidi ń bẹ́ẹ̀ ń di tẹ́tẹ́ fìta ẹjẹ́ á dínà sí o. الإمام النووي رحمه الله إنه شرح مسلم أو صحيح النبي صلى الله عليه وآله وسلم ọ̀pá aláṣẹ ike kó ṣe tààrà nígbà tó ní jájọ lọ ta tẹ́tẹ́ nítorí kó lè bá a fi pa ẹ̀ṣẹ̀ rẹ̀ rẹ́ nítorí kó lè bá a fi pa ẹ̀ṣẹ̀ tí ń bẹ ní ọ̀rọ̀ tó sọ jẹ́. alimami Khattabi rahimahullah òun sọ ike falyatassaddaq bi miqdari ma amara an yuqama bihi. wọ́n ní òbí òun máa ń tó fẹ́ fi ta tẹ́tẹ́ ọ̀hún ni mo fi ṣe sàrà yẹnni fún hundred thousand lọ́fẹ́ fi ta tẹ́tẹ́ yẹn fi ṣe sàrà one million lọ́fẹ́ fi ta tẹ́tẹ́ yẹn ọgbọ́dọ̀ fi ṣe sàrà kálọ́gbọ́ yín bẹ́ẹ̀ Abu Sulaiman al-Khattabi rahimahullah ṣùgbọ́n imaamu Nawawi wọ́n ní was-sawab alladhi alayhi al-muhaqqiqun annahu la bẹ́ẹ̀ bi dhalika al-miqdar pé nítorí fi ṣe sàrà òbúkátà yìí tó tọ́fẹ́ fi ta tẹ́tẹ́ nítorí fi ṣe sàrà kì dandan kó iye tọ́fẹ́ fi ta tẹ́tẹ́ bali yẹtọ̀ sọ́dọ̀kọ́ bímọ ẹ̀sẹ̀ sára mímọ ẹ̀yẹ̀ntọ́lẹ̀kọ́ àríyí ìsìn sọ́dọ̀kọ́ yóò ti sàrà pẹ̀lú ntọ́ba alágbára lórí rẹ̀ lópin ìgbà tá a bá ti lè pè ń sàrà nítorí pé wọn náà rí wáyà kankan bali yẹtọ̀ sọ́dọ̀kọ́ fi ṣe yìí kófin kankan ṣe sàrà. mo rò pé ẹni pé ọ̀rẹ́ ńlá iṣẹ́ tẹ́tí ta báyìí jáde lọ ta tẹ́tẹ́ lásán ìtara rẹ̀ oníkó ṣe sàrà àwa adájọ́ jáde ọlọ́ta tẹ́tẹ́ lónìí kò ṣe sàrà òtún sọfẹ́ nìkan lọ́la bẹ́ẹ̀ náà pé wọ́n dákun tẹ́lẹ̀ yìí lẹ̀ já lọ́ta tẹ́tẹ́ òtún ṣe sàrà òtún sọfẹ́ lómi pé já lọ ọ̀n dájọ́ tó bá ti jọ́ gbẹ̀ndà kìyàrá wàá tán. ẹlẹ́kejì nínú sábàbí tí sẹ́rí àfisọ yìí pé tẹ́tẹ́ títa haramu ni òun náà ni ìkọ́ọ̀rù àdáwọ̀tì wọlọ́gbọ̀gbọ̀ bẹ́yìn náà ó máa ń dá ọ̀tẹ̀ àtìgbínú ara ẹni sílẹ̀ láàrin àwọn èèyàn ìwọ àti talẹ́jọ tẹ́tẹ́ nìsín tí ó jẹ́ ọwọ́ ten thousand tó níláyé tí ó jẹ́ tó tún á máa dùn tó ọmọ pàtẹ́ wọn fún pé well done well done báwo. ó ní kó fi sẹ́rẹ́ bẹ́ẹ̀ lọ́ka tí ọmọ bàjẹ́. báwọn arú yín ṣe ń kíkú oríire bẹ́ẹ̀ ni àwọn kan máa rẹ̀ wọ́n lẹ́kún pé ẹ má rò ẹ má rò bẹ́ẹ̀ ṣe lose lónìí ẹ sì máa jẹ lọ́la àbẹ́ ẹ̀kọ́ ni <laughs> tó nítorí ẹ ìwọ ọmọ wa wò ńgbà tó máa ń yin tí máa ń rìn tí máa ń yan fanda ó sì wọ́n ló mìn wọ́n ló mìn ẹ òfin fẹ́ sọ̀jìká tí lásán ló ń sọ̀jìká yẹn kò fi hẹ́ ẹ̀kọ́ ni tó kọ́dọ̀ ó lè má kó owó ńdélé ó lè má kó délé tí wọ́n ti lọ iye báyìí ó jẹ onu máa fojú rẹ wò wọn náà pé à ṣébí tó ń jẹ lọ́dọ̀ ọ̀rọ̀ tí wọ́n ní wọ́n gbà náà gbà di ọba di púpọ̀ yọ́ọ́ máa dá ọ̀tẹ̀ láàrin àwọn èèyàn bákan náà kò ní jẹ́ bá gbọ́ torí pé gbogbo ẹni tó bá di ayò lẹ́ẹ̀kínní yọ́ọ́ wò òun sì lẹ́ẹ̀kejì bá àwọn má bàa mi sọ. màá jẹ ayò yìí dójú àmì kò ní mọ̀ pé ayò ayò yóò jẹ òun dé igun dípò kí wọ́n rí jẹ ìwọ ni ọ̀jẹ̀ báyìí yóò máa dá ọ̀tẹ̀ sílẹ̀ yóò máa lé àwọn èèyàn jìnnà sí ìrántí ọlọ́run ọlọ́ni innama yuridu ash-shaytanu an yuqi'a baynakum al-'adawata wal-baghdha'a wa yasuddakum 'an dhikrillahi wa 'ani as-salati fa hal antum muntahun. ìdíje kan ní sẹ́ látara tẹ́tẹ́ ọtí èrè gbígbé àti gbogbo ń a yẹn òun náà ní kó fẹ́ dá ọ̀tẹ̀ sílẹ̀ àti bínú ara ẹni láàrin ó sì fẹ́ lé yín dínà sí ìrántí ọlọ́ ó sì fẹ́ lé yín dínà sí ọlọ́ni fẹ́ wàá pàtì àbẹ́ ẹ̀ ní pàtì àwa ti pàtì o ẹ̀yin kọ́ ẹ̀ o lórí ẹlẹ́ lákàntì rẹ o tẹ́tẹ́ ẹ̀ ní ó ní aburú tí tẹ̀ ń bẹ́ nu tẹ́tẹ́ ó ju aburú tí ń bẹ́ nu rìbá lọ aburú tí ń bẹ́ nu tẹ́tẹ́ ó ju aburú ń bẹ́ nu rìbá lọ nítorí pé rìbá ìwọ fowó rẹ̀ ni pẹ̀lú ẹ̀mí wípé yọ́ọ́ máa ṣe kí ni yọ́ọ́ máa lé sí yọ́ọ́ máa lé sí ṣùgbọ́n tẹ́tẹ́ nìsín ìwọ fi sílẹ̀ ni pẹ̀lú ẹ̀mí wípé ìwọ ta tẹ́tẹ́ ni pẹ̀lú ẹ̀mí pé wàá gbowó kí èsè tiẹ̀ ni èrò ẹni tó ta rìbá ni yí pé tó ṣe rìbá ni yí pé owó òun tó ń fi síbẹ̀ òun yóò bímọ láì mọ̀ pé owó ìbímọ ṣùgbọ́n èrò ẹni tó ta tẹ́tẹ́ ni pé ntòun ti ta yìí lójú òru ó ní aburú méjì ń bẹnu tẹ́tẹ́ o alákọ̀ọ́kọ́ oníyà ni akulolumali bil batil jíjẹ wọ àwọn èèyàn lọ́nà tí ọ̀tọ̀ ẹlẹ́ẹ̀kejì aburú alahul haram èrè tó jẹ́ haram ń bẹnu tẹ́tẹ́ kìí jẹ́ amójútó sọ̀lá ó máa ń jẹ́ àwọn èèyàn dọ̀tá ara wọn ó máa ń jẹ́ wọn bínú ara wọn ó ní torí ẹ̀ lọ́lọ́wọ́ bá ti fi tẹ́tẹ́ lé wọ̀ tó wá ju kó tó ṣe rìbá ní èèwọ̀ tẹ́tẹ́ lọ́lọ́wọ́ bá lọ́kọ́kọ́ ṣe lé wọ̀ kó tó ṣe rìbá ní èèwọ̀. aburú kẹta ìjẹ́wọ́ àwọn èèyàn lọ́nà tí wọ́n sọ aklu amwalin nas bil ìjẹ́wọ́ àwọn èèyàn lọ́nà tí wọ́n sọ wà ń bẹ̀ ìjẹ́wọ́ àwọn èèyàn lọ́nà tí ọ̀sán wà nù tẹ́tẹ́ títa níṣẹ́ ẹ̀yin ta tẹ́tẹ́ wọ́n ní gbogbo yẹn kó máa ta tẹ́tẹ́ sátát náírà ẹni tí nọ́mbà rẹ̀ bá jáde yóò jẹ́ five thousand náírà sátát náírà mélòó ló wà nù five thousand náírà ẹ bá ní tírò rẹ mathematician náà ẹ dáhùn one thousand owó èèyàn mélòó lọ́gbà nine hundred and ninety nine. pé àwọn èèyàn èèyàn nine hundred and ninety nine tó ń gbowó tiwọn wọn mọ̀ sọ fún pé barakallahu laka sọ pé lọ́wọ́ sí i ni wọ́n wì ọlọ́wọ́ da ọlọ́wọ́ da àkókò wọn bí nọ́mbà yìí ṣe ń jáde àmọ́ ọlọ́wọ́ da ọlọ́run tó ní ọ̀tá tẹ́tẹ́ bá yọ da. ẹ rí i pé ìjẹ́wọ́ àwọn èèyàn níjà àbòsí ọwọ́ tẹ́tẹ́ kọ̀wá mọ́ òun tó jẹ five thousand òun ò jẹ nǹkan kan èèyàn mélòó ló ta tẹ́tẹ́ o ẹ̀ka wo iye èèyàn tó ta owó tí wọ́n rí generate ó jẹ fifteen million tabakun fifteen million fún perfect naira èèyàn mélòó ló ta o mathematicians ten million ẹni tó ta àwọn ilé iṣẹ́ tí wọ́n ń darí tẹ́tẹ́ yìí àwọn wá fún ẹnìkan ní five thousand wọ́n tún fẹ́ ẹnìkan ní five thousand wọ́n ní from one to ten báwọn bá yí koto one to ten àwọn olóríire olóríire kíní ooo oh, ondide five thousand olóríire kejì ooo oh, onadide five thousand five times ten fifty thousand ẹ minus ẹnu fifty million tá a bá jẹ́wọ́ gan-an lẹ́rìí àwọn ẹni tó wọ́n organize ẹ̀ ni. àwọn san fifty thousand jáde nínú fifty million èló ló forty nine million nine hundred and fifty thousand àwọn ọmọ akíláyà nígbà tí gbogbo ẹ ma òkúkú pọ̀ ọ̀fà five naira náà ní àìmọye five naira láyé ọba àwọn òpó náà ti máa wí nù. ìjẹ́wọ́ àwọn èèyàn ń jẹ alimami alhaitami nínú azawaji olùsábàbí tó lọ́wọ́ bá fi ṣe tẹ́tẹ́ títa léwọ̀ tọrọ rẹ̀ sì fi burú jáì òun náà ní wípé ó ní ká jẹ́wọ́ àwọn èèyàn níjà àbòsí nínú ó ní ká jẹ́wọ́ àwọn èèyàn lọ́nà tí ọ̀tọ̀ nínú tọ́lọ̀ ń sì ti ṣe léyìí léwọ̀ nínú àwọn àyà púpọ̀ nínú alukur'an gẹ́gẹ́ bó ti ti wá nínú sóròtù nìṣá àyà kọkàndínlọ́gbọ̀n ọmọ ni wọlé kúló amúhálùkún bẹ́ẹ̀ iná kún bẹ́ẹ̀ lọ́ọ́ pẹ́ẹ́lì ẹ ò gbọ́dọ̀ máa jẹ́wọ́ yín láàrin ara yín níjẹ̀ ìbàjẹ́ tẹ́tẹ́ sì ń bẹ nínú ọ̀nà kẹtọ́ fi ń tẹ́wọ́ ara wọn níjẹ́ kí ni ìjẹ́ ìbàjẹ́ ẹlẹ́kẹrin nínú sábàbí tó lọ́n fi ṣe tẹ́tẹ́ tó fi ṣe léwọ̀ annahu yuaddi ila qatl an-nafs tẹ́tẹ́ a máa jẹ́ yàn parí yàn tẹ́tẹ́ lè jẹ́ yàn parí yàn nítorí pé ten million ló ní láyé ó sì fi ta tẹ́tẹ́ ten million fi dodo kò sí nǹkan kan tó sẹ́kù ma ọ̀pọ̀lọpọ̀ nínú wọn tí ọ̀gbọ́n lọ́wọ́ bá gbọ́ yọ láì mọ̀ pé tó ń lọ bá nǹkan kù ẹ̀sìn tó ń lọ bá lẹ́yìn tó ń bá bọ́ wá ron parọ́ kù ó sì kọjá ẹ̀sìn tó ti fi rẹ̀ látàrí tẹ́tẹ́ tọ́ta láì láti fọwọ́ ara rẹ̀ gbẹ̀mí ara rẹ̀ pàápàá jùlọ nígbà tó gbogbo ń tó ní láyé ló ń ti pàdánù báyìí ní kò ní fẹ́ dánìkan lọ yóò tún mẹ́lòmíì lọ ńgbà tí máa ń lọ gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ wípé wọ́n sọ nípa ọmọ China ta ọmọ China yìí wọ́n ló ṣẹlẹ̀ ní on the fifteen oṣù July two thousand and fourteen tá a wà níbẹ̀ yìí ní ọdún wọ́n ló ọ̀pàdánù gbogbo rẹ̀ nídìí ìdẹ́sẹ̀ ta ní ìlú kan nínú àwọn ìlú China nígbà tó wá wó sòsò pé òun ti pàdánù òun ó ó wá wu ọ̀kan nínú àwọn bọ́ọ̀sì bọ́gìnì bọ́gìnì tí máa kúrò tí máa kúrò bíi fífì ó ti wá gé pẹtrólù lọ ó bá ta pẹtrólù lu bọ́ọ̀sì yẹn lọ́ba tánà sí pẹtrólù bá gbiná ó tó di pé wọ́n rí iná pa iná ti pa èèyàn méjì ó ti ṣe èèyàn méjìlélọ́gbọ̀n ó sì wọ́n létí kí ló dé nígbà táwọn ọlọ́pàá mú orí rẹ̀ dàrú ni olójọ́ dàrú lọ nítorí pé gbogbo dúkìá òun lọ́sọ̀nù látàrí pọ́ǹtẹ̀ kínní látàrí pọ́ǹtà tẹ́tẹ́ ebi wà lóṣooṣù àbùrọ̀tún wa kófò rẹ ó ní ń bò lọ́kàn jẹ́ bó ṣe rí táwọn èèyàn mi rẹ́rìn wọn ò bó ń ma irú tí ń sè wọn kí wọ́n kà wá sáwọn aláàánú ọlọ tàtàkùtà jù àbáwọn aláàtòfò ó ní torí pé òun ní páwọn èèyàn rẹ́rìn òun á fẹ́ dé káwọn náà ma irú ìrora tí ń bẹ pẹ̀lú òun lọ́sẹ̀ ní jẹ́ ń dáná sun ọjà rẹ̀ so irú eléyìí ó máa ṣẹlẹ̀ lóòrèkóòrè táwọn ẹni tó lọ nínú aburú tó tún wà nínú tẹ́tẹ́ tí sẹ́rí àfihàn pé kọ̀tọ́ òun náà ní kí máa bá yẹn jẹ́ ìmọ̀ sọ yẹn dẹ̀yàn burúkú èyàn jàtìjàtì èyàn rádaràda afẹ́fẹ́ arísẹ́mẹ́sì bàbá ọ̀lẹ́ tẹ́tẹ́ máa sọ yẹn adìbẹ́ yọ kọ́ yẹn lóró jù yọ sọ yẹn dọ́ní mẹ́lẹ́ yọ sọ yẹn dẹni tí ń retí tí ń retí dúkìá rọ yọ sọ yẹn dẹni tí ń retí dúkìá rọ tí ò sí yọ sọ yẹn dẹni tọkọlọ rẹ lẹ yọ sọ yẹn dẹni tí ọ̀fẹ́ yóò mọ wọn ronú bó wọn ti rówó láì ṣiṣẹ́ ẹ̀rí ẹ̀mẹ̀wá ní ọmọ brown ẹ̀mẹ̀wá ní ọmọ brown ẹ̀mẹ̀wá ní ọmọ brown way to make money way to make money ah, ah, way to make money is for you to go to market àbẹ̀ ẹ̀kọ́ ni so kó o di kó o di kó o di ṣòkòtò rẹ kó lè kó má di yẹ̀rì mọ́ lọ́wọ́ kó o mójútó sẹ́ bó ti ṣe tó àti bó ti ṣe yẹ lọ́mọ brown ẹ̀ ẹ́ kékeré kan eh, national lottery of England ó ti ó ti jẹ́ mẹ́mbà ń bẹ̀ ọ̀ nọ́mbà wọn ta ń gbogbo gbà nọ́mbà olóyè ọlọ́sẹ̀ yìí nọ́mbà olóyè ọlọ́sẹ̀ yìí lóríṣiríṣi yọ ọmọ ta ń bẹ̀ báwa ti fi kíní kan ránṣẹ́ sínú sẹ́ẹ̀tì rẹ̀ sẹ́wọ̀n kí àwọn tẹ́tẹ́ ti pọ̀ láyè sí nísìn wọ́n kàn fi kíní kan ránṣẹ́ sọ pé nọ́mbà rẹ̀ is lucky to be one of the winner of this month ní national lottery of England ní ọba kí kó wọn ti wá dá mi mọ̀ ní England <laughs> kò ní mọ̀ kó wọ́n jẹ́ nǹkan kan àwọn tẹ́tẹ́ ọmọ yóò iná ẹ̀ ni wọ́n tún fẹ́ lù oníbàjẹ́ ẹni tó fi ránṣẹ́ sí ọ ń bẹ níkọ̀rọ̀ ẹgbẹ́ yàrá rẹ̀ yọ̀ọ́ wá fi ránṣẹ́ sí kíníkà tuntun ọtọ́ bá mọ̀ pé ọ̀fẹ́ confam nítorí jẹ́ ibáyìí email wa lórí àdírẹ́sì yìí a máa fún ẹ ní details ìrọ̀lá sùn àwọn náà wọ́n tún wá lù ọ́n bá gẹ̀ pé ṣé owó yẹn ṣẹ́fẹ́ gbà lọ́wọ́ ni àbí bank draft lẹ́fẹ́ fi gbà ni àbí káfíńtì DHL káfí gbé wá sílé yín ṣé owó yẹn pọ̀ díẹ̀ o ọ̀pọ̀ di one hundred and fifty thousand pound sterling ẹ ó ti times ẹ̀ náírà times two hundred and fifty one hundred <laughs> òpó ló ti bẹ̀rẹ̀ sí ní kọ́lé sórí omi Inshallah, ilé alájà mẹ́ta ni màá kọ́ èkó ni màá lọ lórí òkun màá kọ́ sí wọ́n ìpínlẹ̀ ta orí òkun ni màá kọ́ lé alájà mẹ́ẹ̀ẹ́dógún sí irọ́ lásán. ìbá iná máa tẹ̀ra rẹ̀ jẹ́ lórí rọ́ àwọn lọ́jọ́ one hundred and fifty thousand pound sterling wọ́n á sọ pé tó ṣe ni pé kíní yẹn àwọn kan lè gbé ránṣẹ́ báyẹn o ó nídìí láti láti lọ dẹ́pọ́sìtì nǹkan bí hundred and fifty thousand naira wọ́n dẹ́pọ́sìtì ẹ̀ sí àkáǹtì tí ń bọ̀ yìí báyìí wà dẹ́pọ́sìtì ẹ̀ sí àkáǹtì tí ń bọ̀ yìí báyìí so that owó yẹn á fi tẹ̀ ọ́ lọ́wọ́ ọmọ etí wọn náà fẹ́ gbà ní wọ́n fẹ́ gba hundred and fifty thousand pound sterling wọ́n wàá lọ san hundred and fifty thousand naira kó burú báwọn náà bá rí ìgbà lọ́wọ́ rẹ tọ̀wọ̀ tó látàrí tẹ́tẹ́ títa àwọn wa jókòó sílé nígbà tí gbogbo yẹn lọ síbi fẹ́ onírìbì kan lọ nígbà tí gbogbo yẹn ló pé ẹ sáàmà ẹ̀yẹ máa ṣe wàhálà ọjọ́ ń bọ̀ ọjọ́ ń bọ̀ tí o sì oúnjẹ tí ọba jẹ bẹ́ẹ̀ kí lọ́jọ́ ti ń bọ̀ dípò kọ́ lọ rúkú dípò kọ́ lọ fáfírì tó bá ti gbé ọmọ bá wọn páàkì níta ṣe ni kọ́ ọmọ yìí tó ń gbà lójúmọ́ bó ti jẹ́ pé káràkátà lọ́ọ́ máa ṣe ni bó ti jẹ́ pé fẹ́ títà náà ló ṣe ni pẹ́tẹ́tẹ́ kọ́ngilá lọ́lọ́ wá ni gbogbo eléyìí báyìí ọ̀nà tó dájú láti rówó ni ṣùgbọ́n tẹ́tẹ́ ìsọ̀ yẹn dọ̀lẹ́ ni èèyàn máa retí rọ́ èèyàn máa fẹ́ láti dárí sí kìlọ́nà rọ́. bákan náà nínú aburú tó wà ń bẹ tí sori àfisọ kókó sọ ọ̀nà ni takhribul buyut min ghairi sabiqi inzar tẹ́tẹ́ máa fọ́ ilé láì jẹ́ kó kìlọ̀ fún yìí yọ fọ́ ilé yẹn tó sọdá ooru láì jẹ́ kó kìlọ̀ fún mi ṣáájú ó máa ń sọ ẹni tó ti ní dalẹ́yìn lójijì láàrin ìṣẹ́jú àyà yóò wá sọ fámìlì rẹ̀ ó ti jẹ́ fámìlì olówó rí yóò sọ wọ́n di ẹni tí wọ́n fi àárọ̀ tó lówó tí wọ́n fi rọ̀lẹ́ tó lòsì wọ́n dẹni tí ò lè sẹ̀mí bí wọ́n ti sẹ̀mí wọn tẹ́lẹ̀ kódà wọn ò bí wọn dáa wọn ò lè sẹ̀mí ní gbèrígbèrí bí wọ́n ti sẹ̀mí tẹ́lẹ̀ kí ni bẹ́ẹ̀ ti sọ nípa ọkùnrin kan wọn lọ ta tẹ́tẹ́ ó ní owó tó pọ̀ owó yìí ó tó three million pound sterling ẹ̀ tó kékeré nu ẹ máa ti sí owó tiwa ìtọ́pọ̀ nọ́mbà ọlọ́lọ́mọ bílíọ̀nù tí ó jáde ń bẹ̀ o three million pound sterling wọn ní bó rẹ̀ ṣe tó nù báyìí ni ṣètọ́ni ṣètọ́ni tẹ́tẹ́ lọ́ba kó sí lórí ọba bẹ̀rẹ̀ sí ní ìtajà pé bó o ṣe ní three million pound sterling ní ìsìn tí wọn bá kópa nínú tẹ́tẹ́ ọlọ́ọ̀lọ́ mọ iye tó wò rẹ̀ ọ̀dà tó kú bẹ́ẹ̀ ọmọ sanra rẹ̀ jẹ lónà bá sì dá àwọn ẹ̀tàn jẹ yìí báyìí wọ́n bá dá àwọn ẹ̀tàn jẹ yìí báyìí ó bẹ̀rẹ̀ sí ní ta tẹ́tẹ́ yìí ó bẹ̀rẹ̀ sí ní ta tẹ́tẹ́ yìí báyìí títí ó sì ti pàdánù gbogbo dúkìá rẹ̀ ẹni tó fi ní three million pound sterling ó fi wá di sóko ní three pound sterling ó fi wá bẹ̀rẹ̀ sí ní sẹ̀mí yìí ó kú tẹ̀bítẹ̀bí ọ̀rọ̀ rẹ̀ ọba tó rí báyìí tí o bá ti pé ṣetán ìtànjẹ o náà ti gba ìtànjẹ rẹ̀ nítorí pé nígbà tó bẹ̀rẹ̀ sí ní ta tẹ́tẹ́ yẹn lálẹ́ ẹjọ́ kan tó bí ti máa mú yàn nù ó jẹ nine hundred thousand pound sterling nine hundred thousand pound sterling eléyìí lọ́ta jẹ́ tóbi wá ṣèlérí pé ìníye ta títí tí màá fi dẹni tó lówó jù láyé nítorí mú mi jẹ nine hundred thousand pounds sterling èlò ló kù sí èpè mílíọ̀n ó kéré ìníye ta ṣètò ni má yé ta o owó ọ ló lówó jù ń bọ̀ báyà o ó sì dá ṣètò ni lọ kọ̀ wá yé ta títí tí gbogbo nǹkan fi tán tòbí ṣe é ṣe wọn. eléyìí jẹ́ díẹ̀ nínú àwọn aburú eléyìí tó wà nínú tẹ́tẹ́ títa kó lọ́wọ́ bá fi sílé wọ̀ ẹjẹ́ awo díẹ̀ nínú àwọn oríṣi tẹ́tẹ́ tó wà díẹ̀ nínú àwọn oríṣi tẹ́tẹ́ tó wà gbogbo ọ̀kọ̀ọ̀kan nínú rẹ̀ ó sì bọ́ sábẹ́ pé èèwọ̀ ni ọ̀gbọ́dọ̀ sí èèwọ̀ ni tó ń bá ń ṣe jáwọ́ ń bẹ̀ èèwọ̀ ni tó ń bá gbé wọ́n bọ lé wọn jìnnà sí káwọn gan jìnnà sí kìí ṣe pé ìwọ gan alára tó sì bọ́ bẹ̀. nínú àwọn oríṣi tẹ́tẹ́ pólíṣì ní ìsìn láyè ó sì fọ gidigidigidi kódà wọn ń gbé wá bá wa nílé wa ní gbogbo ìgbà gba ẹ̀rọ gbára ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa oníkàlùkù ló ń gba mẹ́sẹ̀gì rẹ lójoojúmọ́ tẹ́tẹ́ síta ó ti di tọrọ kankálẹ̀ ó sì ti di nǹkan tó ti di kárí ayé téèyàn ọba sì ríran dáadáa èèyàn ní kódà inú kó ń jẹ nítorí pé tẹ́tẹ́ ọ̀nà tẹ́tẹ́ nìkan yẹn gbà dọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n wọ̀ ọ̀ma ni. ẹ jẹ́ ká wo díẹ̀ nínú àwọn oríṣi tẹ́tẹ́ tó wà bóyá onílàákà yóò jẹ́ sọ́ra fún wa. alákọ̀ọ́kọ́ àkóòdù tẹ̀mínì tìjà rẹ̀ gbogbo transaction tó ní ti pẹ̀lú insurance àwọn transaction tó ní ti pẹ̀lú insurance conventional insurance ilé ìtàwọn èèyàn ń ṣe yẹn gbogbo ẹ̀ pátá tẹ̀tẹ̀ ìdílé gbẹ́ngàn nígbà tí wọ́n bá ṣe life insurance property insurance àbótí ẹsẹ insurance lórí nǹkan rẹ lọ́kọ̀ọ̀kan tí mọ́tò ló ṣe factory rẹ ló ṣe insurance ilé rẹ ló ṣe insurance àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ o one thousand naira o fi sanwó insurance pẹ̀lú ẹ̀mí yín pé wàá padà fi gba owó tó pọ̀ nígbà tí nǹkan kan bá ṣe dúkìá rẹ̀ nǹkan wá ṣe dúkìá rẹ̀ látàrí one thousand ìwọ ń retí àti jẹ àti jẹ hundred thousand wọ́n wá ní àwọn iléeṣẹ́ adójútòfò iléeṣẹ́ adójútòfò tẹ́tẹ́ nù tẹ́tẹ́ gidigidi àfi one thousand ta àwọn afẹ́ fi jẹ hundred thousand nígbà táwọn bá wá gba one thousand lọ́wọ́ rẹ̀ wọ́n tún gba one thousand lọ́wọ́ ẹlòmíì iye èèyàn tó ta lọ́dọ̀ wọn wọn ò ní lóǹkà nínú gbogbo àwọn èèyàn yìí èèyàn wo ló fún òfin tani ń bẹ lọ́n kó fún òfin o tani ń bẹ lọ́n kó fún òfin o òfin wa ṣe nìkan nílé yẹn ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn òun á hundred thousand ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn àwọn ti dá wá one thousand èló làwọn ti kó sọ́dọ̀ èló ni wọ́n san jáde ìwọ́tọ̀ hundred thousand tẹ́tẹ́ lọ́ta àwọn tí gbogbo nine hundred thousand yòókù tó ṣẹ́kù lọ́wọ́ wọn kí làwọn náà jẹ àwọn náà tẹ̀tẹ̀ ni wọ́n jẹ o gbogbo eléyìí tẹ̀tẹ̀ ni wọ́n ń pè lábẹ́ òfin ṣẹ̀ríyà báwo láti wá ṣe insurance ara mọ́tò abẹ́sẹ̀ particulars fún wọ́n ní dandan àfi ká gba insurance torí bí nàìjíríà àtàwọn ti ṣe rí you must have an insurance bill tó tó báyìí pé àwọn ọba rán náà yẹ sí náà ọba rán náà yẹ sí àfi báyìí àǹbẹ̀lọ̀ kọ́mọ́ sí wàhálà àǹbẹ̀ fún wa. ìgbà àdúgbò fọlọ́ wọ́n ti ń dá àwọn insurance companies kan sílẹ̀ pápá jùlọ lẹ́kọ̀ọ́ àwọn insurance company yẹn ìjọba ti ń gba àwọn wọlé náà tó àwọn ń ṣe níṣẹ́ àtẹ̀kọ́kùn al-ijtima'i wọ́n ń ṣe níṣẹ́ àtẹ̀kọ́kùn al-ijtima'i nípa wípé yes àwọn transactions ń bùkátà insurance bill àwọn afọ ẹ ní insurance bill but owó rẹ tó san kalẹ̀ yẹn nígbà tó nígbà tó tó bá parí nígbà tó tó máa parí táwọn ọba lò owó yẹn yọ wà láìbùl ipá àwọn fi ran àwọn ẹni tó bá ní bùkátà nínú àwọn mùsùlùmí lọwọ yẹn pé àwọn ọ̀jẹ̀ owó rẹ yẹn tó o bá ti sẹ́kún ọba òfin o lè withdraw owó tọdún yìí gbà tó pé òkúkú padà gba kankan bẹ̀. ṣe léyìí tó bá wọ́n wa betting eléyìí tó máa ń wáyé báyìí ẹsẹ máa ń bet láàrin ara wọn pàápàá jùlọ nípa àwọn matches eléyìí tó ní ṣe pẹ̀lú match bọ́ọ̀lù ni àbí handball football àbí handball àbí volleyball tó yẹ pé àwọn èèyàn wọ́n máa bet láàrin ara wọn tó bá ké blue lọ́ba win tó bá ké blue lọ́ba win àti pé màá fún ẹ ní one million torí pé ẹ lè win ní red kò bí dáa wọ́n máa búra wọn báwọn ẹ lè win ní red. awa blu la máa win tẹ́ bá sì ni wa wà gba one million naira ẹ gbọ́ dídì one million naira náà kan ewu ewu ẹwọrẹ gbè lọ bá torí kan wá wọn àwọn ọ̀wárí sọ sáwọn ti ń ẹwà ní ọgbà wa mílíọ̀n ẹlòmíì gan níbi jama mọ́tò kan tó ní láyé sọ pé kí ẹ bá lè jẹ kí ló kọ́ pẹ̀lú búlù kan búlù kìnnì pété abáfilẹ̀ jẹ wá lónìí gbọmọtò mi ò òpònú àwọn ìyàwó bá búṣẹ kú pé àbábá ẹ kúrò lẹsẹ wá ẹ mọtò pé bàbá yín ló bá ra ni ìyàwó ìgbégbà tí bàbá ọ̀bọ ra àwọn anílàkà ìtàfi sọ fún ọkọ mọ́sẹ̀ wẹ̀rẹ̀ tó bẹ́ẹ̀ kọ́dà lómi tó fi lé rẹ̀ táyò tẹ́lá fi jẹ wá wá gbélé à la ilaha illallah eléyìí tẹ́tẹ́ ni o tẹ́tẹ́ gidi torí ẹ̀ bákan náà eléyìí tó máa ń ṣe níbi ìdíje àwọn mọ́tò fọ́múlà one eléyìí tó máa ń pè kálukú ó gbowó kalẹ̀ pé tí ó bá jẹ́ pé Mercedes ló máa ń wí ní Toyota a ajẹ́ pé wàá gba ten million dollars Toyota wọn la pè é wọ́n bá máa parọ́ láàrin ara wọn ten million dollars péré ọlọ́run ti ṣe Mercedes ń wí ní Toyota òfò gbọ́ ọ ten million dollars wàá gbé kalẹ̀ bẹ́ẹ̀ eléyìí tó a máa ń ṣe níbi ìdíje kẹ̀kẹ́ wíwà kẹ̀kẹ́ fẹ̀jẹ̀ wà tó wọ́n máa ń ṣe bẹ́tìn bẹ́ẹ̀ náà gbogbo ẹ̀tẹ́tẹ́ ni bákan náà bẹ́tìn tó a máa ń ṣe níbi wrestling ike tẹnika bá lu ẹnìkan tó bá kẹnìkan ló lu ẹnìkan ẹ lè lu tẹbá fi lè lu tọba fi lè lu ọ̀ndàtẹ́kà ajẹ́pẹ́ wàá gbalẹ̀ mi òpònú ìlú ọ̀ndàtẹ́kà rọ̀ wò.

tí muhammad adébá ti lè lu candidate tẹ ajẹ́kú gbogbo àwọn ará ilé rẹ̀ kàn jáde ọgbà limọ̀ lórí. ìwọ́gbẹ́ lẹ́yìn tẹ́tẹ́ ni jàmá bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ náà ṣe máa di àgbòságbò tẹ́ di àgbòságbò pé àgbò tí wàá tóbi ju tiẹ̀ lọ káwọn àgbò ọkara wọn àgbò tó bá fi lè kan ìkejì tí ìwò rẹ̀ bá dá tí àgbò rẹ̀ bá fi lè kan tèmi tí ìwò tèmi bá fi dá ajẹ́ pé àtàgbò àtọ́ndọ̀ ìta ọ̀gbọ̀n ọgbà òpònúnù tẹ́tẹ́nù tẹ́tẹ́lélẹ́yìn islam ọgbà bákan náà abẹ́rẹ́ sẹ́ máa dẹ màálù sí màálù wọ́n ní kó wọ́n máa kára wọn títí ẹ bá fi lè ká tèmi pa àtẹ́kọ́ gbà yìí báyìí tẹ́tẹ́ ni jàmá bákan náà abẹ́rẹ́ sẹ́ máa di àkókò sákòkò tẹ́tẹ́ ni tẹ́tẹ́ ni gbogbo ẹ̀ tẹ́mu pé wọn ò ní jẹun síra wọn àbí kó wọ́n wà ń bẹ̀ tẹ́tẹ́ bákan náà bí wọ́n sẹ́ máa sọ yìí pé nígbà tí wọ́n máa ń ṣe ìdíje obìnrin wo lọ́ọ́ rẹwà jù láyé ọbẹ̀ wà tí wọ́n sọ pé kí kándídéètì tiẹ̀ tó bá fi lè jẹ́ kó lọ́ọ́ rẹwà ju gbogbo àwọn tó wà lọ àjẹ́ pé àwọn kọ̀ níye báyìí àwọn tó bá fi kándídéètì táwọn ni wọ́n mọ̀ pé gbogbo owó rẹ̀ máa ń kí àwọn kò tó gbogbo eléyẹ tẹ́tẹ́ ni jàmá lẹ́yìn náà tá ń bẹ̀ nǹkan máa sì dì í lẹ̀ pé kí wọ́n lè wú pẹ́ rẹ wà ọmọ èèyàn ọmọ lórí lọ́ngbà mi gbogbo ńdọ́nà ní ká gbé pamọ́ ẹ̀rọ wọn á ní wọn máa wò yín wò pé ta ló ń rẹwà jù ta ló burú jù ta ló lọ́wọ́ dáadáa. tọ́ bákan náà nítorí wọn ń ṣẹlẹ̀ nílé ọtí wọ́n sọ pé ẹni tó bá fi lè mú kátàn gólúdà kó gbé mọ́tò òun ti mẹ́ta o làwọn bá lọ wo mọ́tò pé ah ah kátàn kan ẹ̀dá kan gbé kínní wa ẹjọ́ wọn lọ sọ fún wọn wa náà bá tẹ́ pani one two three four ọmọ nkú mẹ́jọ bàbá yìí pé ah ebó náà ń bá tẹ́ bọ̀ ni kí ni wọ́n pe léyìn ẹ̀tẹ̀ náà ni irú ìtẹ́nìkan lọ́ọ́ sí gbàgbọ́n abìkan bẹ́ẹ̀ wọ́n wà lé ọtí bí wọ́n ṣe máa tó jọ àwọn olórí bùn wọ́n wà lé ọtí wọ́n wà ní ẹnikẹ́ni tó bá fi lè mú un ìgò ògógóró yìí sinabu yìí tó bá fi lè mú tán yóò gba fifty thousand ẹ dákun fifty thousand bàbá àwọn nítorí jẹ́ wá lójú ni pé ó kọ́ mùsùlùmí ní jẹ́yìn náà ẹ kékeré ṣe mùsùlùmí à tẹ́lẹ̀ náà kí làwọn ẹ bá mú làwọn tẹ́lẹ̀ náà lọ́ba gba ìgò ògógóró tuntun wọ́n bá fún un wọ́n lóṣù ní bẹ́ẹ̀ nù dúró wọ́n máa dá tú ló bá bẹ̀rẹ̀ sí dà ló bá bẹ̀rẹ̀ sí dà ń wà ń sò ń wà ń ń wà ń tó ọ ń kọ́ ọgbà nù o àgbọ̀dọ̀ gbọ́ ọkùnrin ni lé bàbá ẹ̀ à èsè lé ìyá rẹ̀ ọkùnrin náà làwọn ará lé bàbá tó dà tó ọgbà pé gbàtọ́ gbà pé nítorí ti sọ lẹ́yìn ìgbà tó wó ni pé ẹ bá ń mú owó wọ́n sì gbé fifty thousand lé lọ́wọ́ ẹ gbọ́ ẹ̀kan náà wọ́n rọ̀ṣì lọ sí tù kí lọ́ kọ́ sí tù àwọn wọ́n rẹ̀ nìkan sẹ́ wọ́n lè kọ́ lọ deposit fifty thousand bí ìgbà tí wọ́n mọ̀ bí ìgbà tí wọ́n mọ̀ pé iye tó jẹ́ káwọn oṣù ẹ̀ tó yẹ wò ẹ̀ kọ́kọ́ lọ deposit fifty thousand tọ́ wọ́n ṣe ṣeṣe káwọn gbẹ̀mí rẹ̀ là ẹ̀fọ́ òfurufú ma nígbà wọn tún gba òkú rẹ̀ jáde wọ́n ti ní wọn lọ sọ fífi mi atadere lọ́tà ń abátasòfò atasòfò ó sòfò púpọ̀ òfò ẹ̀mí òfò owó tọ́ torí di eléyìí kò sí tàbí ṣùgbọ́n ìgbé gbogbo tẹ́tẹ́ yẹn tẹ́tẹ́ ni o tẹ́tẹ́ ni nǹkan tí islam gbà pẹ̀lú fowó lẹ̀sìn tó ní í ṣe pẹ̀lú bí ìdíje bá nǹkan mẹ́ta péré ni nǹkan mẹ́ta péré ni. bí báyìí nàbí sọlá àti sàn sọ pé lẹ́sọ̀rọ̀kọ́ ìlà fi nọ́ọ̀sìrìn ọ̀hófin ọ̀hàfẹ́rìn rọ̀hùn ahmed wa abu dawud. kọ̀tọ́ kẹsàrà díje jẹ́wọ́ kọ̀tọ́ kẹsàrà díje jẹ́wọ́ àyàfi ìdíje mẹ́ta alákọ̀ọ́kọ́ ọ̀nà àlẹ́kọ́ ìdíje tí a fi rà fún mi sè ẹlẹ́kẹ̀tì hafir ìdíje tí a fẹ́ sese ẹlẹ́kẹ̀tì anáfùl ìdíje lílo nǹkan jà eléyìí lẹ́lẹ́ ti torí rẹ̀ gbowó ẹlẹ́ gbowó kalẹ̀ pẹ́ni tó bá ti alákọ̀ọ́kọ́ yọ gbowó ẹni tó bá ti kejì náà gbowó àwọn olùmọ́ni ìdíjà nàbì sallallahu alaihi wasallam tó fi ṣe léyìí ò ní pé àwọn nǹkan wọn yẹn à ń bùkátà àwọn láti ṣe jihad káàbá máa fi ń gùn gbò láti fẹ́ kọ lọ́tà bákan náà káàbá máa rà fún mi gùn gbò láti lọ síbi káàtì jagun káàbá máa nǹkan àjálù gbò lọ́tà òde ní kó wa lẹ́rú ìdénú ẹ̀sìn màkúláyè sùn gbígun àwọn nǹkan ẹja ó lè wá bẹ̀rẹ̀ bíi bàálù ògùn a lè pè díje fáwọn jagunjagun lórí ẹ̀ bákan náà bíi táǹkà a lè pè díje fáwọn jagunjagun lórí ẹ̀ àwọn submarine a lè pè díje fún wa látàrí pé ẹ̀yìn ọmọ ajá ní omi gbogbo eléyìí báyìí ni a lè ṣe ìdíje gbowó lórí ẹ̀ àwọn gbogbo bọ́ọ̀lù ẹ̀ àbí wọ́n mutí àbí ẹnìkan wo lọ́rẹ̀ẹ́ wájú àbí wọ́n ta ló lè kára wọn lẹ́sẹ̀ẹ́ jù àbí ẹ̀kẹ́ dẹranko sẹ́ranko a'udhu billahi tẹ́tẹ́ ni gbogbo ẹ̀ kọ́tọ́. wáyé o lónìí wọ́n sọ wípé ká máa bẹ́ẹ̀ lórí àwọn football match pápá jùlọ ìtọ́jú ẹmọ́tì àwọn òyìnbó wọ̀nyí báyìí àti tàwọn abẹ́lé wọ́n lòun gan lòun wò eléyìí tí ọjà rẹ̀ ti ń tà jù ní nàìjíríà eléyìí tó ti pé ọjà rẹ̀ ń tà wàtàwàtà púpọ̀ ní nàìjíríà lónìí báyìí wọ́n ní owó kan ní eléyìí tó ti pé kò dúró fún twenty four hours twenty four over seven wọ́n ní wọ́n fi ń sọ̀wọ́ betting síbẹ̀yìn náà máa bẹ̀ ní kọ́nà àbí tí wọ́n bá sì sí betting sport kí ẹ̀mọ̀ pẹ́yìn náà máa sáré láti sí ni wọ́n lọ gba ilé ragadi ragadi kan wọ́n wá ya fótó àwọn bọ́ọ̀lù síbẹ̀ ike náírà betting wọ́n á bẹ́ẹ̀tì náírà ń bì torí pé ìwọ náà ayò rẹ̀ lè jẹ́ kọ́nà àwọn tó ń ṣiṣẹ́ ọkọ̀ ní gáràjì yóò yà yín lẹ́nu àwọn tó yẹ kó wọ́n máa pèrò tómátò àwọn náà fúnra ara wọn mọ̀ sọ pé à ah, kíní kan ló máa wé ni lónìí bàtà ni eh, kíní kan ló máa wé ni eh, Real Madrid ni tó bá wé ni òun kókó pé mọ́tò òun mọ́tò ti fi ń jẹun fa mọ́tò ti fi ń jẹun kò pé méjì fún gáràjì kó gbé mọ́tò ó sì ní ọdún tó fi sẹ́rú sì fẹ́ lómi kọ́lọ́hún tó ti mọ́tò sẹ́rù lórí bọ́ọ̀lù yóò àkóso bá pẹ́ ọ̀nà àwọn bá wé ni àjẹkùn náà pé mọ́tò tiẹ̀ kíní ti wọlé tó wà nàìjíríà yìí o ó ti wá pọ̀ kọjá sísọ ó ti pọ̀ kọjá sísọ. ìwádìí hàn ní sáìtì dailysport.ng wọ́n sọ ní déètì oṣù kínní oṣù kẹjọ ọjọ́ kínní oṣù kẹjọ ní ọdún two thousand and fourteen yìí báyìí wọ́n ní more than 60 million Nigerians more than sixteen million Nigerians àwọn ẹni tí ọdún wọn ń bẹ láàrin eighteen sí fourteen eighteen sí forty more than sixteen million ọmọ Nàìjíríà tọdún wọn ń bẹ láàrin eighteen sí forty ìní wọn ń pàdánù nǹkan tó tó one point eight billion naira lójúmọ́ a ti sọ pé àlówó more than sixteen million people láàrin ọmọ eighteen years sí forty years ìní wọ́n ń pàdánù tó one point eight billion naira lójúmọ́ kan lórí football betting. ìdàkùn tó kékeré ni ẹlòmíì ọmọ ẹni tí ń jẹ bílíọ̀nù bá kí ni jẹ bílíọ̀nù jẹ máa one thousand million ìnáwó pè ní bílíọ̀nù ní gẹ́gẹ́ bí ìṣirò àwọn England one thousand million yọ jẹ bílíọ̀n kátàkì bílíọ̀n méjì ní one point eight ó ti súnmọ́ bílíọ̀n méjì náírà lójúmọ́ kan láwọn èèyàn tó jẹ́ pé bóyá ajíyàjẹ lọ́pọ̀lọpọ̀ náà mọ nǹkan mìíràn tá a jẹ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ju búrẹ́dì àtẹ̀wá lọ àwọn náà ni ó tún á lọ máa dáwọ́ yìí lórí pé yọ dáa yọ dáa gbogbo bọ́ọ̀lù tó kà wá Atlantico Madrid ẹ dàgbà gbó kan Atlantico Madrid yọ ẹkọ o sọpọtà àwọn lò ẹlòmíì ò ti kẹkọọ mọ ọrùn ẹlòmíì yọ lẹ mara mọtò ọbùlù. ló wá ti kúrì bẹ́ẹ̀ ti yẹ gbogbo wótò ẹ̀ka ti fi rere láyé tiwa gbogbo wótò ẹ̀ka ti ràn ọmọ lọ́wọ́ gbogbo wótò ẹ̀ka ti ràn ìyàwó lọ́wọ́ yọ bọ̀ sí di tẹ́tẹ́ sábà ń bá wíyọ́ sọ pé à ń gbé tó ń bá jẹ kínní ilẹ̀ tó máa dùn àdùn tó wà ń bẹ̀ ókè ebi owó tiẹ̀ àtowó tiẹ̀ àtowó tiẹ̀ àtowó tiẹ̀ làwọn tó wà ní kìíní yẹn làwọn tó ń sèyàn kí ló dé táwọn ọgbà kí ló dé tá àgbà tọ bákan náà nínú tẹ́tẹ́ tuntun wà láyé sí tá a gbọ́dọ̀ ṣọ́ra fún òun náà ní competition tí àwọn àwé ìròyìn máa ń ṣe competition táwọn àwé ìròyìn máa ń ṣe àwọn magazine àwọn competition tí wọ́n máa ń ṣe so àwọn competition yẹn tí wọ́n sọ fún ọ pé o lè participate nínú competition yìí àyàfi kó o ní pépà ìdíje pépà ìdíje yìí o ò fi lè rí àfikún ọ̀rọ̀ àwòrò yìí ọgbọ́dọ̀ ya pépà ìdíje lára àwé ìròyìn wa ibẹ̀ ló pòsì ánsà rẹ̀ ta tẹ̀tẹ̀ lélẹ́yìí lábẹ́ òfin ṣẹ̀ríya nítorí wípé. látara ò sí láì ràwé ìròyìn wa sẹ́wọ̀n pé ìwé ìròyìn wọn ṣe ni wọ́n tàkọjá sísọ. ìwọ náà ní ti owó tó fi ràwé ìròyìn lábẹ́ òfin ṣẹ̀ríà owó tó fi ta tẹ́tẹ́ nù. ìwọ náà kí ló ń gbèrú rẹ̀ ìròyìn kí àbí òye wa torí nǹkan tó fẹ́ jẹ ìwọ náà ti ràwé ròyìn bọ́ọ̀bù amára òwe ròyìn tẹ́lẹ̀ sẹ́kpó mi lọ máa ra àwọn àgbọ̀ngàn gbà ó ní ìdíje tó wà ní òwe ròyìn báyìí ni lọ́ba sáré lọ rà ó ní díẹ̀ ṣùgbọ́n torí kó lè bá jẹ́ ló pe lọ rà ajẹ́pọ̀ ti fọwọ́ yẹn kékeré o ti fi ta tẹ́tẹ́ pẹ̀lú èrò pé ọ̀fẹ́ jòrè ṣẹlẹ̀ lábẹ́òfin ọlọ́run tẹ́tẹ́ lélẹ́ yìí báyìí tẹ́tẹ́ ń lélẹ́ yìí báyìí bẹ́ẹ̀ náà ni àwọn ilé ìtajà ńláńlá àtàwọn factories factories wọ́n sọ fún yín pé ọjà táwọn ń ṣe jáde ní ìsìn ó láwọn secret number kan tẹ́ bá ti há tẹ́ bá ti rà tẹ́ bá ti há ẹ rí nọ́mbà yẹn bẹ̀ tẹ́ bá ti wá rí nọ́mbà ti yín ẹ ya ibi táwọn kọ sí lára product àwọn yẹn ẹ mú wá fáwọn ẹ wá kó kọyìn sí lára nígbà tó bá yá àwọn padà wá yí koto àwọn de àwọn tí wọn ní lọkì the lucky numbers so àwọn ni wọn jẹ èrè táwọn ti kó kalẹ̀ wọn wá tó àwọn mọ́tò síwájú kọmpìnì wọn pé lucky number one yóò gbé mọ́tò yìí the lucky number two òun náà gbé mọ́tò tó tẹ̀lé lucky number three fridge lucky number four handset lucky number five sùúrù. tó ẹ̀rì tí gbogbo yẹn máa rọ wá wọ́n máa rajà tí wọ́n ní wọ́n máa rajà tí wọ́n yóò wúlò pé tí wọ́n ní ìdí ṣe kankan àfi nítorí kí wọ́n lè bá àṣẹ kẹ́ni wọ́n lè bá àjẹ̀bùn yẹn kí lórúkọ eléyìí tẹ̀tẹ̀ ni nínú òfin ṣẹ̀ríà. bákan náà wọ́n ti lè sọ fún yín pé àwọn kó àwọn alifábẹ́ẹ̀tì kan sínú ọjà wọn nígbà tí alifábẹ́ẹ̀tì yẹn tẹ́ bá fi lè kójọ tó bá sẹ́ẹ̀lì bọ́ọ̀ì so ẹ wà máa ra ẹ máa ra léra wọn ẹ tí ì rí bí láti jọ tẹ̀ ń tẹ̀ rà ẹ rí nǹkan kan láti jọ tẹ̀ ń tẹ̀ rà ẹ fi wá rà lórí mẹ́ẹ̀ẹ́dógún lẹ wá rí bí nàmbà wánù ẹtú rárárárárárárá kẹtó rí o ìyàwó ní kíní yìí ti pọ̀ bí rà mọ́fẹ́ jẹ̀bù ni ó ṣe sùúrù ni ẹ wá wá wáyé títí títí títí títí promo fi tán ọlọ́run jẹ́ rí wáyé <laughs> ọ̀tá tẹ́tẹ́ débi ọ̀gbọ̀dọ̀ ọ̀jẹ̀ kankan bọ́ọ̀jẹ̀ kankan ọ̀ràn bọ́ọ̀jẹ̀ kankan ogun bẹ́ẹ̀ náà ni ari wọn sọ sínú product wa o ẹ̀bùn wa ń bẹ kọ́dọ̀ owó ń bẹ ń bẹ gbogbo dáhùn sọ fún yín kò sílùú tí wọ́n ti ṣe láyé ike owó ń bẹ ń bẹ owó tí sì ń bẹ́ńbẹ́ ọ bẹ̀rẹ̀ láti orí náírà kan ni títí tó fi dórí ten thousand so detergent wa yìí ẹnikẹ́ni tó bá rà ó lè rí up to from one naira to hundred thousand ẹni tó tẹ bá ti fẹ́ rẹ̀ ẹ̀ máa ẹ̀ máa mi wò torí tó tó ìbá pọ̀ yẹ kọ́ hàn <laughs> oníkàlùkọ́ máa wọ́n máa ṣe tẹ̀kẹ́tẹ̀kẹ́ ẹlòmíràn fẹ́ ń bọ̀ yẹ kọ́ńtẹ́rẹ́dẹ́ra mọ́ra fún máa tẹ̀ rí one thousand bẹ́ẹ̀ náà kò burú lọ́ba rà ọlọ́run jọ ọba nǹkan kan bẹ̀ adúpẹ́. ìfúnra mi orí ntaati ẹ̀sìn ni kátọ̀ rẹ̀ nira ńgbà bá ra kátọ̀ àdáni pàdánù tó wọ́n bá bẹ̀rẹ̀ sí ní sí gbogbo ọmọ wọ́n sí wọ́n sí wọ́n sí wọ́n sí gbogbo ẹ̀ ọ̀sẹ̀ gbogbo ẹ̀ kò sówó ń bẹ̀ ọbọwọ mbẹ tẹtẹ mọbọwọ mbẹ ọ̀ràn tóró títà eléyìí gbogbo ẹ tẹtẹ ni wọn pè o tẹtẹ ni wọn pè ẹ̀sìn Islam kò sí gbogbo ẹ̀ léèwọ̀ ẹ rí i pé látàrí pé à ń ṣe promo yẹn gbogbo àwọn èèyàn máa ń rajà tí wọ́n ní wọ́n máa dáwó nù lọ́nà tí wọ́n tọ̀ wọ́n máa kó tí wọ́n ò bùkátà jọ bóyá a lè jẹ bóyá a lè musa bóyá a lè jẹ bóyá a lè musa orí bẹ́ẹ̀ ìlú wọ́ọ̀tà sí tẹ̀tẹ̀ ni wọ́n pè tọ́ nínú oríṣi tẹ́tẹ́ tuntun àlàyé jọ̀mọ́ ọ náà ní káàtì táwọn èèyàn ń ta ẹ̀rí tí wọ́n jókòó tì ọkùnrin àti obìnrin wọ́n mọ̀ takati wọ́n lè ta ló ní jókà lọ́wọ́ jókà ní wọn kílì gbogbo wọn gbogbo eléyà kí lórúkọ rẹ̀ tẹ́tẹ́ owó ń bẹ ń bẹ owó sí ń haram owó ń bẹ ń bẹ owó sí ń haram àwọn ẹni tó sì máa ń dilẹ̀ fún lọ́pọ̀lọpọ̀ làwọn olówó yìí wọ́n lè kó àwọn fi ń pààrọ̀ mú rẹ́ bákan náà lúdò tẹ́ bá ti ṣe wí ṣáájú ara tẹ́tẹ́ ni o ara tẹ́tẹ́ ni ẹgbẹ́ jáde kó lẹ́yìn lónìí kó tó dọ̀là bẹ́ẹ̀ ni ayọ̀ ọlọ́pàá tẹ́tẹ́ ni o bẹ́ẹ̀ náà ni aliyana fèèrè aliyana fèèrè gẹ́gẹ́ bíi tẹ́tẹ́ bàbá àjẹbù òní wọn ń ní aliyana fèèrè èwo ni aliyana fèèrè òun náà ni kí ẹ lọ́ọ́ máa ta ẹ lọ́ọ́ máa já ẹ lọ́ọ́ máa ta lójoojúmọ́ ẹ máa já káàdì ẹ máa já káàdì tába ti wá tata wọ́n wá ní wọ́n yí koto bóyá ní ọ̀sẹ̀ kẹta oníkálukú ti ní nọ́mbà tó rà wá yí koto oníkálukú ń rà ní five hundred naira ó sì ti ní hundreds of thousands táwọn fẹ́ ṣàjáde àwọn ti mọ mílíọ̀nù táwọn ti generate tọ́ba wá yí koto gbogbo tọ́ba ẹ̀sán jáde ó lè má ju five million lọ nígbà táwọn ti generate two hundred million dábàá wá yí koto wọ́n lè pé àwọn olóríire márùn bóòlù olórí ibú tún ti rí táwọn olóríire márùn ní ọjọ́ kìíní yìí tí nọ́mbà ń bá wá jáde wọ́n fi pín five million àwọn wa kó gbogbo millions yòókù wọ́n kó lẹ̀ wọ́n pè léyìn ní aliyah nàkúyè tẹ́tẹ́ ni o tẹ́tẹ́ ni torí ẹ̀kọ́ yẹ kẹ́nìkan gbà wọn láàyè kí wọ́n dá ibi àyè tí ti máa ta bàbá àjẹbù yẹn lé rẹ̀ o kíọ́ọ̀kì wọn ẹ má jẹ́ kó gbé síwájú lẹ́yìn o lẹ́yìn náà ọmọ bá nípìn nínú ẹ̀ṣẹ̀ o ẹ ti gbọ́dọ̀ gbọ́ kẹ́nìkan ọmọ afọ rere nípa wọn kẹ́ ẹ má da ti ẹ̀rú pé tọ́ bá pẹ́ kó tó kó ń bẹ wọn káàbùkù orí bútẹ̀ǹsẹ̀ ká fíwọn lọ́mọ agbárò ó péjú kọ́ máa ta bàbá àjẹ̀bù lọ orí ibú gidi ní bẹ́ẹ̀ lẹ́wọ̀ gbogbo ẹni tí sì lọ gba iṣẹ́ wọn ikú wọn máa ṣe ọmọ bá yóò máa bá wọn tà fáwọn ẹni tó bá fẹ́ ta aburú ńlá ní sí o aburú ńlá ní sí tẹ́tẹ́ kì í sọ̀nù oríire jàmá ọlọ́ni rísùn min amali shaitan ẹgbin ni nínú sí àṣetàn tẹ́jẹ́ sẹ́ni bò ẹ̀jìnà sí la'allakum tuflihun tẹ́lẹ̀ bá sórí eléyìí náà ń bẹ nínú oríṣi tẹ́tẹ́ tó wà bákan náà nínú tẹ́tẹ́ eléyìí tá a tún gbọdọ̀ jìnà sí onáàlà kó títí wọn máa gbé kalẹ̀ tá a wí tágùn yẹn eléyìí tó ṣe wípé wọ́n ti ya èrè àwọn agbábọ́ọ̀lù sí ara pọ̀pápọ̀ kan wọ́n ya èrè márùn sí ara pọ̀pá kan wọ́n so èrè márùn mọ́ pọ̀pá kan èrè márùn mọ́ pọ̀pá kan wọ́n wá ṣe èrè gólà wọ́n so sẹ́yìn wọ́n jẹ́ pọ̀pá mẹ́ta pọ̀pá mẹ́ta náà wà ń alẹ́ kó agbábọ́ọ̀lù èrè mọ́kànlá lágbà kínní agbábọ́ọ̀lù èrè mọ́kànlá lágbà kejì ẹni méjì wọn àjọ máa gbá kínní yẹn at a time ẹni ti kínní méjì mu bẹ́ẹ̀ máa fi gbà ẹni kejì náà máa gbà tó bá gbà síbi náà gbà dànù náà gbà dànù pé kí wọ́n má bàa rí bọ́ọ̀lù yẹn sọ sínú àwọn òun eléyìí náà tẹ́tẹ́ ni o olùbẹ́ sẹ́ máa ń gbà ní pé ẹni fowó sílẹ̀ ṣùgbọ́n ẹni tí wọ́n bá fi lè jẹ́ yóò sanwó fẹ́ni tó ní àkótí ṣètọ́nù yóò sanwó wọ́n tún kẹ́lẹ́ mi náà bọ́ ọbẹ̀ nínú tẹ́tẹ́ ni tébù tẹ́níìs tó bá ti fowó sí ẹni tó tébù tẹ́níìs tó máa fowó sí wọ́n sọ pé ilé ìpẹ́lẹ́ ìláyò kò fowó lẹ̀ ẹni tó bá tún pa láyò ló fowó lẹ̀ ẹnìkan wọn á jẹ kó ní pa gbogbo wọn láyò kò wọ́n kò wọ́n lọ́ọ́lé ara tẹ́tẹ́ ni bákan náà. nínú tẹ́tẹ́ tuntun wà láyé sìn òun náà ní tẹ́tẹ́ àwọn bank àwọn báńkì wà ní nàìjíríà yìí báyìí nítorí dájú òun náà ní pé àwọn gangan fúnra ara wọn wọ́n ń promote tẹ́tẹ́ wọ́n ń promote tẹ́tẹ́ gidigidi ẹ̀rí pé tó o bá ní àkáǹtì ní bank ẹ̀mí wa ni wọ́n máa fi mẹ́sẹ̀gì ránṣẹ́ sí ẹ pàápàá jùlọ tó tó níbẹ̀ tó bá ti lé lé ní bóyá bíi eighty thousand wọ́n send a message kíákíá wípé ẹtún wọ́wọ́ kówó yìí o ẹjọ́ pọ̀ jù báyìí lọ torí tó bá pọ̀ jù báyìí lọ chance àti wíìnì ọ̀kan nínú àwọn practice wa ó wà fún yín torí pé àwọn ní promo táwọn ṣe pé ẹni pé tó wọ́n yẹn bá tún pọ̀ sí tẹ́ ẹ̀ mú kó tẹ́ ẹ̀ sá ń fi ilẹ̀ fáwọn táwọn fi ń bá iṣẹ́ rìbá àwọn lọ òwò náà jẹ tẹ́tẹ́ so àwọn báńkì eléyìí pọ́kúlà lọ́dọ̀ wọn bàjẹ́ tẹ́tẹ́ torí látara tẹ́tẹ́ àwọn wò pé àwọn ojú kọ́sọ́mà àwọn lékún sí ẹ̀rí lẹ́ẹ̀kan láàrin bíi ọdún márùn-ún báńkì kọ̀ọ̀kan máa gbé mọ́tò tuntun tuntun síwájú báńkì kọ̀ọ̀kan wípé ọ̀kan nínú àwọn kọ́sọ́màsì àwọn tó bá wà lọ́kì òní ọ̀jẹ̀ mọ́tò yẹn wọ́n lè sọ yìí pé ìgbà tó yẹ pé láti bí ọdún láti bí ọdún kan tó ti kó sínú àkáǹtì rẹ̀ kàkà kó mú kọ́bọ̀ ńbẹ owó tún pọ̀ sí ni kò mú torí rẹ̀ àwọn òsì rẹ̀ nìkankan nínú gbogbo àwọn kọ́sítọ́màsì àwọn tó ṣe bẹ́ẹ̀ tọ́dún yìí fi kolẹ̀ ìdílé tó fi lẹ́tọ̀ọ́ sí mọ́tò yìí kí lórúkọ rẹ̀ tẹ̀tẹ̀ tẹ̀tẹ̀ ni nínú òfin ṣẹ̀ríà kọ́dà ọ̀hún sáwọn náà àwọn náà mọ̀ kí tẹ́tẹ́ làwọn ń ta ìwọ tí wọ́n kàn ń tajà ní tiẹ̀ ló sèyàn láàánú ti jọba Kánò Central Bank of Nigeria ní on the nine of July two thousand and ten ní ìlú Asaba Sanusi Lamido Sanusi ó ní èyí tó pọ̀jù nínú àwọn báńkì ní Nàìjíríà lónìí yìí báyìí wọn ò jẹ́ nǹkan kan bí e bá ṣe gambling centers ààyè tẹ́tẹ́ lásán ìní gbogbo àwọn báńkì dà. sọ̀rọ̀ láyò náà bí òkà mẹsìlẹ̀ kọ́bí òun ló nímọ̀ nípa ọ̀rọ̀ báńkì ó ní gọ́vùnà central bank ńgbà yẹn ọmọ táwọn ń ṣe ń bẹ̀ ó ní gambling center lásán ní gbogbo báńkì pé yẹn ni kí tẹ́tẹ́ tẹ́tẹ́ ni tí wọ́n ń ṣe tó eléyìí jẹba torí eléyìí túmọ̀ sí pé tí báńkì tó máa ń tàn jẹ tó ní máa wùdúrọ̀ owó rẹ torí pé tètè máa wùdúrọ̀ ẹ̀ ń jọ̀ nǹkan ni ó lọ wùdúrọ̀ rẹ̀ mẹ́jọ dọ́là pẹ̀lú pé tó bá ti fi sílẹ̀ wọn náà ti o ti bá kópa nínú tẹ́tẹ́ nù torí pé wọn náà ti lẹ́mìí pé inshàlá màá fi ilẹ̀ màá tún fowó kún ni adẹ́pọ̀ ti ta tẹ́tẹ́ nù ọjẹ́ nǹkan kan ọjẹ́ nǹkan kan tẹ́lẹ̀ náà kì í ṣe gbogbo ẹni tó bá ta ní jẹ ọ̀pọ̀lọpọ̀ ẹni tó ta ní ṣòfò tó gbogbo ẹni tó sì ṣòfò àtẹnitọ́ jáun gbogbo náà jọ dẹ́ṣẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ọba wa bákan náà nínú àwọn tẹ́tẹ́ tó àwọn iléeṣẹ́ tó ń gbóògùn lóríṣiríṣi tí wọ́n sọ fún ẹ pé kó wá rẹ́jísítà wá ra oògùn wa tó bá ti ra oògùn kó rẹ́jísítà immediately tó bá ti rẹ́jísítà ó ti dọ̀kan nínú àwọn àwọn major customers however ìwọ náà ó tọ́ pé kò mẹ́lòmíì wá ẹ̀rí ká máa ń ṣe ìbéèrè yẹn gan wọ́n ní kò mẹ́lòmíì wá ẹlòmíì tó bá mú wá yẹn àwọn náà ti account wọ́n àfiléètì ẹ̀ mọ́ àkáǹtì tiẹ̀. báwọn náà bá ti ṣe ń ra òògùn wá sí bẹ́ẹ̀ ni wọ́n máa gba commission tẹ̀tẹ̀ ní nínú òfin ṣẹ̀ríà. wọ́n lè pe greenwood wọ́n lè pe gn kíni gbogbo ẹ̀ tó gbogbo ẹ̀ tẹ̀tẹ̀ ní lábẹ́ òfin ṣẹ̀ríà. kúrẹ́ ẹ má bàa kópa ń bẹ̀ o ẹ má bàa kópa ń bẹ̀ arogun ń jẹ arógun èwo la arógun máa jẹ a abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ torí ẹ̀ ká sọ̀rọ̀ afún un á jẹ lówó láyé nísìnyí yóò di wàhálà tó bá di lọ́la kọ́ kọ́ sànù wa kí wọn á èlò náà wọn lówó tán fún yàn tí tówó yàn kọ́kọ́ tán èèyàn lè tán lọ́wọ́ torí ẹ̀ eléyìí náà wọ abẹ́ tẹ́tẹ́ nítorí pé ni lè bá jẹ́ púpọ̀ òbí ẹ̀ka tání kó lè bá jẹ́ ikú pọ̀. bákan náà nínú àwọn tẹ́tẹ́ eléyìí tó tún wà fún òun náà ni àwọn communication companies àwọn ẹlẹ́rọ ọ̀bánisọ̀rọ̀ yìí ti ń ta àkókò fún wa lórí atẹ́gùn. lẹ́rìí tí ọ̀kọ̀ọ̀kan nínú wọn ìdíje burúkú tí wọ́n ń ṣe láàrin ara wọn nípa tẹ́tẹ́ ọkọ̀jà ti sọ. ọ̀gá sọ fún yín pé tó bá ti lòdì hundred naira àwọn fún yín ní ten megabyte ìwọ náà purposely kì í ṣe pé o nídìí láti ra card ṣùgbọ́n kò lè bá gba mega yẹn ìlú ti lọ ra card ọ̀tá tẹ́tẹ́ nìyẹn. ẹ̀hìn ìrọ̀lẹ́ máa ṣe é pọ̀ <laughs> mega kọ́ ni wọ́n rà á lọ́wọ́ fún mẹ́gà kọ́ lọ rà kí lọ rà káàdì àti báyà sọ̀rọ̀ lọ rà but you purposely bought that card nítorí kó o lè bá a jẹ́ mẹ́gà báyìí tẹ́tẹ́ lọ ta yẹn bàbá yìí tó torí ẹ̀ ẹ́ rí i pé bí kálukú ṣe ń ṣubú sí tẹ́tẹ́ ọ̀pọ̀ bẹ́ẹ̀ náà ni ẹ̀ rí i pé kọ́mpìnì kan sọ fún yín pé lọ́dọ̀ tó tó bá ti lè ra káàdì two hundred naira àwọn atọ́kù rẹ̀ fún ẹ á di ni four hundred naira wọn náà wà lọ ra káàdì purposely nítorí kí two hundred ó lè bá a di four hundred kí lọ́ọ́ ta ẹ tẹ̀tẹ̀ ni tẹ̀tẹ̀ ni lábẹ́ òfin ọlọ́wọ́ bá wa torí ẹ ló ti jẹ́ pé tí wọ́n bá bọ́ lọ́wọ́ kan kò lè bọ́ lọ́wọ́ mi ọ̀nà wo láàfin bọ́jà mà ọ̀nà tá a lè gbà bọ́ oní pé káwọn ra káàdì pẹ̀lú ẹ̀mí pé èmi fẹ́ ra káàdì ni don't tell me about any promo I don't want to hear any promo. gbogbo mẹ́sẹ̀gì kata máa fi ránṣẹ́ pé promo kìnnìún bá wà tí wọ́n lè kọ́ kọ́ kà. so that ẹni títí ẹ ti jóná kò fi ní dáná títí ẹ. àwọn wo làwọn wa àwọn oṣù pọ̀ èyí yòówù táwọn bá rí káwọn bá tòrò. ìwọ náà máa wá sọ́ra gẹ́gẹ́ bí ẹ̀sìn rẹ̀. wọ́n á máa sọ́ra fún tó lè ba tiẹ̀ jẹ́ bákan náà ẹ rí i pé àwọn ní answers yẹn àwa àbáwọn ní communications yẹn ẹ from time time máa sọ fún yín pé rẹ o ti jẹ nǹkan báyìí ti jẹ nǹkan báyìí inú tiẹ̀ náà dùn torí ẹ pé nọ́mbà báyìí pé báyìí kò fi confam má pè nǹkan o torí tẹ́tẹ́ ni má pè nǹkan torí ni ẹ rí i pé one nine ṣùgbọ́n torí ẹ̀ka sọ̀ra fún gbogbo oru eléyìí bákan náà ohun tí gbogbo yín dá mọ̀ sí ọ̀làna ọ̀làna tó ṣẹlẹ̀ kọjá sẹ́wọ̀n pé tẹ́tẹ́ ni tẹ́tẹ́ ni nítorí pé àkókò ìgbà tí àwọn tí wọ́n gbé ń tọ́ lana dé wá báwọn èèyàn gbèdé wọ́n ní tẹ́ bá kó hundred thousand sọ́dọ̀ táwọn tí hundred thousand yẹn tó bá fi lè ṣe ọ̀sẹ̀ kan lọ́dọ̀ táwọn àwọn á fún ní dọ́bù eight hundred thousand gba èlò two hundred thousand sẹ́yìn òsì máa fi tẹ́tẹ́ nù ìwọ fi hundred thousand ta kó lè bá jẹ́ two hundred bó ti ṣe ń jẹ lérè nínú rẹ̀ ń dùn náà ló lè tó lóko lọ́kàn rẹ̀ ó bàjẹ́ àsìkò tí wọ́n ń ta tó ń jẹ lérè àsìkò tí wọ́n ń ta tó ń jẹ lérè à ń kéde à ń pariwo à ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ kíni yóò da o haramu ni o kọ́tà ẹlòmíín tún kọ́ àwọn ẹlẹ́yìn pé bí wọ́n bá ta ń lè yóò ń ta wọ́n tó ta ń lè bàbá o. ṣùgbọ́n wọ́n máa ń ta kó tó di pé kíní ìta àwọn náà wọ́n ta ọ̀tá wọn nígbà tí wọ́n ta wọn sí jama a ibi tó ti bẹ́ẹ̀ lómi ọ̀dà torí tí kọ́ ta lẹ́ẹ̀kì ni ó ó tún ta lẹ́ẹ̀kẹta ó dèrè hundred thousand ọkọ di two hundred ó tún kó two hundred síbẹ̀ ó náà di four hundred ó tún kó four hundred síbẹ̀ ó di kí ni eight hundred eight hundred lọ́wọ́ kó síbẹ̀ ìrètí kò di one point six rárá ni rárá o kó o sì máa jẹ ọyẹ kọ́ máa jẹ ọ́ àbá lówó bá dòfò lọ́ba di pé ẹni tí etí sọ̀ọ́rìn ọba di pé wọ́n ń ni ọba ma yọba di sọ pé kí ló dé bàbá yìí pé ah, ẹ tó sẹlẹ ni yóò ti máa sọ lọ́nu pé ah, eléyìí ọ̀gbádùn mà ọ̀ àgbádùn kò gbádùn dẹni tó fi ìlú ẹlòmíì ẹlòmíì ayé ẹlòmíì kó torí ọlọ́njẹ́ a máa gbọ́rọ̀ bóyá bá ń rẹ̀ tó léwu tó bá sì rẹ́ mẹ́rin irú àfa àwọn lẹ́yìn gbogbo nǹkan náà ní ẹ̀dá àwọn kan bá dá èyí náà dá kò burú bí gbogbo nǹkan bá dá ẹsẹ̀ màmá yín gbogbo nǹkan bá sì dá ẹfọkọ ẹfọkapọ mọgbẹ yín tẹ síyà àwọn ẹni tí ń sọ fún yín pé ntí ọ̀dà alábẹ́ òfin dá kí ni wọ́n mọ̀ sí ń jẹ́sẹ̀ rí ọlọ wọ́n mọ̀ kankan sí ń jẹ́sẹ̀ rí ọlọ ọwọ́ pé ilẹ̀ dá èèyàn já àfa àláwùjọ wọn ụwa túmọ̀ kọ́ mú òfin ọlọ́ọ̀ni wọn wá ti àwọn èèyàn lọ́nà lọ rẹpẹtẹ ńgbà tó tán lè yọjú sáwọn èèyàn má bàbá yìí lọ kó bá wa ó ń kó bá yín gbogbo ní nǹkan tó ilé a máa fú yẹ lára gbogbo àwọn ṣe kárí ilé ni torí gbogbo eléyìí àpèjúwe nínú àwọn tẹ́tẹ́ tó wà tá a sì gbọ́dọ̀ owó tá a bá rí gbọ́nà tẹ́tẹ́ bò láti ṣẹṣẹ àti rówó gbọ́nà tẹ́tẹ́ akọ́lé ara mọ́tò arówó gbọ́nà tẹ́tẹ́ àti da ilé ìtajà ńlá lẹ̀ báwo láti nínú rẹ̀ ó ní gbogbo owó tá a bá rí gbọ́n ọ̀nà tí ọ̀dà tọ́jú ọ̀nà haram ọ̀nà tá a gbà láti fi bọ́ lọ́wọ́ rẹ̀ òun náà wa. kámú kó lápò wa kámú kó lọ́dọ̀ wa kádáwó padà fólówó tá a bá dá wọn máa bá a bá dá wọn máa owó yìí wọn á fi ṣe sàárà ní fáwọn aláìní o ilé tá a fowó tẹ́tẹ́ kọ́ yóò di títà á fowó rẹ̀ ṣe sàárà bàbá máa wọn ní tá a jẹ́wọ́ lọ́wọ́ wọn níjà àbòsí ilé òdì títà á fi ṣe sàárà bákan náà mọ́tò tá a fowó tẹ́tẹ́ rà yóò di títà á fowó rẹ̀ ṣe sàárà bàbá mẹni tó lówó tá a dá padà fún ilé ìtajà ńlá tá a dání pẹ̀lú owó tẹ́tẹ́ yóò di dálù gbàǹjo owó rẹ̀ ńkọ́ àfìsè sàrà fáwọn aláìní. báwo ni gbogbo ń ta wá sọ pé wọ́n fi ṣe tẹ́tẹ́ o tọ́tọ́ ká máa ta tí yàrá bá dálé ìtajà lẹ̀ gbogbo ń ta pé wọ́n fi ṣe tẹ́tẹ́ o tí yàrá lè máa ta bí kéèyàn máa ta ayò ọlọ́pọ́n kọ́ máa ta fáwọn èèyàn lódò kéèyàn máa ta fáwọn èèyàn gbogbo àwọn kíni ps kéèyàn máa ta fáwọn èèyàn gbogbo àwọn tí wọ́n fi ń gbá géèmù lóríṣiríṣi tá a pè tẹ́tẹ́ yìí téèyàn lè máa tà fáwọn èèyàn àwọn olùmọ̀ tó pọ̀ jù nínú ṣẹ̀ríya wọ́n sọ pé haramu ni kọ̀tọ̀ àwọn olùmọ̀ tó pọ̀ jù wọ́n ní haramu ni kọ̀tọ̀ nítorí hadith kan tó wá látọ̀dọ̀ abdullahi bin abbas radiyallahu anhuma wọn náà nabi sallallahu alayhi wa sallam ó ní samanul khamri haram owó ọtí haramu ni o torí rẹ̀ bàbá ọlọ́tí ìyá ọlọ́tí ìyá ológogoro ìyá osẹpẹ ìyá pẹlẹbẹ ìyá ìyá ológùrọ ìyá ọlọtíkà ìyá burúkutu gbogbo owó tẹ ń pa ń bẹ kíni kíni kọ rẹ ń jẹ nínú sẹríà haram torí rẹ tó bá kó haram ló ń tẹlé ìjọpọ fẹ lọ maka ò ní maka kankan tó ń lọ tó lọ ọgbà lọ́wọ́ rẹ o. bákan náà anabi sallallahu alaihi wasallam ni mahrul baqi haram owó tí àwọn agbélépawó lóbìnrin àwọn akẹwó owó tí wọn ń pa anabi ni haram owó tí wọn ń pa ń di ìbàjẹ́ tí wọn bá wọn ṣe anabi ni haram torí rẹ̀ iṣẹ́ wọn náà ń kọ́ haram ni. wa thamanul kalbi haram owó ajá tààrà tajà owó yẹn haram ni torí pé islam ọgbà ká tajà haram ni. bákan náà wal quwwatu haram bẹ́ẹ̀ náà ni dáìs haram ni owó rẹ̀ dáìsì náà fi ń ta lúdòyìn haram lówó rẹ̀ àwọn kan túmọ̀ rẹ̀ sí ọ̀pọ̀bìlì ìlú haram lówó rẹ̀ islam ọgbà kọ́ máa ta lù ìlú gbọ̀ngàn ìlú dundun ìlú bàtà omele gbogbo ẹ̀ haram. النبي صلى الله عليه وآله وسلم وإن أتاك صاحب الكلب يلتمس ثمنه تضب جلد نكا sẹ́ni tó wá ní wàá bọ̀ pé owó ajá sọgbà ni mo wá gbà sọmọ pé ṣe rí àgbà pé olùfàjà sọdẹ olùfàjà dẹran tọ̀ o sì lè fajá ọ̀yẹ́ tó lè fi sọ́dẹ́ o lè fi dẹ́ran ẹni tí ó wá lajá wa bọ̀ pé owó ajá mọ́ wá gbà anabi sallallahu alaihi wasallam ni famla yadahu turaba ìpè ní okòtì lọ́wọ́ ìpè ní okòtì lọ́wọ́ kálukú bá sinmi wal khamru wal maisiru wa kullu muskirin haram àti ọtí àti tẹ́tẹ́ àti gbogbo nǹkan tí máa mú ní húrira haram ni ẹ rí i bẹ̀rù anabi sallallahu alaihi wasallam sọ ó náà ní dáì ó túmọ̀ sí gbogbo nǹkan tí wọ́n fi ń ta tẹ́tẹ́ ńkọ́ títà haramu ni rírà ńkọ́ haramu náà ni. الإمام الطبراني ولقى حديث جادي نينو المعجم الكبير حتى الدار قدني نينو سنن وري الإمام أبو سليمان الخطابي قل حديثي ينتقى في بطلان كل حيلة يحتال بها توصلا إلى محرم بالضبط لدا لا في ددي ستين تجي ولتو لا نبي تبا جنبيو torí rẹ̀ títa gbogbo àwọn nǹkan yẹn ọ̀tọ̀ Abu Hanifa nìkan ló sọ pé a lè ta ṣùgbọ́n makorohu ni makorohu tó jẹ́ haram àà kó lè ṣe lè ta ẹtí ní makorohu kàrán àti tàrí àníkọ̀tọ́ bí kálukú sinmi. bàbá báwọn níbi tí wọ́n ti ń ta yòó àbáwọn níbi tí wọ́n ti ń ta lúdò àbáwọn níbi tí wọ́n ti ń ta káàtì tí wọ́n ti ń ta tẹ́tẹ́ àbáwọn níbi tí wọ́n ti ń já káàdì bàbá àjẹ̀bú àbáwọn níbi tí wọ́n ti ń ṣe gbogbo àwọn kan wọ̀nyí sáà lè sálámà sí wọn dá sàlámù àlékún sáà lè sálámà sí wọn àbá lè sálámà sí wọn àwọn ètò pọ̀jù nínú àwọn olùmọ̀ ẹ̀sìn sáwọn ní rárá akórira rẹ̀ ẹ má sálámà sí wọn lásìkò tí ọ̀daràn ń dáràn lọ tó wà nídìí pé ń dáràn ẹ gbọ́dọ̀ sálámà sí gẹ́gẹ́ bí ẹni tí ń ta tẹ́tẹ́ wọ́n ní ẹ sálámà sí gbàna ṣùgbọ́n pàkan nínú àwọn olùmọ̀ gẹ́gẹ́ bí àwọn màlìkíyà wọ́n ní kò burú ká sálámà sí nítorí kálíbà kọ́ àìrójúbà bí asalaamu alaykum wa rahmatulahi wa barakatu ní àwọn akóhùn fẹ́ máa fi lè káàdì ni <laughs> so that a fi dàrú ma lọ àwọn nítorí eléyìí ká sálámà sí ètò ọ̀dọ́gba ni ká má sálámà sí. tábà wọn rẹ nìkan tó yẹ kó bàbá ń tẹ́tẹ́ ni tẹ́tẹ́ ló máa ta láyé rẹ̀ ọ̀rọ̀ wa pààyàn àtẹnìkan pọ̀ ní kóòtù onítẹ́tẹ́ lẹni tọrọ jọ pààyàn pọ̀ pẹ̀lú rẹ̀ wá mú wa kó fún un dàrú ma wọn lọ́wọ́ ni tá a lè gba onítẹ́tẹ́ lẹ́lẹ́rìí àbá lè gba lẹ́lẹ́rìí tó bá ti mọ̀ pé tẹ́tẹ́ títa kẹ̀bí rọ́tún minal kaba'ir ẹ̀ṣẹ̀ ńlá kan ní nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá fọ̀tùrọ̀tù ṣẹ̀hẹ́rẹ́ tó bẹ́ẹ̀ tẹ́tẹ́ títa ti tó láti sọ pé a lè gba ẹ̀rí rẹ̀ láíláí ó lè jẹ́rìí sẹ́nìkan ká gbà èèyàn ti sòkì torí di eléyìí a lè gbà kódà kó sepẹ́ kan tuntun lọ́ta tẹ́tẹ́ rí tiẹ̀ ti bọ̀ àwọn tó wá pé tẹ́tẹ́ ti rí ni káyí pé tẹ́tẹ́ tí wọ́n máa ta tẹ́tẹ́ fídíò géèmù ni eléyìí tí ò lówó nínú wọ́n ní òun náà kò sí wàhálà a lè gba ẹ̀rí tiẹ̀ lópin ìgbà tí o bá jẹ́ pé gbogbo ìgbà ń bí máa ṣe nù irú ìyàwó lọ ẹkún fi jẹ àwọn onítẹ́tẹ́ nígbà tá a ti mọ̀ pé bàjẹ́ ń bẹ lára tẹ́tẹ́ bàjẹ́ ń bẹ ń bẹ lórí ìrìn àti ń ta bàjẹ́ ń bẹ ń bẹ lórí àwùjọ nítorí pé ẹni tí bá ń ta tẹ́tẹ́ kàkà kó lówó kó fi ṣe rere láyé rẹ̀ yóò lọ́ máa kó fáwọn oníyànjẹ tí wọ́n dá tẹ́tẹ́ títa lẹ̀ ni kàkà kó lówó kó fi ràn ìyàwó àtọmọ lọ́wọ́ yóò lọ́ máa fi ta tẹ́tẹ́ ni ní ìgbà tí ìwọ bá wọn kó sì bára rẹ tó ń kó báyàwó kó bá máa rẹ bóòlù àwùjọ sì rọrùn gbé kò ní rọrùn gbé torí ìtọ́jú lówó owó tí dọ́ lójú ó ti mú òfin ta tẹ́tẹ́ ìtọ́jú ni pé ọmọ wa wówó oúnjẹ ó dẹni ọ̀dọ̀ ẹni tí na lọ bá àwọn èèyàn ẹ dákun ẹ ràn mí ní gbà kiri náà ẹ ẹ pẹ̀lú mi ọlọ́run gbà kiri náà ìwọ ló kó bára ìwọ ló ṣe ara nítorí sí gbogbo àwùjọ tó máa sì ti ń ta tẹ́tẹ́ jẹ náà àwọn èèyàn kọjú gidi wọ́n àwọn kalẹ̀ máa kan tí wọn ọmọ ibi tí wọn gbà wá àwọn ni wọn pọ̀ jù láwùjọ nígbà tí a bá wá retí àti rówó òfò bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ bá rí bóòlù lè ṣe pọ̀ bóòlù lè ṣe pọ̀ láwùjọ bóòlù fọwọ́ àná ẹ̀ ṣe pọ̀ láwùjọ torí tẹ́tẹ́ gan fúnra ara rẹ̀ ọ̀kan nílá ni nínú àwọn mínísítàsì fọwọ́ àná ẹ̀ torí ẹ̀ lábẹ́ òfin ọlọ́wọ́ bá wa ìbàjẹ́ ni tẹ́tẹ́ ọ̀dọ́wọ́ àwọn ẹni tó bá jẹ olórí àwọn alákòóso láwùjọ kí wọ́n wọ́ ọ̀nà láti fòpin sí i wọ́n wá ọ̀nà láti fòpin sí kò wá sínú alukur'an kò sì sínú sunan anabi sallallahu alayhi wa sallam pẹ̀lú yaba ìpàtó ẹnikẹ́ni fi jẹ́ àwọn tí wọ́n ń ta tẹ́tẹ́ nítorí kò ní kíni àtàzír ìyá tí wọ́n fi ń kan ilé torí rẹ̀ àwọn adájọ́ ẹ̀sìn Islam wọ́n wòlú ìyàwó ìlọ́tọ́ kó fi jẹ́ ẹni tí wọ́n ta tẹ́tẹ́ tí ìyá ọba jẹ́ ẹni tí ń ta ẹni tó dá lẹ̀ ńkọ́ babaláyà lọ́yẹ̀kọ́ jẹ́ òun. àti láwọn ìlú òyìnbó àti amẹ́ríkà níbi tó ṣe kí wọ́n ti fi àyè gbàgbàkúgbà níbi tí wọn ò ti mẹ̀sìn dípò kí wọ́n tẹ̀ lófin rẹ̀ àwọn gan-an tó ń ti bí wọ́n ti ṣe fi àyè gba ìgbàkúgbà ni wọ́n fi òfin di oríṣi kan nínú àwọn tẹ́tẹ́ wọ́n fi òfin di oríṣi kan nínú àwọn tẹ́tẹ́ nítorí pé àwọn àwọn wò pé ìyànjẹ tó wà ń bẹ ti pọ̀ jù èwo nínú tẹ́tẹ́ ni ọ̀rá sí ìyànjẹ ń bẹ kò sí èyí sí ìyànjẹ ń bẹ kul a antum a'lamu 'anillah sẹ́yìn lẹ́ẹ̀ mà ní àbọ̀lọ̀ ọlọ́run bá tó ṣe gbogbo tẹ́tẹ́lẹ́ wọ̀ ńlọ́mọ̀ àlàáfíà sì ń bẹ́ńbẹ́ tí èèyàn bá ti lè jáwọ́ ń bẹ́ àlàáfíà ń bẹ́ńbẹ́ tọ́rọ́ ti ń bẹ lọ́wọ́ mi tó dá mi lójú ó ní yìí bí ẹgbẹ̀rún àpò tó ń retí láti jẹ nídìí tẹ́tẹ́ lọ torí ó ṣe é ti kọ́ jẹ́ ó ṣe é ti kọ́ ọmọ jẹ bọ́ ọ bá jẹ kì í ṣe owó gidi haramu èèyàn gbọ́dọ̀ jẹ haramu sí i. ambọ̀sibọ́sí pò tiẹ̀ ní jẹ́ àìmọye rẹ tó ti tá tá ta ta ta wọ́n jẹ́ bàbá ńlá rẹ̀ ò jẹ bàbá rẹ̀ ò jẹ́ tí wọ́n lọ́wọ́ àjẹ́. káàsì máa sọ́ra èèyàn ní máa ta kété jẹ máa àfi ká rí iná ọmọ rẹ ní tó jogún ẹ̀. torí gbogbo ìwé ti mú wọlé lójoojúmọ́ ẹ máa kíyèsí ẹ má mú gbogbo tẹ̀ ti mú wọlé yín àwọn máa ń sọ yín mo mọ́tò kéré tí yóò sọ yín. ń tọ́ba wa mọ̀ kọ́dá kọ́dá yóò ṣe after all tọ́ba wa ebi ò bá mi náà ṣe rẹ̀ torí ẹ̀ èèyàn ní jóni tẹ́tẹ́ kọ́mọ náà mọ̀ jogun tẹ́tẹ́ lọ́dún yìí lẹ́bi ẹni tí ni kò sí tàbí ṣùgbọ́n yóò yàwó náà di pé àwọn ọmọ náà gbà lọ́wọ́ rẹ̀ tó bẹ́ẹ̀ náà rí lẹ́nu mú tẹ́tẹ́ fi àwọn èèyàn lọ́wọ́ ni àwọn aláìní tí ilé ìtọ́ba lé tá a fáwọn èèyàn ilà á máa bí ràn wọ́n lọ́wọ́ kò lè sọ́ di tọ́tọ́ kò lè sọ́ di tọ́tọ́ torí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa owó tó dáa lóní ká máa fi ṣe ń tọ́da owó tí ọ̀dà ọlọ́run ọba ọba ká fi ṣe ń tọ́da. àbí wal-ghayatu la tubarriru al-wasila dáadáa la fẹ́ fowó ṣe kò lè sọ kíkówó jọgbọ̀ náà haramu dẹ̀tọ̀ dáadáa la fẹ́ fowó ṣe fẹ́ kò lè sọ kíkówó jọgbọ̀ náà haramu dẹ̀tọ̀ torí di eléyìí tó o bá ní irú wọn lẹ́gbẹ̀ẹ́ tọ́da sílẹ̀ ẹ pé kó yí padà kó sọ dílé sẹ́ tọ́da kó tú bá lọ sọ́dọ̀ ọlọ ọlọ́wọ́ bó sórí jù tó o bá ní lẹ́gbẹ̀ẹ́ ni ti ń ta ẹ sọ fún pé kọ́ pàtì kọ́ pàtì kọ́ kọjú mọ́tẹ́ ilẹ̀ ń bẹ tó lè dáko sí ara àwọn ilẹ̀ tá a ti máa dáko sí láwùjọ tiwa kí ẹ ti dandan kó olówó kó fi rà á àwọn èèyàn ti sáláàtì fún ọ nílẹ̀ nìsí tó fi dáko tọ́jú ọlọ́mọ kéré oko rẹ̀ wọ́n kàn fi ọ́ wọ́n máa bá wọn wo ojú bá ṣẹlẹ̀ sílẹ̀ tẹnìkan máa wà gbalẹ̀ wọn lọ́wọ́ wọ́n máa dákú títí tọ́lọ́ wọn fi mú ọjọ́ lílo rẹ̀ dé tó okun bẹ wá dákú kò sí wàhálà eléyà pé ju lọ torí kàkà pé òkèrè mà bákan náà ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìtajà máa kọ síbẹ̀ àwọn tí máa bá wọn tajà àwọn tí máa bá wọn kì í ti tẹ́tẹ́ tẹ́tẹ́ ìtẹ́tẹ́ orí ibú lásán ni orí ibú lásán ni. ẹ̀yin wo báwo yẹn ti máa ń bízi láàárọ̀ kóníkàlùkù ọmọ agbámọ́tò kóníkàlùkù ọmọ asáré àti mọ́pẹ́ẹ́dẹ́ bíi sẹ́ kó wá dé pé ńgbà sílẹ̀ má yẹn ìdí pọ̀ lọ wo sí nọ́mbà rẹ̀ jáde ní wọ́n wá wá á àwọn olùbílà ọlọ́mọdé àwọn sórí ibú nọ́mbà akínní jáde òun fi ń tọ́ dájú òun fi ń ráàlì nítorí tí ò dájú òun fi ń tọ́ dájú ọ̀n sọnù fún nǹkan tí ọ̀dájú ọ̀dájú pé onítẹ́tẹ́ ló fira rẹ̀ fún ọba kó sèmi pẹ̀lú lọ́kàn nínú ẹni tí gbọ́rọ̀ tí ó sì máa tẹ̀ntọ́ dà ọlọ́run kó sèmi pẹ̀lú lọ́kàn nínú ẹni tí ó dìnà sí ti ọ̀dà tí ó sì tara sórí ọba kó àwọn àṣebàjẹ́ pẹ́pẹ́ bíi ìbàjẹ́ làwọn ti ń jẹ ìdíkà bàtọ́mọ́làkejì jẹ́ làwọn ti ń rí ṣe ọlọ́mọba yí wọn padà sí dáadáa ẹni tí o bá sì ní gbọ́rọ̀ nínú wọn wọ ọlọ́wọ́n bá wa o lè bá ní sí bá o bá ti ti fẹ́ ọlọ́wọ́n bá kó túnbọ̀ jẹ́ kí dáadọ́ kọ́ láwùjọ wa kó bá ní ilé àwọ̀ kó bá ní ilé àbúrú dànù subhanaka wa bihamdik an la ilaha illa alhamdulilayi wọn ni wọn ṣe musabakọ alukur'an so musabakọ yẹn kótó di pé wọn ṣe wọn ta fọ́ọ̀mù jáde fọ́ọ̀mù táwọn yẹn bá rà owó rẹ̀ náà ni wọn fi pín ẹ̀bùn fún àwọn ọmọ tó bá ṣàṣeyege sílẹ̀ yìí náà wà bẹ́ẹ̀ tẹ́tẹ́ tó bá ti kébẹ̀ ti sọ yìí wọn bá ń ṣe ṣe tẹ́tẹ́ náà nítorí pé mo sanwó kí n lè jẹ́wọ́ ni sílẹ̀ yẹn sọ lábẹ́ òfin ọlọ màtá àwọn olùmọ̀wá nípa ṣẹ̀ríà tán sọ pé kò burú a lè ṣe mùsàbàkọ̀ nípa alukur'an a lè ṣe mùsàbàkọ̀ nípa ọ̀rọ̀ ọ̀ma so lọ́nà tí ó fi jẹ́ pé gbogbo ẹni tí máa ń kópa mẹ́ kò ní dá kọ́bọ̀ kan kò ní san kọ́bọ̀ kan ìgbà tí wọ́n bá sì ṣàṣeyege ẹnìkan ọ̀tọ̀ ni ó fún wọn lẹ́bùn lápò ara tiẹ̀ níṣẹ́ ni wọ́n sì sọ pé kò burú tashji'an lil-'ilm wa li talabihi torí àti ti àwọn èèyàn lákin láti wá màní ìdénù tó kí wá sí pé ẹ wá tún káwọn èèyàn ra fọ́ọ̀mù wọn àmọ́ ra fọ́ọ̀mù owó yẹn náà lẹ́ẹ́ lò tẹ́ ẹ bá ti máa bẹ́ẹ̀ sì lè ṣe tẹ́ ẹ sì ní sọ di tẹ́tẹ́ máwọn èèyàn lọ́wọ́ kálukú gbélé rẹ̀ wọn làwọn ń bẹ lọ́dọ̀ ẹnìkan àwọn ṣiṣẹ́ lọ́dọ̀ rẹ̀ gbogbo ìgbà tí ó bá fẹ́ gbà wọn níṣẹ́ yóò sọ pé ṣe nǹkan báyìí máa fọn ní nǹkan báyìí ṣe nǹkan báyìí máa fọn ní nǹkan báyìí ṣé kìí ṣe tẹ́tẹ́ kìí ṣe tẹ́tẹ́ eléyìí wọ́n ń pè ní jọ́ọ̀lù jọ́ọ̀lù ni wọ́n ń pè léyìn nínú òfin ṣẹ̀ríya tó bá ṣe nǹkan báyìí wàá gbà nǹkan báyìí tó bá ṣe nǹkan báyìí wàá gbà nǹkan báyìí yẹn ni pé èrè iṣẹ́ tí mo bẹ̀ ọ́ tó bá ṣiṣẹ́ tí o bá san fún ọ o lè pè lẹ́jọ́ eléyìí ìjẹba. ó ní àwọn ìdánilẹ́kọ̀ọ́ ìgbà rẹ̀ sábà lè máa ṣe ní tíra àwọn tí ń ṣe ní tíra sẹ́yìn ọ̀rà ni ní ìṣeré ìta ṣe ní ìṣòro tó ti wà ní tíra báyìí tó ti wà ní tíra báyìí torí pé àwọn ẹni tí ń ka tíra àwọn ni máa ń ṣe àwọn ẹni tí ń kọ tíra lákin tí wọ́n fi máa kọ ìgbàdá wọn kọ tíra kalẹ̀ rẹ lóríṣiríṣi tẹ́ẹ̀rà bóyá wọn fẹ́ rọrùn fún wa láti kà máa kalẹ̀ kò lè rọrùn inṣàlá ara àzìbá yín èyí ara wọ́n rẹ̀ ọ̀kan inú táwùsàn abẹ́rẹ́ rí bẹ́ẹ̀ ha sòtẹ́yìn bá ti mọ̀ ẹ́ pé ẹ̀yìn ọba ṣe mọ́hàbà ọ̀nà míì sì tún wà kọ́mẹ́jọ kan ojú aláwọ̀ fi tẹ̀ ẹ̀yìn lọ fowó ti yín tẹ̀ tẹ́ bá tẹ́ bá jèrè ẹ̀kún wa ní nǹkan kan ọ̀nà míì tunu yóò jẹ́ kí màkó spread àbí òye wa so tíra pọ̀ rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí a ti kọ́ kalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn adánilẹ́kọ̀ọ́ gbogbo ẹ̀ tíra tíra tíra tíra ni so nítorí pé ààrẹ ẹnìkan tó kọ tíra nù gbogbo tíra wa tá a ní tó ní í ṣe pẹ̀lú nǹkan yìí ó kẹjá ọ̀kọ́ tíra ń parí ìdí nù tá a fi kọ tíra ń parí bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ dánilẹ́kọ̀ọ́ yìí tẹ̀yẹ́tọ́ jẹ́ pé lọ́la ẹlòmíì náà ń bò mí àbí wọ́n náà ń bò mí wọ́n nìkan wá sí ìdánilẹ́kọ̀ọ́ pàǹkà yìí tí wọ́n náà bá ti nínú ìlọ tá a sọ kalẹ̀ tá a kàkàkà tá a kọ́kọ́kọ́ kó gbogbo wàhálà mánu. tó á dìpẹ́ndì lórí pé àwọn èèyàn wo làwọn ṣe tán láti nǹkan bá kọ́ yẹn kẹ́yìn ó ṣe ra tàbá tà tàbá jèrè iye pìsẹ́ntéèjì báyìí náà wọ́n jẹ́ ti ń lérè tàbá jẹ. bíkìlà sí ń tàn kálẹ̀ lárúbáwá náà nù èyí pé tó bá tẹ tíra ní o tó máa kó rẹ̀ tẹ́ o. tẹ́lẹ̀ ìjẹ́ pé the ball is at your court ẹ̀yin ní ní ìsìntẹ́ bá ti ṣe tán marhaba. tọ́ wọ́n ní àwọn máa ra nǹkan táwọn máa ra ń ta àwọn kì ṣe nítorí ẹ̀bùn ṣùgbọ́n táwọn bá ra àwọn ọmọ bẹ́bùn níbẹ̀ nígbà míì bó làwọn ṣe ṣẹ̀bùn yìí tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ṣe sọ̀n bá ní gbogbo ẹ̀bùn tẹ́ bá bá ń bẹ̀ sí yẹn ni halalan tayyiba. àmọ́ ṣùgbọ́n o lè parọ́ fún yàn o lè parọ́ fún nà ọlọ́run máa ti ń bẹ́ẹ̀ nú ọkàn rẹ tó ti torí rẹ ra. tó bá yẹ pé lódodo ọ̀rá kìí ṣe ń torí ntọ́ ń bẹ̀ ni. eléyìí jẹba àmọ́ o tí máa sọ ọjà yìí omi ìtún omi ìtún kọjá pẹ́tẹ́ ọjà yìí àfọwọ́bẹ̀ gẹ́gẹ́ bí àpèjú ètò mọ́mú àyè àfọwọ́ síbẹ̀ tẹ́tẹ́ ni rìbá tún tó gbowó lẹ́fẹ́ fi gbowó àbí òye wa tó bá ti kú lẹ́fẹ́ fi gbowó ten naira yọ pàdé kíni ten naira tí eleven naira bá ti pàdé rẹ̀ ó di kíni ó di rìbá tẹ́tẹ́ ni rìbá tún ni gbàtà ti sọ pé ọ̀bọ̀ wo tó ká ṣọ́ra fún gbogbo irú àǹkà yẹn lópin ìgbà tí wọ́n bá ti mọ̀ pé títí lọ́dọ̀ nítorí ẹ̀bùn yẹn kò sí wàhálà wọ́n lọ́rọ̀ bá ti sọ pé oṣù àárọ̀ wo yattabi'uhum al-ghawun kí ni túmọ̀ rẹ̀ yẹn ni pé àwọn akéwì kìí sọ àwọn akọrin àwọn akọrin ọ̀daràn gidigidi làwọn ti wọn tẹ́ ẹ ó yàtọ̀ sí akéwì akọrin jẹ́jẹ́ pé bẹ́ẹ̀ ni wọ́n ń lòlù sí bẹ́ẹ̀ ni wọ́n ń fọn fèrè sí bẹ́ẹ̀ ni wọ́n ń lu ṣẹ̀kẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni aláago náà dáwọ́ dúró eléyìí ni wọ́n ń pè ní kíni akọrin akéwì òun tí ń sọ ọ̀rọ̀ jáde lẹ́nu ó lè máa wí ń wí pé wọ́n ń kọrin yóò máa wí lóhùn pé wọ́n ń kéwì àmọ́ tó ṣe yí pé àwọn ọ̀rọ̀ làákàyè ní sọ jáde eléyìí tí èèyàn máa gbọ́rù rẹ̀ tí èèyàn máa lékún lọ́pọlọ. gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé ní yorùbá náà aláwọn akéwì táwọn náà máa kéwì gbogbo èdè náà lọ lákéwì tiẹ̀ ewì kíké ohun òburú lópin ìgbà tó wá pọ̀rọ̀ tó wà lábẹ́ rẹ̀ kò burú àmọ́ kíkọ ó burú kódà kó ṣe pọ̀rọ̀ tí ń bẹ lábẹ́ rẹ̀ làákàyè tẹ̀síọ́ wọn lòlù wọn fa fèrè sóhun ó ti di haram tó torí àwọn akéwì tí máa sọ̀sọ́kùsọ̀ àwọn akéwì tí máa wí òkúwì. àwọn ẹni àánú ló máa ń tẹ̀lé wọn nítorí àwọn bá ń sọ fún wa ni àwọn ẹni àánú ló máa ń tẹ̀lé àwọn eléyìí ṣùgbọ́n àwọn ẹni tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ nu wọn àwọn ẹni tó ṣe wípé lẹ́yìn tí wọ́n ṣe àbòsí sí wọn wọ́n borí ẹni tó ṣàbòsí sí wọn àwọn eléyìí àwọn ẹsẹ̀ ní ebu o àwọn akéwì tí wọ́n gbọ́ lọ́n gbọ́ táwọn máa ń sòdodo jáde lẹ́nu àwọn eléyìí ṣe ẹni tí àwọn ẹni àánú ń tẹ̀lé ìdí nìyí tó fi jẹ́ pé ànábì ní akéwì rẹ̀ tó máa ń kéwì láti fi bá a bá àwọn ẹni tó bá wá bá a sọ̀rọ̀ wí ìkọ́nà lárúbáwá tó máa wá tó máa ń sọ̀rọ̀ àwọn máa ń kéwì jáde lẹ́nu ni láìrò ti tẹ́lẹ̀ wọ́n máa kéwì jáde lẹ́nu ni láìrò ti tẹ́lẹ̀ náà lárúbáwá ti ṣe wà nù ìdí nu tó fi jẹ́ wípé ewì lẹ́yìn fi bá mi sọ̀rọ̀ ewì náà ló yẹ fi dá yín lò anabi wo esi sakewi wa ma allamnahu ash-shi'ra wa ma yanbaghi lahu a fi ewì kọ kódà kọtọsí kọtọsí kápẹ́ ń kéwì torí ẹ anabi ní àwọn akéwì tí máa ń dáhùn nínú wọn ni Hassan ibn Sabit yọ dáhùn lóhùn gẹ́gẹ́ bí ẹsẹ̀ ewì báwọn náà ṣe ké bẹ́ẹ̀ náà lò ní òkè irú bí ewu wọn ṣe gùn ní tiẹ̀ náà gùn láti fèsì fún wa.

nítorí di eléyìí eléyìí jẹba. wọ́n ní táwọn bá ń dájọ́ táwọn lè mú nọ́mbà bẹ́ẹ̀ ni kò sí ní tó burú mẹ́ lópin ìgbà tí o bá ti sójú ṣáájú nínú bẹ́ẹ̀ ṣe mú pẹ̀lúpẹ̀lú mínísìn òun dájọ́ ìyàwó rẹ̀ náà ń dájọ́ òun sì ní bàbá alájọ gbogbo àwọn èèyàn tí wọ́n wá jọ ń dájọ́ yìí kò sí bí wọ́n ṣe lè mú nọ́mbà tó àtúwọn àtàwọn ìyàwó rẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin àwọn náà kọ́ mú ó di márùn èèyàn mẹ́fà yòókù wọ́n ṣe sùúrù èèyàn márùn yòókù wọ́n ṣe sùúrù èèyàn mẹ́wàá náà sì ń gbogbo wọn. wọ́n pọ́ gbogbo àti bá yí koto bàbá yìí àtàwọn ìyàwó rẹ̀ náà ló mú one two three four five tó eléyìí àbò sínú. so eléyìí wọ́n pè ní alukóra ìmújẹ táwọn èèyàn bá jọ dọ́gba nínú nǹkan kan kò burúkú àti ìmújẹ tó kọ́ mọ́ bàtà bòsí. tàmátàmá kí wọ́n á ṣe lọ́nà àbòsí ìsìlámù ọ̀faramọ́ wọn láwọn ará ọṣẹ ìfọnu àwọn bẹ́bùn bẹ́ẹ̀ tó ẹ̀ bá ti rà nítorí ẹ̀bùn kò sí wàhálà ẹ̀ mà pé wọ́n fún ọ lẹ́bùn lẹ́sẹ̀ rà kò sí wàhálà. wọ́n ní kéèyàn forúkọ sílẹ̀ nítorí ìdíje eléyìí tó fẹ́ ṣe tó bá yẹ pé ìdíje yẹn ní í pẹ̀lú mà kò sí tó burú mẹ́ kò sí tó burú mẹ́ lópin ìgbà tẹ́ ẹ̀ bá ti ní fọ́ọ̀mù tọ́ wọ́n ní nǹkan oṣù dá àwọn tó rẹ́jẹ̀ nínú kọjá pé àsìkò tẹ̀ ń fi sin nǹkan oṣù tí pé tẹ̀ fi lọ́dá tó bá yẹ pé léèyàn ni ajẹ́ pé nǹkan oṣù tí ìdákẹ́lẹ̀ náà àyè tí nǹkan oṣù ń gbà jáde ẹ sì fọjọ́ yìí ẹjọ́ yìí ẹ sì tún ètò ti síwájú títí tọ́jọ́ yóò fi pé tọ́jọ́ bá wá pé tí ọba gbogbo ẹ̀jẹ̀ tí máa ń wá ń gbà náà ni alẹ́ ẹ̀jẹ̀ yẹn ti dá ó ti ṣe jọ́ méjì mẹ́ta mẹ́rin ẹ̀jẹ̀ bá tún dé á sọ pé haidu tuntun lélẹ́yìn haidu tuntun lélẹ́yìn ilé ìjẹba gbogbo ẹ̀jẹ̀ tó bá ti wá dá ẹ̀wẹ̀ kò bá jẹ́ pé ẹ̀jẹ̀ wá lẹ́yìn ẹ̀jẹ̀ tá a tún kà kún kan sùn ẹ̀ tún wẹ̀ lẹ́yìn rẹ̀ táwọn lè kópa nínú gbígbá bọ́ọ̀lù ẹ lè kópa nínú rẹ̀ lópin ìgbà tẹ́ bá ti ní bọ́ sí hòhò torí ara òhò wa náà ní tan wa ara òwò wa ní táwa lópin ìgbà tí bọ́ọ̀lù yẹn tí ò bá ti ní mú yín gbàgbé ìrántí ọlọ́run tí ò ní mú yín fi sọ láti ráre lópin ìgbà tí bá ti lè ṣe léyìn kò burú lópin ìgbà tí bọ́ọ̀lù yẹn bá ti lẹ́bùn tó bá ti lẹ́bùn ti di tẹ́tẹ́ ilé ìjọba gbogbo gbogbo gbogbo kọ́ọ̀pù tí wọ́n ń wí ní di bọ́ọ̀lù tẹ́tẹ́ ni ilé ìjọba táwọn lè máa fi tẹ bọ́ọ̀lù ṣiṣẹ́ èsì rẹ̀ ló ti gbọ́ yẹn bọ́ọ̀lù bá wò kí ló burú nu kó kọ́ lọ kọ́wé kọ́ máa lọ kọ́ máa lọ kọ́ yẹn títsà wọn ní owó táwọn ò rí ń bẹ òtó nǹkan ẹsẹ̀ rẹ tí ó dà tí ò ní san tí èkú ń kọ́ àbẹ́yìn ọ̀rá àwọn bọ́ọ̀lù ẹlòmíì eegun eegun ọrùn rẹ̀ ló sẹ́ ní ti ń sìnù títí tó fi fàyè lẹ̀ èlò gáàlì tó máa mílíọ̀nù ó gbó tá náà ṣé nítumọ̀ kò nítumọ̀ torí pé gbogbo èèyàn owó wìtìwìtì ni wọ́n máa wá ilé ìjẹba ètò ń gbá bọ́ọ̀lù tó ṣubú lulẹ̀ lójú ní pápánkọ́ kí ló fẹ́ sọ fọlọ́ ọjọ́ gbé kìyàmà yà ọ rọ́bì ẹnì kúntù àlà àbùkúrẹ́ tó kọ́dá mi fọṣọ ọtú fẹmi tó. bọ́ọ̀lù là ń gbá lọ́wọ́ mo kàn ṣubú ni abẹ́rẹ́ rí nǹkan mọ́ mo ti wá kú ọgbà wọn táwọn lè máa gbá bọ́ọ̀lù náà ṣe ti àwọn ara ìranu náà gbogbo ẹ̀ ìranu gbogbo ẹ̀ falkurani sínú àṣẹ kẹ́ máa kẹ́ máa ka. wọn láwọn máa lọ wo bọ́ọ̀lù àwọn sì máa ń sanwó wò ìfowójó náà gbogbo owó rẹ tó bá ti jọ tọ wọn ní kí ni yàtọ̀ sí ń bẹ láàrin credit credit tí wọn fi kún fún yàn àti tẹ́tẹ́ níyàn láti pè ní tẹ́tẹ́ yẹn lókun ìgbà tó bá kọ́ sọ pé promo kan wà tó bá ti ra tó bá ti ra káàdì báyìí àwọn á fi iye báyìí fún fún ọ purposely ẹni wọn náà sì ṣe ra ọta tẹ́tẹ́ nìyẹn àmọ́ wọn nípa rẹ̀ wọ́n kàn ra ni wọ́n bá fi kún gbogbo mẹ́sẹ̀gì tó máa fi ránṣẹ́ pé tó bá ṣe báyìí ó gba báyìí má wulẹ̀ ká wọ́n ní táwọn bá ṣe istikhara kí làwọn ò rí gánà rí tọkàn rẹ bá ti balẹ̀ sí ntọ́ lọ́ọ̀fẹ́ ṣe máa ṣe lọ nítorí náà nù tọkàn rẹ bá ti balẹ̀ sí pátì nítorí náà nù àmọ́ kìí ṣe pé ó rí funfun àbó rí dúdú tó bá wọ ọlọ́wọ́ bá ó lè ní kọ́ ọ lálà kálá ó ní ṣe pẹ̀lú ntọ́ lọ́ọ̀fẹ́ ṣe kọ́ làwọn fi hàn ọpọ́ da àbí kó fi hàn ọpọ́ pọ̀ da àmọ́ kìí ṣe dandan ní kọ́ lálà kankan wọ́n lẹ́nìkan ta káàdì hundred naira fáwọn wọ́n wá fi gba hundred and ten rìbá lélẹ̀ rìbá lélẹ̀ yẹn kò tọ́ nù òfin ọlọ irú rẹ̀ náà lè tí wọ́n máa ń ṣe tí wọ́n sọ pé kó borrow credit àbí òye wa tí wọ́n ní kọ́ tẹ kíníkà kíníkà kíníkà wọ́n yọ lówó wọ́n ti ẹ̀sìn ní kò nídìí kọ́ máa ya gbogbo gbà ọ̀kan wà so ọ̀dà ṣùgbọ́n ibi tó burú sí náà tí o bá naira ninety five ni wọ́n fi fún àwọn mú five naira ń bẹ àbí ten naira eléyìí ẹ tí wọ́n mú yẹn rìbá ni rìbá ni ẹni tó bá yá naira èlò lọ́yẹ̀ kọ́ naira mo yọ hundred naira àmọ́ ninety lọ gbà hundred lọ san padà rìbá ẹnìkan wá nínú àkókò ni wọ́n ta fún yàn eléyìí wọ́n ń pè ní wọ́n ìyẹn ni kí wọ́n fi ọjà ṣe wọ́n fi ṣe bójúbójú ni wípé rakad but n tó transaction tó ṣẹlẹ̀ gangan ni pé a yọ ní ninety naira wá sí two hundred naira but ẹja fi káàdì ṣe bójúbójú haram nínú ṣẹ̀ríà Islam tó ń torí délé rìbá ni kọ̀tọ́ wọ́n ní sẹ́ká pèpè fún sọ̀lá kí lè má mú tó dé lọ́jọ́ jùmọ̀ àti bídà ni kí ṣe bídà Usman radiyallahu anhu lọ dálẹ̀ anabi sallallahu alayhi wa sallam sọ̀kọ̀ alaykum bi sunnati wa sunnati al-khulafa ar-rashidin al-mahdiyyin min ba'di àbítẹ́ bá ní Usman ò sínú àwọn khulafa ar apá kan nínú alùsùnà náà wọn nígbà tí wọn ti pè láyé ànábì kọtọ kún ó pè kòsè kòsè tọ ṣùgbọ́n ànábì náà ló sọ fún yín pé alaykum bi sunnati wa sunnati al-khulafa ar-rashidin al-mahdiyyin min ba'di. ìlànà àwọn olùmọ̀ẹ̀sìn islam gbogbo wọn gbọ́ yé báyìí bó wọn wọ wọn ni wọn tó wọn máa gbọ́ yé tiẹ̀ bọ̀ ṣé pé àwọn ẹlòmíì bí kásá máa pa máa pé gbogbo nǹkan wọn ò sí náà ni gbogbo nǹkan ti ọ̀dà náà ni kí lọ́ọ́ fẹ́ fi dà irọ́ lásán ó ní fi jẹ́ nǹkan kan irọ́ lásán torí islam ju agbára kó lè bàjẹ́ lọ ilé ìjẹ́bù ṣe jẹ́ mbẹ́. wọ́n ní ìyẹn rajà ìyẹn wọn bá kírẹ́dìtì nù rẹ̀ gbàtí ìbá ti ṣe torí ẹ̀ ló ṣe rà á gbogbo ìdájọ́ kan náà gbogbo àwọn ilé yẹn. wọ́n ní wọ́n máa ń pín fọ́ọ̀mù kankan lọ́dọọdún pé tẹ́ bá ti lè dá àwọn béèrè tó wà ń bẹ̀ ẹ lè jẹ́ hajj eléyìí ṣe tẹ́tẹ́ torí pé musabaqatun 'ilmiyya ìdíje ìmàlélẹ́yìn ìdíje ìmàlélé yẹn pé à ń bi ọlẹ́rì àwọn ìbéèrè yìí báyìí bí káwọn ọ̀nà bi ọlẹ́rì nísìnyí ọ̀dà ìbéèrè márùn-ún àti ọba gba márùn-ún ọlọ́mọ́kà onídìkọ fílì takada tẹ́ dáhùn inṣàlá ní dáhùn pẹ̀ <laughs> eléyìí wọn ni kò fílì káàdì èèyàn mẹ́wàá ló wá jẹ èèyàn méjì wọn fún láyè dàgbàrà wọn kánù. àwọn ò lérò pé èèyàn mẹ́wàá lè jẹ ọlọ́sìn ní kẹ́ni tó mọ̀ pọ̀ kò sí wàhálà bọ́ọ̀ bá jẹ lọ́tẹ̀ yọ jẹ lọ́tẹ̀ ní eléyìí ṣe tẹ́tẹ́ àbẹ́lẹ̀ ló fi gba fọ́ọ̀mù náà ìbá lé ọ tilétilé àbẹ́ ẹ̀kọ́ ni ṣe tẹ́tẹ́ èèyàn bẹ́ẹ̀ nìkan jà kọ́ gbogbo lé mú ní àwọn nù tọ́tọ́ kéèyàn bẹ́ẹ̀ nìkan jà kọ́ máa fọ́ ọgbọ́n gbogbo lé mú náà ẹni tá à ń jọ ń jà á mà kí là ń fọ ọgbọ́n àwọn èèyàn yòókù mu sí ọjà bó ṣe jẹ. wọ́n ní wọ́n máa sọ pé kéèyàn ó apply fún scholarship ìyẹn sì mọ̀ pé àwọn èèyàn díẹ̀ ń wò fún tó o bá ti jẹ́ pé o lọ fi apply kò sí wàhálà tí o bá ti jẹ́ o lọ fi apply kò sí wàhálà lẹ́yìn náà jókòó kalẹ̀ kọ́ máa apply bóyá wọ́n mú wa bọ̀ lé. kẹ́hìn pé ilé ayé wa irú àìkí lọ́wọ́ fún struggle ẹni tó bá ti lè sọ́gù yóò sì jókòó pẹ̀lú àìrí wà á sọ́gù tó náà má kọ́ pé òrì wàá rí kọ́tà má ti jó wọ́n níjọba dá kínní kan sílẹ̀ pé ó yẹ ẹ̀sà bí yẹ so ní ti wọ́n ní ó yẹ ẹ̀sà bí yẹ gbogbo ìtọ́ bá wù jẹ́ pé wọ́n dá lẹ̀ fún ọ́n láwọn fi rọ ọgùn sáwọn ọ̀dọ́ lápá pápá lára tó wá ní kẹ́ ẹ máa wá fi tẹ́ bóyá gbálẹ̀gbálẹ̀ ni bóyá wọn ni kí wọn máa fún mọ́tò lọ́nà ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìwọ máa ń gbowó òṣìṣẹ́ ẹ̀yin náà ti máa púpọ̀ dà owó tí ń jẹ yẹn haram ni kọjẹ kọpọ yọgbà fọlọ́njọ́ gbẹ̀ndàlùkìyàmù kọjá kọ kéré kí wàhálà rẹ ọmọ bá pọ̀ gbogbo ètò ti jẹ níjà àbòsí kódà padà fúnjọba kò sí à owó tó lóluwa lówó ìjọba bìdẹ́lì sẹ́ni tó wà lórí ìjọba bá jíwó ọlọ́run da lẹ́jọ́ ńjọ́ gbẹ̀ndà kìyàmù láti ayé ń dìgbà ó tún ti rá wọn ni wọn wọn kàn máa torí pé wọn ta ni olè ni wọn lédè kúkúrú àwọn gbowó sẹ́tò òsè kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́run bá wọn. àwọn ti sọ pé fọ iṣẹ́ gbálẹ̀gbálẹ̀ ni ó sì ti ọlọ́run lọ́lọ́ ọ̀hánirú rẹ̀ gbálẹ̀ irú rẹ̀ sì lè gbowó lẹ́yìn náà àwọn náà ṣé gbálẹ̀gbálẹ̀ lọ ẹ̀kẹ́ fún wọn láwọn ọmọ tó ti kẹ́kọ̀ọ́ jáde gbálẹ̀gbálẹ̀ lọ ẹ̀kẹ́ fún wọn ṣé àwọn ọmọ tí yín náà bẹ́ẹ̀ náà ti ń gbálẹ̀ ẹbẹ̀rù ọlọ́run iṣẹ́ tó bá tọ́ ìka tó bá tọ́ sí mú láàfin rè mú ìwọ náà kí lọ gbà sí láti pìlẹ̀ kò bá jẹ́ pé kúgbẹ́kúgbẹ́ ni wọ́n gbọ́ fún tòsí lọ́tí ọlọ́run ọgbọ́dọ̀ kúgbẹ́ o nítorí mọ́ ọmọ náà sí haramu lọ́njẹ́ ọlọ́run tó wọ́n kújọ bìbà tí báńkì fáwọn fẹ́ gbowó ẹ̀ sì ní rí ibi tí wọ́n ti ṣiṣẹ́ ìbéèrè yẹn nítumọ̀ lóòótọ́ wọ́n kújọ kọ́ làwọn ti máa lura wọn lẹ́nu ọ̀nà báńkì tó ti báńkì bá rí pọ́n pọ̀ gẹ́ńjọ́ tí wọ́n á gbowó yẹn wọ́n máa ní wọ́n dúró lóde ni ọ̀kọ̀ọ̀kan ni kí wọ́n máa wọlé ẹ̀yin tẹ́ mara tẹ́ mara yín kan lẹ́sẹ̀ tẹ́ mara yín ṣe léṣe lórí owó tẹ́tẹ́ ṣe ala torí ẹja bẹ̀rù ọlọ́run tọ́ wọ́n ní sani máa ń ṣèdíje oúnjẹ jíjẹ àà lórí kìnnì nígbà tá ìṣe ẹranko díje oúnjẹ jíjẹ síta ló lè jẹun pọ̀ jù bí ọ̀kan tá ṣe ní agbọn Amẹ́ríkà ń bẹ̀ yẹn ìgbẹ́ni tó bá lè jẹ adìẹ tó pọ̀ jù ọgbẹ́ wọ́n ti dín àwọn adìẹ bí sísè lọ́nfẹ́ ni bí tó ń bá ń fẹ́ wọ́n sá kó kalẹ̀ gẹlẹ́ mà wọ́n alẹ́ ni tó ṣe fọ́ wọ́n di adìẹ hundred and something ẹ̀dá kù adìẹ hundred bóun ló ń kó tù gbàkádù tọ ìdíje ìkíni bàtà ìsẹ̀ ẹranko jàmá bàtà ìsẹ̀ ẹranko a gbọ́dọ̀ gbà kẹ́nìkan tara nǹkan kan sọ wá di ẹranko jàmá lẹ́yìn eléyẹn kẹ́tẹ́ ni tẹ́tẹ́ ni ọ̀tọ̀ lábẹ́ òfin ọlọ́wọ́ bá wa. irú ẹ̀ náà ni dáhùn tó ń tó ń lọ tí wọ́n yẹn náà ń ṣe òtún àwọn ògógóró irú rẹ̀ náà ni sáfù kan náà wọ́n tò sí. tọ́ wọ́n ní sáà lè yí kírẹ́dìtì tá a rà